àwọn ẹ̀mí kan wà tí wọ́n fẹ́ gbogbo wọn fóun ajá nítorí pé àjọṣe wọn papọ̀ kò dọ́gba àwọn ẹyẹ kan wà tó yàtọ̀ pé tí ẹyẹ yẹn bá ké tí ajá bá gbó ẹni yóò tún jẹ́ kò tún jẹ́ èèyàn mọ́ tí yóò fi kú tẹ́lẹ̀ tó wà bẹ́ẹ̀ ni pé èmi rí àlìjọ̀nù rí mo rí màláìka rí ẹ get kódà a wà níbì kan lọ́jọ́ kan nígbà tí tó kú ní last year ẹnìkan kú àwa wà níbì kan àṣegádùn ìkànnì yẹn wà máa ń wá síbi ibẹ̀ yẹn dáadáa tẹ́lẹ̀ òkú yẹn adẹ̀bẹ̀rẹ̀ sí gbọ́ ohun ẹ̀ bóyá ń sunkún o lè ṣagbára o lè perform anything. ọ̀gá yín o bẹ́ẹ̀ ni. wọ́n ní wọ́n máa ń ṣe operation láì lu ọ̀bẹ. bẹ́ẹ̀ ni sà. wọn náà kàn sọ pé ah. wọ́n ń lo ọ̀rọ̀ ẹ̀ wọ́n ọ̀pẹ̀rẹ̀ wọ́n lanu yàn normal normal. kíní kan wà nú ẹ̀ wọ́n sì wọ́n sì yọ ohun tó wà nú bóyá máa ń rí náà ni wọ́n máa operate èèyàn normal normal bàbá yẹn operate lọ́sibítù ṣùgbọ́n kò ṣe gadget hospital wọn á kàn là báyìí náà ni gbogbo àwa ń wà ń bẹ kálukú náà i mo sọ fẹ́ nìkan mo sọ fún yín náà rí i pé tó bá yẹ kó dàrú mọ́yàn lójú kó mẹ́ni tó fẹ́ operate wá pẹ́ yóò ṣàríkù wọn ṣàní ìbojú ẹ̀ nígbà tó bá praise ẹ̀tàn tí wọ́n dẹ̀ sí ilé padà pé ẹ̀yìn ẹ̀mí ọlọ́mú ti parí ẹ̀ bá wa di ojú ẹ̀ padà tí ó dẹ̀ lójú àpamọ́ tó dẹ̀ gbé nǹkan ẹ̀ lọlé tó dẹ̀ gbé nǹkan tó ṣe yẹn ò ṣe é mọ́ ẹgbọ́n tí mo sọ ẹni mo sọ délẹ̀ mm-hmm. kò ní wọ́n máa lanú ẹni yẹn dandawi kó padà lọ sí hospital lọ ṣe test yóò lọ ṣe test yóò lọ reconfirm wípé ṣé kìnìún ẹ̀ ṣì wà ń bẹ̀ wọ́n á dẹ̀ ní kò ṣe é mọ́ o sì negative yes sir hiv ò sínú àrùn tó yẹ kó máa gbé lọ hospital tí wọ́n solution yìí nítorí kíkà kò máa jókòó ní ilé pẹ̀lú ewé bombomu àti nǹkan kan kàn fi kún méjèèjì kún lásán kàn máa mú fún bí ọjọ́ mẹ́rìndínlógún àbọ̀jọ́ mélòó kan ó ti tán iṣẹ́ àfìfà tán hmm. bẹ́ẹ̀ ni. nígbà tí o bá ti di eight. éèdì gangan mo sọ mi sọ hiv. éèdì gangan éèdì gangan ọ̀gá ìpàtàpàtà yẹn pé ìgbà tó bá gbẹ̀yìn tán ni tó ti dógún. táwọn èèyàn sì ń kú. ẹ ẹ rò wọn á kú nígbà táwọn mọ̀nà wọn ní kẹ́ ẹ lè mọ̀ pé ẹ̀yin gangan lọ́lọ́run fi ṣe àrólé ara ẹ̀ ẹ nídìí nǹkan kan àwọn ọlọ́mọ ń tẹnu mọ́ pé ẹ nídìí nǹkan kan ẹ má kóra yín sí wàhálà má lọ gbagbára tí ó pa ẹ̀ gbogbo tó ló fẹ́ nìyẹn ó máa ní náà indo máa tó pọ̀ tó máa fi nílò onímọ̀ nípa ẹ̀ ábèlè gbogbo tó bá ṣoògùn sí tó oògùn ṣiṣẹ́ sí ọ́ndà nǹkan yẹn nǹkan kan ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ní oògùn bústà lásán lóògùn oògùn lè mú tọ́lọ́hún òfin síbẹ̀ wá nǹkan kan ṣo ni ẹ̀kọ́ wá fi supersede gbogbo ìmọ̀ tá a bá ń lẹ̀ òun ni pé àwa máa ń rí àná. n tó ti ṣẹlẹ̀ kọjá. a máa rí past life ní past life ẹ o n tó ṣẹlẹ̀ rèé ní tó ṣẹlẹ̀ nígbà báyìí tóun náà dẹ̀ máa rí ìmísí pé yes a wà fi láìpẹ́ lè confam ẹ̀. oríkì wá rèé ó wá wà lọ́ndà disit ẹ̀tàn lásán lóríkì oríkì dà gẹ́gẹ́ bí ìbọn ni àwọn ẹ̀mí ọlọ́run sọ fún wa pé má jẹ́ kí wọ́n yìn ẹ́ wọ́n ní pé torí pé tí wọ́n bá ti yìn ẹ́ ìbọn ni ẹ́ wọ́n ní ìbọn kì í sì jèrè ẹran tó bá pa gbogbo ẹni tó bá ti ń kì torí ẹ̀wù mọ́ ìwà yìí kò sí rí kíkì dẹ̀ kí orí mi kì í wú ní ti bá fẹ́ ṣe ni máa ṣe àyàwó ah, tèmi ò lè fọwọ́ pa mí lórí kórìí mi wú òun kò wúwo bá o ẹ̀kọ́ ti kọjá lẹ́wọ̀ orí mi wú hmm. torí pé torí ẹ bá fi lè ti wú ó ti rọrùn kán gbé ẹ ṣubú gbogbo ọmọ tó bá bí lọ́ọ̀dì thirteen tó yẹ pé déè tán bi ó fọ́ ọ̀sán di thirteen alágbára kan nulẹ̀ wọn lórí incarnate. ló padà wá ló padà wá. five is number of freedom talkative lecturer lecturing ó yẹ kọ́yàn lẹ́kọ̀ọ́ mímọ̀ travel lọ bọ̀ máa lọ máa bọ̀ máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn irú ẹ̀yin béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi nísìn five nìyẹn máa lọ máa bọ̀ béèrè ọ̀rọ̀ ó gbọ́n ó wise ó ní làákàyè ó mọ̀rọ̀ sọ ó mọ̀rọ̀ gbé kalẹ̀ ó lóríṣiríṣi ẹ̀bùn ẹ̀bùn sì pọ̀ jù débi pé ẹni tó bá ní five tí yóò bá farabalẹ̀ gan ọlọ́mọ ẹ̀kọ́ ṣe rẹ̀ léṣe torí pé kò ní mọ tó fẹ́ mú six ló rúlu flirt òun ló rúlu love hmm. affection passion gbé hmm. kí nǹkan mú Hmm. beauty makeup irun hairdresser oge àwọn obìnrin ló ní sísì tẹ́ ẹ̀ bá wá fóbìnrin tó bá yá sí pé sísì ti pọ̀ jù àwọn máa kìlọ̀ fún ní pé ṣọ́ra ṣe bí wò bá ló fẹ́ ṣe ṣìnà àwọn oníṣìnà ó sì máa lé ẹ kiri. Hmm. seven òun ló ní spiritual number òun ló ní spiritual òun ló ní psycho òun ló lùlù ọpọlọ hmm. òun ló lùlù àwọn tí wọ́n ti jẹ́ alágbára burúkú lánàá tí wọ́n kàn ní ìdẹ́n tó fẹ́ bá wọn yí sókè díẹ̀ lẹ́nu bóyá bí kẹ́ni ẹ̀ hà di date tán bí àti month àti year kó hà di gbogbo ẹ̀ papọ̀ kí gbogbo ẹ̀ kó wá sọ di single number kí gbogbo ẹ̀ padà sọ fún ní seven hmm. irú ìyẹn àwọn ní seven táwọn ní gangan nìyẹn hmm. irú ẹ̀ lè tí mo sọ lẹ́ẹ̀kan pẹ̀lú five yẹn hmm. tẹ bá hà di gbogbo ẹ̀ papọ̀ gbogbo ẹ̀ wá padà fún yín ní nọ́mbà ẹ̀yọ kan ìtumọ̀ tá à ń sọ yìí ti gbé kẹ́ni ẹ̀ gbọ́dọ̀ wo túmọ̀ àwọn tá à sọ yẹn rí pé dédé ẹ̀ ló ṣe so lẹ́yìn yẹn ẹ̀ tó wá bí seven irú wọn máa ń ní brain gan wọ́n ti mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìfarabalẹ̀ náà nídìí nínú ayé lẹ́yìn torí kò sí tó lè fúnyàn ní freedom nílé ayé ju kéèyàn ní mímọ̀ lọ o gbogbo ẹni tí ó bá ní mímọ̀ kò ní ní freedom so seven òun ló ń rùlù ọpọlọ ẹ̀mí àwọn ẹ̀mí lápapọ̀ òun náà ló ń rùlù ẹ̀mí rẹ̀ eight òun ló ń rùlù achievement ọdún achievement làwa yìí. twenty twenty four twenty twenty four this is year of achievement báwo ló ṣe fẹ́ wò gbámú ọ̀ràn bá. ẹ bọ ó lébà náà díẹ̀ ó lébà ló ti lébà ọdún ìlọ́nà hmm. kó ti lébà ọdún ìlọ́nà hmm. báwo ló ṣe lè lọ ni pé kéèyàn kan á di yẹ̀yẹn papọ̀ twenty twenty four two plus zero plus two plus four kí làwọn tó máa ṣẹlẹ̀ lọ́dún yìí òun ni achievement ọdún yìí àwọn àgbàlagbà nídà àwọn èèyàn láàmú àfẹn tó bá darí láàmú hmm. àwọn èèyàn achievement nǹkan kan ṣo ni eight man need ni plan okay tó yóò bá ti ní plan yóò kàn yí pé the same thing ni prayer call, plan ni o p ni méjèèjì o àti p tó jẹ́ prayer seven ni hmm. àti p tó jẹ́ plan seven ni àti problem tó jẹ́ p seven lòun náà o àti peace náà tó wọ prosperity bí ẹ ṣe ní property náà seven ni post seven ni power seven ni. ó dà hmm. ẹni ló bẹ̀rẹ̀ nàìjíríà five ni o this is country of fraud. yéè torí pé destructive nàìjíríà là ń lò ló jẹ́ kí nàìjíríà wà òkè. Okay Hmm. destructive for five ni irọ́ àti fraud irọ́ kó máa lọpọlọ fáwọn èèyàn kó máa gbá wọn hmm. five destructive ẹ̀ o year of achievement lélẹ́yìí so téèyàn máa ní opportunity sí gbogbo nǹkan torí pé next year ni year of finish nine ni ó parí nọ́mbà hmm. ọdún tó ń bọ̀ ni ìṣòro èèyàn máa tán èèyàn ó ti ní mímọ̀ tí ó fi parí ìṣòro yẹn lọ́dún yìí tó bá dọ̀dún tó ń bọ̀ yóò kàn di pé ah, mi ò ní problem o kéèyàn má ti dà ẹ̀ láàmú kéèyàn kàn wo kí ló bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ alphabet wo ló bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ kó lọ wò lọ́ndà alphabet kó lọ tó nọ́mbà sọ abẹ́ gbogbo alphabet kó wá wo nọ́mbà yẹn kó fi túra. orúkọ ta rẹ àbí sọ́ọ̀nì. orúkọ ẹ nìkan ti tó e ló bẹ̀rẹ̀ amẹ́ríkà that is ìlú tó ní agbára tó yẹ pé gbogbo àdúgbò wa respect ẹ̀ one ni it's not it's God it's Kai. really God on earth hmm. Africa we are really God on earth hmm. taba pawapọ̀ odidi ni wa but taba wà lẹ́yìn kankan àtúnkankan. n ta Africa fi lè rọ́nà àbáyọ láyé. taba unite láìláà èèpà kò sí ẹni tó lè mú wa lórí àlàyé nǹkan kan ṣo la máa sọ fún àwọn tó bá ní nine ẹni tí tìrì bá bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ ó ní opportunity ó ní lock ṣùgbọ́n tí wọ́n bá farabalẹ̀ wọ́n máa ń padà gbé lọ́ọ̀kì wọn ta torójú àánú wọn máa ń pa àwọn náà máa ń lawọ́ three is number philanthropist as nine as well nine is number àwọn náà máa ń lawọ́ gan àwọn nine wọ́n máa ń ṣorí bí wèrè wọ́n máa ń ṣe ẹ máa wò pé ó dàbí nǹkan ṣe léyìí nǹkan kan ń ṣe orí ẹ̀ hmm. so oore wọn ti máa ń da oore máa ń wù wọn oore máa ń gùn wọn ṣe mọ̀dí wọn ti wáyé rí lólòṣì wọn ti mọ iye òṣì hmm. now is number of different experiences wọn ti rí ilé ayé tán ilé ayé máa ń yí wọn gan wọn máa ń gbọ́lé ayé yé bá ṣe ń wo gbogbo àwọn nọ́mbà yẹn bá ṣe ń lò. lẹ́tà wo ló dúró sọ́ńdà náà yẹn náà. i àti r. ok i àti r ok. i àti i bá pẹ̀lú pé àbí r náà lórúkọ tẹ náà i àti r ló wà náà dẹ̀. <laughs> so now <clears throat> nínú ọdún yìí báwo ló ní kálukú ṣe wá fẹ́ lo ọdún yìí kí n kálukú expect àwọn wo ló ní ọdún yìí gbogbo èèyàn kan ló lọ́dún kan o hmm. inú ilé ìjọsìn láti máa fi dùn àwọn èèyàn nù pé gbogbo ilẹ̀ nínú ọdún yìí ilé ìjọsìn ni adùn wọn nú ni hmm. kì í ṣe òótọ́ ọ̀rọ̀. ká sọ reality. <laughs> ọ̀tọ̀ láyé tọrọ <clears throat> ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dún oríire kálukú ṣùgbọ́n ọdún yìí àwọn tí wọ́n fẹ́ tí wọ́n ní ọdún yìí. twenty twenty four twenty twenty four báwo lèèyàn ṣe máa ń mọ̀ ọ́n Hmm. torí pé àwa wà fún mímọ̀ ni béèyàn ṣe mọ̀ ni wípé ọjọ́ tí wọ́n bí ẹ àti oṣù tí wọ́n bí ẹ rò ó pọ̀ ṣe rí ìṣòro ọkùnrin tó ti lọ́mọ́ra wọn hmm. tá ò bá ní ìmọ̀ tá a fẹ́ fi yanjú ẹ̀ á tún máa lọ́ ọmọra wọn sí ni èèyàn hmm. tún gbanú ìṣòro kékeré yóò wà padà sọ́ọ́ ńlá mọ́ra ẹ̀ lọ́wọ́ ni ìṣòro sọ ẹlòmíì dolòṣì ìṣòro yẹn ò yẹ kó sọ dolòṣì o ṣùgbọ́n tó lọ bá máa jẹun náà kò ṣe ní sọ̀rọ̀ kan fún ẹ tíṣòro bá dẹ̀ dé ó máa ń tìyàn ni lọ́fẹ̀sẹ̀ lè lọ́fẹ̀sẹ̀ lè nǹkan kan ni mo fẹ́ kí gbogbo Yorùbá lọ avoid ká lọ ní ìmọ̀ kí ìṣòro tó dé àjọ náà da àjọ náà da irọ́ ni o wọn ò fẹ́ kó wá sẹ́ẹ̀sì ẹ̀ ni o. àjànú dáa àjànú wo ni o dáa. mo yẹn lè máa bá àjànú rò. èmi ò máa jọnu ṣe ni kí mo ní problem kankan ni. Hmm. níjọ́ tọmọ mi jábọ́ látòkè tọmọ mi kú àwọn owó mo pè tó jí. ẹ kàn pé àjànú lọ́wọ́ kan. àjànú sẹ́ẹ̀kọ́ mo pè náà àwọn ẹ̀mí mímọ́ ni wọ́n jí ṣùgbọ́n àwọn ẹ̀mí ni wọ́n jí àwọn èèyàn tí ìbá ní wọn kalẹ̀ tí mi ò ní mímọ̀ nípa pé pé wọ́n lè jí níjọ́ tó ń pè mí tí mo wà lọ́fíìsì mo ṣe lecture fáwọn first class mi lọ́wọ́ tó ń pè mí pé tẹ́nìkan pè mí nínú wọn nínú ara wọn wọ́n ti jókòó fẹ́ bẹ̀rẹ̀ kíláàsì pé ọmọ tó ń po ẹ̀jẹ̀ ní Dubai ọmọ yẹn ti kú o gbogbo conversation yẹn ti wà mo lè ní consent ẹ̀ sí nígbà ọmọ yẹn ti kú o ó ti po ẹ̀jẹ̀ ó ti kú o ọmọ tó wọ kó má fọjọ́ mẹ́ta mo dẹ̀ ní ẹ má wọrí ó dẹ̀ ní pé òun fẹ́ dẹ́kọ̀ tó òun kọ́wé pé ṣé wọ́n lè jí hmm. mo ní sọ́wọ́n ti pariwo wọ́n ní wọ́n pariwo mo ní yes àwọn jí ọmọ ọmọ náà sì wà láyé dèní. ọmọ bá jí. bẹ́ẹ̀ ni téèyàn báyìí tí dèèyàn nǹkan kéékèèké lèèyàn máa sá fún níjọ́ téèyàn báyìí tí dèèyàn tí ò tí tó nǹkan lèèyàn máa pọ́nlé èèyàn máa bábà rẹ pé ah nǹkan ńlá nìkan yìí o torí pé nìyàn tí dèèyàn ni torí pé ìgbàgbọ́ yín gbọ́dọ̀ ju bẹ̀rù yín lọ tí bẹ̀rù bá ṣe pọ̀ ju ìgbàgbọ́ lọ àdúrà ò lè gbà ṣáwọn àjẹ́ ìtúkọ ìwọ́n tó bọ́lọ́run sọ̀rọ̀ ní mọ́sálásí àbí chọ́ọ̀chì nísìnyí pé ọlọ́run mo nígbàgbọ́ pé ẹ ti ṣe báyìí ẹ dẹ̀ máa ṣe báyìí fún mi mọ̀ pẹ́ ti ṣe bẹ́ẹ̀ o wá délé o tún wá ń bẹ̀rù o gbọ́ lọ́hùn tó bá sọ̀rọ̀ yẹn lọ. wà á sáfà yan. àwọn ọmọ tún dé àwọn ìyá ìtún ni. aláǹtakùn kọ́ ọ lójú. Hmm, àwọn ìyàwó ìwọ náà ti ẹ̀ láyè láti ṣiṣẹ́ ẹ. Hmm, hmm, má confuse the spirit of God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 ọ̀rọ̀ tá a tún máa sọ lónìí ìwọ ni ọgbẹ́nu wa sọ kó lè ṣàǹfààní fún gbogbo ọmọ adarí oorun tí ó máa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ gbọ́ wa ǹjẹ́ gbogbo elétí tó mọ̀rọ̀ gbọ́ ẹ súnmọ́ mi ní ìbáyìí láti tún wá gbọ́ tuntun tí ó ń ṣàyè wa láǹfààní lọ́dún tuntun ọlákúnlé fásùgbà ló kọ mi ọmọ ẹlẹ́ẹ̀ka èdè tó ródó èdè pọ́nmi èdè múmi èdè wọ́ṣọ èdè gẹ́fìlẹ̀ èdè gẹ́ngẹ́jẹdé elédè yóò dẹ́dẹ́dẹ́ elédè tí ìfẹ́ wì í yọ̀tọ̀ mi ṣèbémi kọ́ Èdùmàrè ni ẹjẹ́ àyìn torí gbogbo ọpẹ́ gbogbo ògo gbogbo ọlá ọlọ́run ní ọgbà èmi kọ́ ìwọ kọ́ mo wà pẹ̀lú pọ̀fẹ́sọ̀ ẹni pọ̀fẹ́sọ̀ wo ẹ lóòótọ́ oríṣiríṣi àwọn fídíò ló ṣeé ṣe kẹ́ ẹ ti wò àwọn kan tiẹ̀ ṣe dance drama kan gbà kan tó ṣe sakasakasaka bula pọ̀fẹ́sọ̀ ṣùgbọ́n lẹ́yìn báwo gan ló ṣe jẹ́ ẹ káàbọ̀ sórí ètò sà. ẹ kú iṣẹ́ olóòtú. ńgbà mo pé mo wà pẹ̀lú professor lẹ́ẹ̀kan àwọn èèyàn kọ́kọ́ òpin òkè àwọn pòfẹ́sọ̀ yunifásitì ńgbà mo tún wá ṣàlàyé pé àwọn dance drama kan ti wáyé rí ńgbà kan Saka saka ṣàkàṣàkàṣàkà búlà pòfẹ́sọ̀ àwòrán tó wá sí ọkàn àwọn èèyàn ni pé ẹnìkan tí ó wọṣọ blue wọṣọ rẹ́ẹ̀dì wọṣọ tí ó gùn délẹ̀. bóyá rẹ́ẹ̀dì ìlú ẹ̀kọ́ ẹ bá ń káwọn èèyàn wa tí ń wò á. mo kí gbogbo ara lé pẹ̀lú àlàáfíà ọlọ́run àti àwọn ẹ̀mí mímọ́ kó máa bá oníkálukú wa ní ààyè ibikíbi tí a bá kí a sì máa bẹ dáadáa. àmín pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ irú pòfẹ́sọ̀ wo ni yín. Mm, anyway. Um, àwọn èèyàn máa ń pè yín ní pòfẹ́sọ̀. bẹ́ẹ̀ ni mo ti máa ń sọ náà lọ́pọ̀lọpọ̀ ìgbà even sẹ́yìn wípé professor, yẹn kò kí ń ṣe Professor àfẹnujẹ́ àbí oríkì um, n tí a gbàwé ẹ̀rí lórí ẹni so tí ó dẹ̀ ń ṣe ìwé ẹ̀rí nàìjíríà pàápàá sọ pé lókè òkun ìwé ẹ̀rí ẹ̀ ti wá kò sí tọ́wé fún yàn ní pòfẹ́sọ̀ irú bẹ́ẹ̀ ju wípé nígbà tí wọ́n bá kọ́ ẹ̀kọ́ tí wọ́n rí pé ẹ̀kọ́ tẹ́ni yẹn kọ́ yẹn ó lè pàfọ́ọ̀mù ẹ̀kọ́ yẹn ó wá pín sí méjì gẹ́gẹ́ mo ṣàlàyé magic wọ́n believe yìí pé gẹ́gẹ́ bó òyìnbó ṣe máa ń gbé nǹkan yàtọ̀ sí báwa ṣe máa ń gbé nǹkan hmm. so òyìnbó believe yìí pé magic tó yà sí pé ti sí tó yẹ kó fẹ́ fi padán lójú ayé irú ẹ̀ ní seke kíní kan tẹ̀ sọ lẹ́yìn kan yẹn seke seke búlà yíyà ẹ̀ ẹ̀ náà wá fún one professor náà hmm. so àmọ́ ètò yẹ sí pé original one tí wọ́n di wípé ó ní ẹ̀kọ́ gidi nínú professor náà náà máa pè é ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀mí ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀mí tó jìn dò tó dẹ̀ jẹ́ ìjìnlẹ̀ tó yẹ sí pé kò sí tí a fẹ́ wá ní ọ̀ndà ẹ̀kọ́ yẹn tá ò ní rí nígbà tẹ́kọ̀ọ́ yẹn bá dógóńgó pòfẹ́sọ̀ náà máa tún náà máa tún pè so nígbà tí a bá súnmọ́ ẹni yẹn tàbí tá a bá béèrè tàbí tá a bá wò wọ́n síra wọn la máa fi mọ̀ pé irú pòfẹ́sọ̀ wo ni so bẹ́ẹ̀ náà lẹni tó bá dàgbà nínú ìmọ̀ ìwé tóun náà jẹ́ ọ̀jọ̀gbọ́n àgbà tí wọ́n rí pé ha ilé ẹ̀kọ́ tóun náà kàwé débẹ̀ so ti ilé ẹ̀kọ́ òun ka research àwọn ẹnìkan ni hmm. ìtọ̀dọ̀ ti wá àwa máa ń sọ pé òun gangan ni pòfẹ́sọ̀ ìdí ni wípé àwa ni tí gbogbo wọn fẹ́ kà so àwọn ẹ̀kọ́ tó ti jáde lára wa àwọn ìwé táwa ń ṣe àwọn ẹ̀kọ́ tá a ṣe so ó wà practicable so tí professor yóò ka ìwé nìkan ni yóò dẹ̀ ṣàlàyé ẹ̀ bó bá ṣe yé mọ́ yóò dẹ̀ gbélẹ̀ tó jẹ́ ti academic so bó ṣe rí síra wọn nìyẹn gbogbo ẹ̀ náà ló wà nínú ètò ọlọ́run gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kẹ́mi wá gùn kálásepẹ́ lórí ilẹ̀ àgbé kankan wáyé àdẹ̀ nígbé kankan lọ. ẹ ṣeun púpọ̀ professor kí ló kọ yín lẹ́kùnrin rẹ̀ orúkọ mi ni Najimu Kéwúńlá Kéwúyẹmí tí gbogbo èèyàn mọ̀ sí Professor Kéwúńlá. tọ́ Professor Kéwúńlá àwọn nǹkan tí wọ́n mọ̀ tàkù tó béèrè ẹ̀sìn yóò ní í ṣe pẹ̀lú tí ó wúlò fáwọn olólùfẹ́ mi tí ń wò wá nìkan ní Yorùbá Gidi àkọ́kọ́ lára àwọn nǹkan ọ̀hún òun náà ni wípé ǹjẹ́ lágbára ń bẹ nínú oríkì kí ni ìtumọ̀ oríkì oríkì ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí ìyẹn bẹ́ẹ̀ nínú ẹ̀ náà láti ti mú ọ̀rọ̀ orúkọ náà jáde orúkọ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí bákan náà mo fẹ́ káwọn ọmọ oṣù kọ̀ọ̀kan nínú ọdún 2024 yìí kí wọ́n wò ó bóyá wọ́n lè ráǹfààní jẹ lórí ètò yìí kí ni tí oṣù kọ̀ọ̀kan gbèrú fẹ́nì kọ̀ọ̀kan fọ́mọ kọ̀ọ̀kan lọ́kùnrin àti lóbìnrin torí wọ́n ní ọjọ́ ìbí ẹni wọ́n lè fi sọ iṣẹ́ tó yẹ kéèyàn ó ṣe ìyàwó tó yẹ kéèyàn ó fẹ́ oúnjẹ tó yẹ kéèyàn ó jẹ ibi tó yẹ kéèyàn ó dé ọlá tó yẹ kéèyàn ó ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn nǹkan tó yẹ kéèyàn yàgò fún tí ó ṣàkóbá fún ọlá ọlà àti ìṣerere ẹ̀dá bó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà lórí gbogbo ẹ̀ ńlẹ̀yìn èèyàn wọ́n láǹfààní àti gbọ́ lórí ètò ẹ̀ mọ̀ gbogbo àkọ́kọ́ kọ́ nìyí tẹ́wọ̀n bá Professor Kéwúnlá pàdé lórí àwọn ètò wa ẹ já bẹ̀rẹ̀ láti orí oríkì. Yeah kí ni n tí wọ́n mìn báyìí oríkì àti pé níbo lóríkì ti wá kí ló bí oríkì gan. ọ̀rọ̀ mọ yorùbá lẹ́yìn náà. dáadáa yorùbá náà ni mo fẹ́ràn jù. ṣé ní ìkan tó wà ń bẹ ni pé ọ̀rọ̀ òun ni ìpìlẹ̀ hmm. ọ̀rọ̀ ni tó ní agbára jùlọ nínú gbogbo ohun tí ọlọ́run dá ẹ̀ káì ọ̀rọ̀ nìkan náà sì ni gbogbo ẹ̀ ẹni tó bá wá mọ agbára ọ̀rọ̀ kò sí hmm. tí ò lè ṣe hmm. ká tó bọ́ sórí oríkì ká kọ mú ọ̀rọ̀ ṣe bọ́rọ̀ dá máa ń sọ tá a fi ń kíyàn bẹ́ẹ̀ kakọ́ gbé láti bẹ̀ látara ọ̀rọ̀ a máa mú ọ̀fọ̀ látara ọ̀rọ̀ a máa mú àásán hmm. kí ló ń jẹ bẹ́ẹ̀ torí pé tá a bá gbọ́ gba àwọn ẹyẹ la máa ṣẹ̀yìn fi mọ̀ ẹ́ pé wáyé tó fi já sí pé ohun tí wọ́n fi ń pe ọ̀fọ̀ ni wọ́n fi ń kéwì. ohun tí wọ́n fi ń pọ̀fọ̀ ni wọ́n fi ń kéwì. bàbá mi kinní kan kinní kan kinní kan kinní kan eh, eh. ẹ̀yẹ́ pọ̀fọ̀ ẹ̀yẹ́ pọ̀ ẹ̀ eh, tẹ̀wì yàtọ̀ sọ́fọ̀. báwo ni tẹ̀wì ewì lélẹ̀ nísìn hmm. níjọ́ náà ń jó wọ́n pè mí kí n wá kí wọ́n nílé alára. adé á fún Ọ̀rúnmìlà níjọ́ tó ń tìkọ́lé ọ̀run bọ̀ wálé ayé kiri yàtọ̀. ó yàtọ̀. ó yà. ewì rèé inú mi ti ti kún mo fẹ́ máa bímọ ewì tí mo lóyún nú hmm. inú mi tún ti kún mo fẹ́ máa bímọ ewì tó wẹ̀rẹ̀ǹtẹ̀ hmm. ewì nu ṣùgbọ́n ọ̀fọ̀ àríṣẹ́sá ni ti tíṣà ò jí gìrìgìrì ní ti gbẹ̀gbẹ̀. alábẹ́yìn ṣe mọ̀ ọ́n pè ló jẹ́ kẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹ̀ mú wọn fọ ìpìlẹ̀. ṣùgbọ́n tó bá jẹ́ ẹsẹ̀ ifá ohun tó yàtọ̀. àtọ̀fọ̀ àtẹsẹ̀ ifá. ojú ọ̀kan mi èmi ọ̀kan ju ẹni ojú kan ni kò máa lọ. ṣé ní gbogbo wọn inú ibì kan náà ni gbogbo wọn ti jọ jáde wá. Hmm. sọ́ọ̀sì ẹyọ kan ni gbogbo ẹ̀ ẹ mọ̀ pé nítorí pé kò ń ṣe tẹ́ study nípa ẹ̀ hmm. ntẹ́yìn mọ̀ ni ẹ̀ ń sọ. èmi ń sọ bẹ́ẹ̀ ni so tẹ bá study nípa ẹ ẹ máa rí i why ti gbogbo wọn so súnmọ́ra wọn under chanting ni gbogbo ẹ wà làwọn yẹn wà àtẹsáwó àti ìjàláwó under chanting àti kéèyàn sojà láàgbé under chanting ló wà àti ee pamọ́lẹ̀ hmm. under chanting ló wà àti Allahu Akbar ẹ̀dẹ́gbẹ́ Allahu Akbar chanting ni hmm. àti hallelujah hallelujah chanting ni àti ee pamọ́lẹ̀ chanting ni èdè hmm. lásán ni gbogbo ẹbí yàtọ̀ hmm. gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ṣe fi rinlẹ̀ hmm. ṣe ti bẹ́ẹ̀ so ṣe rí gbogbo ọ̀rọ̀ tó bá ti já sí pé ní ìpìlẹ̀ wọn wíwá tí àwọn ọ̀rọ̀ yẹn wá ó ti ní spiritual support nínú àṣírí agbára ẹ̀mí kan ti wà lábẹ́ ẹ̀ ó ti tán ó ti di odidi nǹkan ó wá kú ká bẹ̀rẹ̀ sí pín sí ààyè ibi tí a bá fẹ́ pín sí ní tó fi fi yàtọ̀ sí nìyẹn o. Mm tó fi yàtọ̀ sáàárín ohun ohun yorùbá bí abíọfọ̀ tàbí pé èèyàn kì fa tàbí pé èèyàn kì gbogbo ẹ̀ ẹ rí i pé gbogbo ẹ̀ àwọn ohun yẹn tí kò ń ṣe hundred percent nǹkan kan náà bọ̀ ó ti mm. súnmọ́ra wọn tán mm. tẹ́ pé e, a ṣe máa farabalẹ̀ mọ̀ yàtọ̀ ni. Mm. pàápàá ìlò èdè wọn. àti lílo èdè náà ni mo sọ pé tó bá ṣe ní spiritual ó depend lórí spiritual quality wọn tí ẹ bá ń tí ẹ bá ń kí ewì àti mọ̀ yí pé ìròyìn tàbí àlàyé ọ̀rọ̀ nípa nǹkan kan tàbí tàn tàbí ẹ̀kọ́ mm-hmm. ta fẹ́ fi mú wa. n jó ibi ọgbọ́n ń pa mí wọ́n wá fi mí joyè nílé ọlọ́gbọ́n mm-hmm. àwẹ̀ mọ̀ ń gbò mí owó yàrá ìmọ̀. tó bá fẹ́ kí fáwọn kí fábẹ́sẹ̀ ń ka yìí ipe mm. kìnní kan ṣe kìnní ló ṣe mm. kìnní kìnní kan wọ́n kàn lè máa fi ẹ̀ẹ́n eh, sí i. bẹ́ẹ̀ni. nítorí pé ẹ̀ẹ́n eh, ó níbi tó ti wá àti ẹ̀ẹ́n mm. ó láwọn tó ní ẹ̀ẹ́n àwọn ẹlẹ́yẹ ló ní ẹ̀ẹ́n. àwọn ẹlẹ́yẹ ló ní ẹ̀ẹ́n. Eh. tó gbogbo ẹ̀ náà alẹ́ náà ló ní gbogbo ẹ̀ ọlọ́run náà ló sáà ní gbogbo ẹ̀ lẹ́yìn ọlọ́run ló dẹ̀ ní gbogbo wa bẹ́ẹ̀ni ọlọ́run ló ló ló ní pé gbogbo ẹ̀ ṣàwọnú ara wọn hmm. so bẹ́ẹ̀ náà ni nínú gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan kí ni mo fẹ́ fààyàn ní ọ̀rọ̀ mi ni wípé ọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ bá ti gbéra tá a bá ti ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ló máa determine ààyè wo la fẹ́ fi ọ̀rọ̀ yẹn sí hmm. àásán àásán wà nínú gbogbo ẹ̀sìn hmm. gẹ́gẹ́ bó ṣe wà nínú Yorùbá yorùbá rìchì gan débi pé ní ìpìlẹ̀ àwọn baba ńlá baba wa àwọn ẹ̀mí ọlọ́run jẹ́ kó yé wa wípé yorùbá ò lẹ́sìn yorùbá kì í sin kankan yorùbá ń gbé ìgbésí ayé tọ́lọ́run fẹ́ ká wá gbé ìgbésí ayé ọ̀ríjínà ni yorùbá ń gbé nígbà tó di wípé islam àti kristẹni dé ni àwọn baba ńlá baba wa yí tiwa náà sẹ́sìn. ṣùgbọ́n yorùbá ní ìbọ. yorùbá kì í bọ nǹkan kan ìbà ni mo yorùbá ní. Hmm kí wọ́n pay homage àti respect fún ààyè àwọn òrìṣà kọ̀ọ̀kan respect ni wọ́n máa ń pay níjọ́ tí wọ́n fẹ́ máa bẹ̀rẹ̀ sí bẹ́ ajá fóògùn bíbẹ́ ajá fóògùn ìbànújẹ́ ló ṣẹlẹ̀ níjọ́ náà kò ń ṣèdùnnú wọ́n fi bẹ́já fóògùn níjọ́ alákọ̀ọ́kọ́ tẹ bá rólógùn tó bá sọ pé tí mo rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ pè wá papọ̀ kó wá pàdé wa kájọ sọ́wọ́ kó wá pa ìtàn kí ló ṣẹlẹ̀ níjọ́ tí wọ́n kọ́ bẹ́ ajá fóògùn láyé torí pé gbogbo nǹkan làwọn máa ń lọ kọ́kọ́ lọ ọmọ sọ́ọ̀sì kí ló fà á lọ́jọ́ náà lọ́hùn àwọn ẹ̀mí kan wà àwọn ẹ̀mí yẹn wọ́n lágbára gan àwọn ni wọ́n ní gold tẹ́ bá sọ pé oh my god àwọn ẹ̀mí yẹn lẹ́ ń pè kò ń ṣọlọ́hùn hmm. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. gold kì í ṣọlọ́hùn kò túmọ̀ ṣọlọ́hùn kò ń ṣọlọ́hùn hmm. àwọn ogúlù ní god àwọn ni wọ́n dẹ̀ ní gold wọ́n dẹ̀ sọ wípé gbogbo ibi tó bá ti gbórúkọ wa wà á máa rámì wa ń bẹ̀ hmm. wọ́n dẹ̀ jẹ́wọ́ agbára wọn á dẹ̀ dánwọ́ wò á dẹ̀ rí wọn bẹ́ẹ̀ Ọ̀rúnmìlà dẹ̀ bá mi ibo ni ma ti ibo la ti lọ náà ẹ̀rọ kẹ́tí jẹ́ kí n máa sọ̀rọ̀ púpọ̀ ẹ̀yin náà ni ẹ wáyé kéèyàn sọ̀rọ̀ náà ni. dùn mọ́ mi ni. <laughs> so nǹkan tó wà ń bẹ̀ ni pé kí n fẹ́ fààyàn bẹ̀ ni pé àásán hmm. òun ni àwọn ọ̀rọ̀ tó já sí pé ó wúwo nínú ilé ẹ̀mí. Hmm. ṣùgbọ́n ẹ ti wá bọ̀rọ̀ ń débi pé ẹ yàbàrá sórí ọ̀rọ̀ Ògún hmm. ibi tí mo yà sílẹ̀ mọ̀ kébẹ̀lẹ̀ yìí máa fẹ́ dúró sí ti rí. ajábọ̀ Ògún. bẹ́ẹ̀ nítorí pé lọ́jọ́ táwọn ẹ̀mí yẹn ń bọ̀ ẹ jẹ́ kí n parí yẹn kó má bàa pẹ́ wa hmm. lọ́jọ́ táwọn ẹ̀mí yẹn ń bọ̀ hmm. Ògún gangan retí signal ìmísí àwọn ẹ̀mí yẹn that is that man tó jogun gangan tó fẹ́ràn iṣu yẹn tó fẹ́ràn iṣu sunsun. Ògún àkọ́kọ́ nù. tó jogun àkọ́kọ́ gangan. ok tó fẹ́ràn iṣu sunsun. torógun pọ̀. Ah, bẹ́ẹ̀ ni Ògún ìpìlẹ̀ gangan ni mo sọ àfẹ́ Ògún ibo wọn àkọ́kọ́ pa ajá bọ ògùn láyé bọ ògùn ìpìlẹ̀ gangan bí ìṣẹ̀lẹ̀ ń ṣiṣẹ́ lọ́jọ́ yẹn. wọ́n pajá bẹ ògùn ni ó jẹ́ níjọ́ náà àbí wọ́n pa bọ́ níjọ́ náà. wọn pa bọ́ òun ló pajá ló fi bínú bẹ ajá lórí. <laughs> wọn pa bọ́. o ti clear. sòun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà ni pé òun retí àwọn ẹ̀mí tí wọ́n ń bọ̀ ìpè á ah, táwọn ẹ̀mí ìbá ti wá tó láwọn ẹ̀mí yẹn ìmọ́lẹ̀ ni wọ́n máa ń tàn téèyàn fi mọ̀ pé á ah, wọ́n ti súnmọ́ kódà nígbà tá a ṣe pásíkà àwọn táwọn náà dán wò pé ṣé ó rí bẹ́ẹ̀ àwọn náà rí bẹ́ẹ̀ ẹ rí i pé ìmọ́lẹ̀ yẹn wà. bẹ́ẹ̀ ni kó tó di pọ́ńṣẹ́ máa gbẹ́sìn wọn bọ̀ pé ẹ máa ṣe rí i pé ah, àwọn tí wọ́n kọjá bí wọ́n ṣe ń kọjá rè wọ́n ṣe máa ń rí ìrèlú tòótọ́ hmm. mi ń sọ̀rọ̀ ojú oorun o èmi ń sọ̀rọ̀ ojú oorun o. bẹ́ẹ̀ ṣe rí ó ṣe ṣẹlẹ̀ lójú ayé ojú ayé lèmi máa ń sọ o gbogbo ọ̀rọ̀ ojú oorun yẹn fíìmù nìyẹn o mo lè transfer lásìyàn kó la hmm. gbogbo ó yà lọ ṣe ẹ máa lálàá ọjọ́ mẹ́ta gbogbo yẹn fíìmù lásán ni kò sọ̀rọ̀ ń bẹ. kéèké. o lè má lálàá rárá kájọ ẹ gbàṣẹ. káì. ẹ mo lálàá gan-an ní gan-an àlálẹ̀ lómi àwọn fi fún ẹ̀ problem níbi kí ọkọ kọ́kọ́ ní ìmọ̀ láti fi rẹ̀ lọ́kàn balẹ̀ ìmọ̀ kan lójú gbogbo ìmọ̀ lọ kí ọ̀n má ti kàn kankan kí ẹ̀kọ́kọ́ fi rẹ̀ lọ́kàn balẹ̀ rẹ pé ṣé ilé ayé yìí èyí tí n bá máa rí ṣe máa rí ṣe èyí tí mi bá ní rí ṣe mi ò ní rí ṣe jẹ́ kí n gbìyànjú agbára mi ó ti tán. njẹ́ ọjà kulẹ̀ bá dé kó kàn án pé. pé eh, normal thing. solomon sọ fún wa solomon sọ fún wa anabi suleiman ó ní ní gbogbo ojú ayé àwọn àgbàlagbà náà sọ fúnjọ́ tó pàdé wọn tó dè wọ́n mọ́lẹ̀ pẹ̀lú òwò aláǹtakùn hmm. ló fi di àwọn tí gbogbo ayé ń bẹ̀rù mọ́lẹ̀. ó fò wò aláǹtakùn di àwọn àgbà. àwọn àgbà tí gbogbo ayé ń bẹ̀rù Solomon fò wò aláǹtakùn di wọn mọ́lẹ̀ yóò tó wá fi de ọ̀gá wọn mọ́lẹ̀ ńjọ́ náà ó wá sọ fún pé wọ́n ní Solomon òde wà mọ́lẹ̀ àbí ìpọ̀ ọlọ́rántí hmm. wípé gbogbo ọjọ́ tó bá wà nílé ayé má retí ọjọ́ tó dáa o hmm. torí pé gbogbo ẹ̀yin èèyàn tọ́lọ́run dá wá sáyé Ọlọ́run ò dá yín kẹ́ wá retí ọjọ́ tó dáa gbogbo ẹni tó ń gbádùn ilé ayé bẹ́ẹ̀ mi ṣe wáyé tí n bá jí dàárọ̀ tọ̀ problem wo la fẹ́ fèsì lẹ́nu bí mo máa expect lójoojúmọ́ nìyẹn so tí anything bá come up tó yẹ sí pé tí ò da máa kàn lẹ́nu pé hmm, èmi gan ṣe létí ju tó ṣẹlẹ̀ yìí lọ. Hmm. Hmm. so kìnìún kan gbogbo tóun kó lè dé bó ṣe òkú ẹ̀ tó a máa kó inú ayé náà lọ́wọ́ náà máa tì náà ni ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ náà ni history fi ń pọ̀ tí ò bá sí ṣẹlẹ̀ kí la fẹ́ kọ kalẹ̀ a lè yàn kankan náà so báwo la máa sá fún ṣẹlẹ̀ ìtọ́wọ́ ọ̀dẹ̀ ni dọ́gba tó lábala ọ̀tọ̀ọ̀tọ̀ là ń ṣí. láì dẹ̀ sí tàn ẹ̀dá ò ní pẹ́ tán. kí ló wá jẹ́ oúnjẹ èèyàn ó ti tọ́ ó ti ẹ̀ ti tán ni kí ló tún kù. so nítorí bẹ́ẹ̀ ni pé àwọn ẹ̀mí yẹn wá dé lọ́jọ́ náà ó wá yẹ kí wọ́n dé. àwọn ẹ̀mí yìí sì rèé nínú àwọn ẹ̀mí àwọn kan wà wọn kì í gbọ́ gbígbó ajá. làwọn kan fi sọ pé kéèyàn máa sin ajá nínú ilé èèyàn lè kọ́lé fajá síta. Hmm. àwọn kan sọ wípé àwọn ẹ̀mí kan wà tí wọ́n fẹ́ gbogbo wọn fóun ajá. Mm nítorí pé àjọṣe wọn papọ̀ kò dọ́gba gẹ́gẹ́ bó ṣe já sí pé àwọn kan ni wọ́n ń lo igbá àwọn kan ló ń làwọ́ sóbì. àwọn ẹ̀mí kan ń lo igbá. àwọn kan nínú àwọn ẹja lò lẹ́mìí náà kó lè bá yẹ sẹ́mìí náà gbogbo nǹkan kó lè bá yẹ àwọn ẹ̀mí kan bá gbá lọ àwọn kan bá wo sóbì lọ mo ṣe example báyẹn. Okay so gẹ́gẹ́ bá wípé àwọn kan láìkì sẹ̀mù ẹja mo báyìí kó lè rọ̀ wá lọ́rùn àwọn kan láìkì sẹ̀mù àwọn kan láìkì ráìsì hmm. ó ti clear báyìí hmm, hmm. so ni wọ́n fi láìkì ajá ní tiwọn so àwọn ẹyẹ kan wà tó dá sí pé tí ẹyẹ yẹn bá ké tí ajá bá gbó ẹni yóò tún jẹ́ kò tún jẹ́ èèyàn mọ́ tí ó fi kú tí ẹyẹ yẹn bá ké wọ́n máa rán ẹyẹ síbẹ̀ ní tẹ́yẹ bá ké nínú ilé yẹn mm. tí ajá bá fi lè gbó mọ́ ẹyẹ yẹn inú ilé wọn tún ní dùnú mọ́ nínú ilé yẹn ó ń tọ̀ tó níbẹ̀ ò ní gbádùn mọ́ láyé kò lè ní mm. dùnú mọ́. àwọn nǹkan àṣírí kan wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìyẹn gbogbo àwọn yẹn nọ́mà nọ́mà ẹ̀kọ́ ni téèyàn ní láti mọ̀ hmm. pé báwo ló ṣe máa ń ṣẹlẹ̀ èèyàn á mọ̀ ìyẹn ló ṣẹlẹ̀ sí Jóòbù níjọ́ tó ní problem àwọn ah, èèyàn lọ́nà sọ bẹ́ẹ̀ o hmm. wọ́n jẹ́ Job ní problem n tó ṣẹlẹ̀ ní pé ẹyẹ yẹn ké ajádẹ́gbò ibẹ̀ ni èṣù ráyè gbà wọlé nígbà tó lóun fẹ́ lọ dán o hmm. tọ́lọ́mù sọ pé ké ọ̀tọ̀ láyé kéèyàn lágbára o ọ̀tọ̀ láyé kéèyàn ní mímọ́ o ọ̀tọ̀ọ̀tọ̀ ní o hmm. ẹni tí ò bá ní mímọ́ alágídí àwọn ènìyàn o alágídí ò lè wí ní alágbára o. ìmọ̀ sì jágbára lọ. dáadáa báwo lè fẹ́ manage tí ó bá sí mọ́ bẹ́ẹ̀ olówó gan tí ò bá nímọ̀ yóò ní problem ni máa fi sọ fáwọn èèyàn pé ìwọ tó bá wà nù ọlá lọ́wọ́lọ́wọ́ ìwọ ló nídìí ẹ̀kọ́ jù nítorí pé nígbà tí ọlá yẹn máa tán ṣe ò ni. ọlá yẹn lè dé tán. ọlá tó máa tán tó bá ti ní ìmọ̀ ló máa fi mọ́ bá wọn fẹ́ manage ọlá tọ́lá òfin ní tán náà ó wá ń ṣe philanthropy lásìkò ìgbà tó yẹ kó save owó ó wá ní ẹ̀yìn wá gbọ́lá wá há owó lásìkò tó yẹ kó wọn náà save owó ṣó rò pé wọn ti ẹ̀ ní rí ti ẹ̀rù àwọn náà fún wọn máa fi bù ni. wọn ní ẹ̀rí ń jẹ́ pé ìnàkúnà ló máa náwó àwọn ló ná fún o hmm. béèyàn ṣe rí nìyẹn so lọ́jọ́ náà lọ́hùn wọ́n ní wípé gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tí wọ́n fi yé wa fi kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé lọ́jọ́ náà lọ́hùn wá di pé ó rí bí ajá yẹn ṣe rí ajá yẹn ti rí signal síwájú kó gùn kan tó rí ah, àwọn tó ń bọ̀ yìí heavy ṣé ìlú ilẹ̀ yìí náà náà ń bọ̀ ah eléyìí ti pọ̀ ju bóun ṣe pariwo tó gbó nìyẹn inú kan ẹ mọ̀ pé ogun òde ní sùúrù ogun original mo sọ ìpìlẹ̀ mm, gangan mm. onínú fùfù ni onínú fùfù ni so bógun ṣe bínú nìyẹn wọ́n lo amúhàdà ló fi bẹ́ orí ẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n lẹ inú yẹn ti bi débi wípé kò gé lẹ́ẹ̀mejì náà fi nígbà tó fẹ́ bọ fajá bọ̀gùn wọn gbọ́dọ̀ gé lẹ́ẹ̀mejì wọn gbọ́dọ̀ gé lẹ́ẹ̀kan náà fẹ́wù ni hmm. inú yẹn ti bi débi wípé gbogbo agbára ló fi gbé ooo ìwọ gidi bí àwọn tó gé báyìí oníyẹn gé dànù lọ́wọ́ kan ni so wọ́n ní bó ṣe ṣẹlẹ̀ àwọn ìmọ̀ lọ́wọ́ ní níjọ́ náà lọ́hùn oṣojú wa ní táwọn máa fi gbọ̀rọ̀ ọgbọ́n ni pé oṣojú wa tàbá sọ wá béèrè fẹ́ rí wọn á mú púrúfù wa irú ẹ̀rí tó bá rí pé ó máa tẹ́ ẹ lọ́rùn fẹsẹ̀rẹ̀ sàn hmm. níbi ọ̀rọ̀ láti lọ ọ̀rọ̀ náà lèèyàn máa sọ ló máa fi yin ẹ̀mí oore tí wọ́n sọ pé kò ní jẹ́ tiẹ̀ tẹ́lẹ̀ yóò dẹ̀ jẹ́ tiẹ̀ èèyàn lè fi àwọn ọ̀rọ̀ kan yin ẹ̀mí tí àwọn ẹ̀mí kan fi yọ̀ǹda ire fún ni tí ò ṣe tèèyàn tí wọ́n dẹ̀ máa ní kó máa jẹ́ tiẹ̀ lọ. káì. ẹ ó máa ń ṣẹlẹ̀ náà ní gbogbo àwọn ilé ìjọsìn wa ẹ lọ wo àwọn tí wọ́n gbọ́ ẹ̀mí yé jù òun ni àwọn àwọn ìjọ tó já sí pé wọn kì í ṣe nǹkan kan púpọ̀ ju wípé kọ́kàn máa ṣe spirit praise. ìyìn ẹ̀yìn ẹ̀mí ẹ̀yà máa yin ẹ̀mí. Hmm. ayé wọn máa ní ìdùnnú ju ẹni tó ń ṣe prayer lọ hmm. olúwa o olúwa o wọn kàn máa rẹ́rìn ni lẹ́yìn náà ni pé a kì í ṣe prayer repeatedly for the oṣù forty one days sixty days ninety days àwọn spirits exercise la máa ń kà sí hmm. wọ́n ní tó ṣe lénìí ó ṣe lọ́la ó ṣe lọ́túnla ó ṣe lọ́yún wọ́n ní àwọn máa tún tó dé láti wá ṣe kìnní ẹ̀ lénìí wọ́n náà wọ́n kàn máa wọ àwọn máa rẹ́rìn ni. àwọn èmi ó kàn máa wo bí. wọ́n náà máa wo pé ó máa strange sáwọn pé wọ́n ní báwo ló ṣe rò pé ọlọ́run ẹ̀ ṣe jìnnà tó tí wàá wá ṣe pé ọlọ́run tó bá yẹn wọ́n lọ́lọ́run ò jìnnà tó bẹ́ẹ̀ tọ́lọ́ wọn yorùbá ti dáhùn kì í sọ̀rọ̀ jìnnà ni ọlọ́run ò jìnnà tó bẹ́ẹ̀. àjẹpọ̀ ọlọ́run ẹni ò sú ọ. ọlọ́run yẹn kò yé bóyá kò gbọ́ ọlọ́run yẹn yé gbogbo tí yorùbá ti gbọ́ yé ìmọ̀ ṣe wàhálà ni. kò mọ bó ṣe yẹ kó pè é. so nínú àwọn ọ̀rọ̀ òun wá ní ohùn ohùn ní gbogbo ọ̀rọ̀ lápapọ̀ so ṣùgbọ́n èwo nínú ohùn ṣé ọ̀fọ̀ ni tí wọ́n bá ń pè ọ̀fọ̀ ni téèyàn fọ̀ jáde síta mm. so ọ̀fọ̀ yẹn wá ní ohùn tí wọ́n já sí pé wọ́n ti kó jọ bí wọ́n ṣe ń kó ohùn jọ ni wípé irú èmi ìsìn ọjọ́ kan mò ń kọ́ àwọn students lọ́dọ̀ mi ní physical students mò ń kọ́ wọn báwo ni a ṣe ń mo bí ọmọ kan àwọn tí wọ́n jẹ́ spirit of water wá sọ pé nínú ẹ̀yà àwọn ni ọmọ tí mo bí yìí o. wọ́n sọ fún yín bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ibẹ̀ kọ́ ni nọ́mà ẹ̀kọ́ ni hmm. so wọ́n ní pé ẹ̀yà àwọn ni ọmọ tá a bí yìí o báyìí báyìí báyìí báyìí àwọn ọ̀rọ̀ pọ̀ lábẹ́ ok so mo wá ń ṣe conversion toro ní conversion tẹ́ ẹ bá fẹ́ kọ́ ọmọ side zone wọn kó act like them okay. nítorí pé ẹ bá gba ọmọ láyè tó bá act like them You máa control hmm. tó bá dẹ̀ ń control àwọn nǹkan kan láì ní mímọ̀ nípa ẹ̀ yóò padà ní problem hmm. irú ọmọ bẹ́ẹ̀ máa dọ́mọ tó máa dájú sọ ẹ mọ̀ ẹ̀kọ́ wọnú gbogbo nǹkan tó bí pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ gbogbo ọmọ ẹ má ẹ jẹ́ kí n pọ̀ mí ò takò èèyàn ọ̀hún máa ń sọ hmm. but ẹ mọ̀ tá a bá ń túmọ̀ ẹ̀kọ́ a máa sọ àwọn ọ̀rọ̀ mi tí ó máa dàbí àtakò bọ̀ níwájú ọlọ́run àtẹ̀mí a ò gbàníyàn àtakò wa ṣùgbọ́n ẹ̀kọ́ ni ẹ̀kọ́ máa tó àṣírí òótọ́ mm-hmm. gbogbo ẹ má gerun orí ẹ̀ kò sí tó conspiracy pẹ̀lú irun orí àwọn elementary spirit ló wà lọ́ndà ẹ̀ mm-hmm. àwọn entity àwọn entity náà wà lọ́ndà ẹ̀. so toro ti ṣẹlẹ̀ sẹ́nìkan rí Samson mm. wọ́n ní abẹ́ gbọ́dọ̀ kan orí ẹ̀. Mm, wọ́n á sọ bẹ́ẹ̀ torí pé kí ló ń bí irú yẹn òun ni ìrìn àjò service angel ìbò náà táàgì service angel ẹni yẹn mọ́ hmm. táàgì yẹn ló máa determine kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ so tó ń ṣẹlẹ̀ níbi tìrú yẹn nìyẹn. nínú ẹ̀mẹ́ wọ́n lè táàgì service angel. àwọn ah, ah, máa ń táàgì wọ́n táàgì náà fi ń gbà lórí ẹlòmíràn sọ pé kò lè mọ́ lò wọ́n máa ń ẹjọ́ ni ọ̀rọ̀ náà ni ìyá òkú ọ̀rọ̀ láti lọ. ọ̀rọ̀ ni wípé bí mo ṣe wà yìí díẹ̀ mi ò mọ́bọ́ yín dẹ̀ṣẹ́ dì sí mi máa ń dẹ̀ṣẹ́ yín tẹ́lẹ̀ wọ́n ṣe ń kọ́ mi báyìí ni báyìí ni mi ò mi ìjà ẹ̀wà ní gbé sójú torí tó bá gba ọmọ èèyàn ní ìjà èmi lọ́lọ́run tó máa ń gbèjà fún mi <laughs> èmi náà mọ̀ já o ẹ̀ mọ́ ìlọ́run tó máa ń gbèjà fún mi mm. gbogbo èèyàn tó bá ṣẹ̀ mí láyé tí màá sọ nípa ọlọ́run tó bá yẹ pé mo ti ṣàbòsí fún èèyàn hmm. ẹ̀san àbòsí mi ni mo gbà yìí ọlọ́run ó ti tẹ́ mi lọ́rùn hmm. mo ti mọ̀ pé ní tí mo ṣe òun ni mo gbà torí pé ká màmá ń bẹ̀rẹ̀ níbi kan jọ́ mi o kò ṣe gbogbo kámà ní ìtẹ́ ti ṣe o ìní ìwà tuntun ni o wọ́n ṣe establish ẹni. tó bá yẹ pé àṣìṣe mi ni mo ti gbẹ̀san yọ lọ́hùn mo ti gbà ṣùgbọ́n tó bá jáṣìṣe mi kọ́ ẹni yìí nǹkan báyìí mo fẹ́ kẹ́ ẹ fi di fún mi lọ́dọ̀ ẹ̀ bébí ṣe máa ń ṣe nìyẹn ẹjọ́ ni o ọ̀rọ̀ ni o ṣe rí ọ̀rọ̀ yẹn téèyàn bá ti gbọ́ ọ̀rọ̀ yìí kò sí àrà tẹ́ lè fi ọ̀rọ̀ dá àwọn èmi ọlọ́sọ pé ẹjọ́ làwọn máa ń gbọ́ ni Yorùbá sọ pé ẹjọ́ la máa ń ṣe kí ni o la máa ń rò fún ẹjọ́ la fẹ́ rò fún ògùn ló bí kinní kan kinní kan ló nípa fún kinní kan níjọ́ tí kinní kan yé kinní kan tí kírísítẹ̀ bàbá sọ wọ́n ní pé olúwa ẹ̀yin ọlọ́run lè ṣe báyìí fún Jóòbù oníṣòro báyìí ẹ̀dẹ̀ yọ kúrò nínú ìṣòro náà lọ́jọ́ báyìí pẹ̀lú báyìí báyìí báyìí ẹjọ́ lòun náà rò fún mùsùlùmí náà sọ pé aláwùmọ̀ sọ lé ọlọ́run ṣèkẹ́ aláwùmọ̀ dífà náà mọ̀ọ́mọ̀ kàmọ́ sọ láyé tàgẹ́ bóyá ṣèkẹ́ adé á fún bó o ṣe ṣe Ibrahim fún Ibrahim ẹjọ́ lòun náà The same logic with different language. Ewé gbégbé ló ní ẹgbére mi wá lọ́lẹ́. Ewé ewúro ló ní pé kọ́rọ̀ mi máa korò. Òun ló ní kẹ́ jẹ́ kọ́rọ̀ mi máa kíní kan. Oṣù mi kò tẹ̀ jẹ̀. Ebú rẹ̀ oṣù nínú gbó. Ẹ ẹ ti pẹ̀ sí Àyìnlá o. Orin Àyìnlá lèdè kọ. Orin wa lẹ́jọ́ kọ. <laughs> Orin Àyìnlá lèdè kọ. Mọ̀ fọ. Èmi náà kọ́ fọ ni èmi náà mọ̀ fọ. Mo kọ́ ọ̀fọ̀ ni bọ̀ mi ò mọ̀ fọ. <laughs> So tàbí sọ pé mo mọ̀ fọ ni èmi náà kọ́ fọ. <laughs> Tó bá ti jẹ́ bẹ́ẹ̀. So bí ohun ṣe ń lọ nìyẹn hmm. òun ló wá dé orí àásán yẹn tí mo ń ṣàlàyé lọ pé ní inú gbogbo èdè ló fi já sí pé àwọn ohun kan wà nǹkan wà nílẹ̀ yorùbá lọ́dún kẹ́jù lórí dára yìí hmm. bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn ohun wà tó já sí pé wọn kì í pè fún yàn hmm. torí tí wọ́n bá pè ní tòótọ́ tòótọ́ yẹ sà mo confam ẹ̀ pé tí wọ́n bá pè tí yẹn á di kò ní gbọ́ nǹkan kan mọ́ tí yẹn fi kú ní tòótọ́ ẹ súnmọ́ àgbàkẹ́gbẹ́ lọ́wọ́ bóyá tó bá yẹ pé rọ́ ni mo pa nítòótọ́ ó wà àwọn kan wà tó yá sí pé wọ́n máa ń fi mọ̀ èèyàn ni wọ́n á kọ́yàn lójú àlá ni hmm. èèyàn kàn mọ̀ lójú ayé ni òun náà nílé explain èmi wà wọn kàn kọ kalẹ̀ ni wọ́n á ní bó bá ṣe yí ẹ so nítorí pé ó lágbára kí ló sọ tó fi lágbára tó bẹ́ẹ̀ kí ibi tá a ti lọ nìyẹn o àwọn ẹ̀mí kan ti so papọ̀ mọ́ ọ́n tí ẹ̀mí bá ti so papọ̀ mọ́ ó depend lórí irú àwọn ẹ̀mí tó bá so papọ̀ mọ́ ló máa determine irú ọ̀rọ̀ wo la fẹ́ pe ọ̀rọ̀ yẹn ló máa fún lórúkọ ta fẹ́ fún ibi tí àlàyé mi lọ àlàyé mi yẹn lè má tètè clear síyàn tí máa ń yà lọ yàbọ̀ but ní tí mo fẹ́ fàyọ̀ bẹ̀ ni pé irú orúkọ tí a bá fún ohun yẹn ọ̀rọ̀ tá a sọ yẹn ló máa wá túmọ̀ irú orúkọ ẹ ẹ irú agbára tó wà lára ohun yẹn ló máa túmọ̀ irú orúkọ tá a fẹ́ máa pè é bóyá máa pè é ní ọ̀fọ̀ ni o bóyá máa pè é ní ìjálá ni o bóyá máa pè é ní ẹsẹ̀ mọ́ pé ìjálá ohun tó ń ṣògbọ́ ọdẹ ó ń kọ ó ń ka kínní lọ ìjálá is spiritual bẹ́ẹ̀ náà ni soliloquize kéèyàn máa dá sọ̀rọ̀ lọ kéèyàn máa dá sọ̀rọ̀ ẹni tó bá ń dá sọ̀rọ̀ wà highly spiritual bẹ́ẹ̀ ni nítorí pé àwọn ẹ̀mí náà jọ ń sọ̀rọ̀ lọ òun ò mẹ́ tó ń bóun sọ̀rọ̀ á kàn rí pé tó bá ń dá sọ̀rọ̀ ẹ̀ tí màá ti wá débẹ̀ màá màá ṣe báyìí màá kò mọ̀ pé àwọn plan pẹ̀lú àwọn kan ni òun ò dá wọn yẹn mọ̀ ni. ó ń plan pẹ̀lú àwọn ẹ̀mí kan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kí ẹ máa rìn lọ kó máa gbọ́rọ̀ ẹsẹ̀ lẹ́yìn ẹ̀. inú inú oko nìyẹn ti máa ń sábà ṣẹlẹ̀. àwọn spirit ni ẹni tí security bá pọ̀ lára ẹ̀ tí àwọn ẹ̀mí ń ṣọ́ tí wọ́n mójútó yóò máa gbọ́rọ̀ ẹsẹ̀ lẹ́yìn tàbí tó kù tẹ̀lé méjì tó máa ń ṣẹlẹ̀ ni bóyá òkú kan wà tó ń tẹ̀lé so bóyá ó fẹ́ fún ní bó fẹ́ bá a sọ̀rọ̀ bó rí i pé tí ẹ̀ kú etí ẹ̀ ògùn ẹ̀tọ́ ni kójú gùn kẹ́nu gùn kétígùn kó bá tiwọn dọ́gba so nígbà tó bá gùn ló máa di pé èèyàn lè máa ṣe déédéé pẹ̀lú ara wọn pẹ̀lú wọn ìgbà yẹn náà ṣe máa rìvíìlì àwọn kan fún yàn pé eré o rírí gbogbo ẹ̀yẹn kò túmọ̀ sí pé èèyàn ti jẹ́ tó special bẹ́ẹ̀ mi ṣe wáyé mo máa ń wọra wípé kí ló yàtọ̀ lára mi kí n tó kẹ́kọ̀ọ́ ẹ sì ń rí òkú àtìgbà tí mo kẹ́kọ̀ọ́ ẹ ń rí ah, àwọn ẹ̀mí. ṣé ẹni bẹ́ẹ̀ ṣe máa ń gbé ọ̀rọ̀ ní agbára o ah, mi ò rókù mi ṣá rókù rókù. ìyẹn máa ń rí àwọn ẹ̀mí yẹn. ṣé ẹni tó wà bẹ́ẹ̀ ni pé èmi rí àlìjọ̀nù rí mo rí màláìka rí ẹ get kódà a wà níbì kan lọ́jọ́ kan nígbà tí tó kú ní last year ẹnìkan kú àwa wà níbì kan àṣegádùn ìkànnì yẹn wà máa ń wá síbi ibẹ̀ yẹn dáadáa tẹ́lẹ̀. ní òkú yẹn òkú yẹn adẹ̀bẹ̀rẹ̀ sí gbọ́ ohun ẹ̀ bóyá ń sunkún hmm. ah, mi dẹ̀ fẹ́ kú o hmm. mistake àìmọ̀ ni àbí àìmọ̀ ni o hmm. wípé ah, mi mi bá dẹ̀ wà bí ohun mi kí n wà bí wọ́n ní kán fà yílẹ̀ fún òun náà fẹ́ jókòó ó lè jókòó sáàrin èèyàn mọ́ ó ti di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ kí ni túmọ̀ ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ lost soul ló ń jẹ́ bẹ́ẹ̀ excuse me ẹni tó para ẹ̀ ẹni tí kò gbọ́n tó já sí pé ó lọ tirẹ̀ bọ wàhálà tó fi lọ kú tàbí lọ gba májẹ̀mú kan so ṣe ní gbogbo ẹ̀kọ́ ẹ̀kọ́ táwọn sọ yìí nísìn ká ló ti ara ti sọ pé ah oníbìkan ó láwọn kan tá a máa mú ẹ mọ́ oníbìkan tó máa lọ connect mọ́ kéèyàn tètè asádà yẹn ti mọ̀ pé problem wà ń gbẹ̀yìn wọn ti sọ fún yàn nìyẹn. ìjọba ìfẹ́ bẹ̀rẹ̀ kọ́ mo ń béèrè pé ok nígbẹ̀yìn gbogbo kínní kí ló fẹ́ gbẹ̀yìn ẹ̀ hmm. níbo la fẹ́ já sí ẹ̀yin tẹ́ sáà mú wa lọ́ṣà ti wò tán níbo la fẹ́ já sí wọn ni no o já síbi kankan ju pé ara ẹnìkan ló máa ní wàá wá mọ gbogbo nǹkan gẹ́gẹ́ bí ẹni tó ti mọ èèyàn bẹ́ẹ̀ náà ló ṣe máa mọ ẹ̀mí ẹ mọ̀ pé torí pé mo mẹ̀yìn nísìn mo mọṣẹ́ yín hmm. tí bá ní ìdí àǹfààní tó jọ mọṣẹ́ yín mo lè pè yín bẹ́ẹ̀ làwa ṣe máa wọ́n ẹ̀mí they are just our friends hmm. ọ̀rẹ́ ni wá wọn kì í ṣọ̀gá wa ọ̀rẹ́. ẹ̀mí yẹn ò lè control yín. nígbà tí nǹkan ò dẹ̀ ṣe orí ẹ̀ bàjẹ́ ni wọ́n máa control ta ni ẹ̀mí náà wọ́n pé kí n má ṣe nǹkan kan n tó bá wù mí ni mo gbọ́dọ̀ lè ṣe tó dá mi ni ẹ̀mí kọ́ ló dá mi náà hmm. ọlọ́run tó dé mi lèmi ló lè sọ fún mi ẹ̀mí kankan ò láṣẹ àti sọ fún mi pé tí mo gbọ́dọ̀ ṣe rè àbí tí mi ò gbọ́dọ̀ ṣe rè tó bá ti di pé mi kan ti ń kọ́ńtrólè èèyàn pé o gbọ́dọ̀ ṣe báyìí o bó ṣe gbọ́dọ̀ máa ṣe eléyìí o kí ẹ jẹ̀yà sá lọ ibi tó bá tìyàn sí nígbẹ̀yìn ẹ̀kú ló máa gbẹ̀yìn fún yàn hmm. ẹ̀dígẹ̀tẹ̀ so ẹ̀mí ẹ̀mí kankan ò láṣẹ àti sọ kankan fún yàn so pé kéèyàn ṣe ó kàn lè fún yàn nítọ̀sọ́nà ah, tó bá dẹ̀ ṣe báyìí àwọn ìmọ̀ ọlọ́run tó bá kọ́ wa lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n o tó bá wù ẹ́ gbàǹtà wí yìí o tó bá wù ẹ́ jù ú sílẹ̀ kò sí ìdájọ́ kankan lórí ẹ̀ ìfẹ́ wọ́n ti sọ fọ́gà lọ́jọ́ kan wọ́n ní àbúrò ní pé wọ́n pe àwọn kémi tó dé wọnú ẹ̀kọ́ pé àwọn ìmọ̀ ló ń pe àwọn pé wọ́n pa àwọn lórúkọ wọn ẹnu mi ò gba orúkọ wọn ní full respect orúkọ olúwa wa wípé ṣé o mọ̀ yí pé kò ń ṣe pé ẹ̀san ló ń gbà o ò sì gba àárò ìfẹ́ lásán ló pa wá káì àánú bẹ́ẹ̀ ni àánú ni tí àwọn ẹ̀mí bá fẹ́ ṣàdó gbogbo o lè lánú èèyàn o lè lápọlọ èèyàn kó tún ṣe o lè ṣàgbára o lè perform anything. ọ̀gá yín o bẹ́ẹ̀ ni. wọ́n ní wọ́n máa ń ṣe operation láì lu ọ̀bẹ. bẹ́ẹ̀ ni sà. wọ́n náà kàn sọ́gá. Ah, wọ́n ń lo ọ̀rọ̀ ẹ̀ wọ́n ọ̀pẹ̀rẹ̀ wọ́n lanú èèyàn normal normal. kíní kan wà nú ẹ̀ wọ́n sì wọ́n sì yọ ohun tó wà nú ẹ̀. bóyá máa ń rí náà ni wọ́n máa operate èèyàn normal normal bá yẹn operate lọ́sibítù ṣùgbọ́n kò ṣe gadget hospital wọ́n á kàn là báyìí náà ni gbogbo àwa ń wà ń bẹ̀ kálukú náà máa rí i mo sọ fẹ́ nìkan mo sọ fún yín náà rí pé tó bá yẹ kó dàrú mọ́yàn lójú kó mẹ́ni tó fẹ́ kí wọ́n ọpẹ́rẹ́tì wá bẹ́ẹ̀ yóò ṣàríkù wọn ṣáà ní ìbojú ẹ̀ nígbà tó bá ọpẹ́rẹ́tì ẹ̀tàn tí wọ́n dẹ̀ sí ilé padà pé ẹ̀yẹn mi ọlọ́mu ti parí ẹ̀ bá wa di ojú ẹ̀ padà tí ó dẹ̀ lójú àpamọ́ tó dẹ̀ gbé nǹkan ìlọlé tó dẹ̀ gbé nǹkan tó ṣe yẹn ò ṣe é mọ́ ẹgbọ́n ohun tí mo sọ ẹni mo sọ délẹ̀ mm-hmm. kò ní wọ́n máa lanú ẹni yẹn dandawi kó padà lọ sí hospital lọ ṣe test yóò lọ ṣe test yóò lọ reconfirm ni pé ṣé kìnìyẹn ṣì wà ń bẹ̀ wọ́n á dẹ̀ ní kò ṣe é mọ́. o ti negative. yes sir ní tí wọ́n fi ń wo hiv hiv ò sínú àrùn tó yẹ kó máa gbé lọ hospital tí wọ́n ní kò sí solution yìí nítorí kíkà kò máa jókòó ní ilé pẹ̀lú ewé bombomu àti nǹkan kan kàn fi méjèèjì kún lásán kàn máa mú fún bí ọjọ́ mẹ́rìndínlógún àwọn ọjọ́ mélòó kan ó ti tán hiv bá tán mm-hmm. bẹ́ẹ̀ ni. nígbà tí o bá ti di eight. aids gangan mo sọ mi sọ hiv gan aids gangan aids gangan ọ̀gá ìpàtàpàtà yẹn pé ìgbà tó bá gbẹ̀yìn tán ni tó ti dógún. táwọn èèyàn sì ń kú. ẹ ń rò wọn gbogbo ẹni tí o bá ti mọ̀nà máa dààmú ni hmm. tí yẹn bá wa mọ̀nà èèyàn tó wá farabalẹ̀ hmm. èèyàn gbọ́dọ̀ farabalẹ̀ o ṣẹ́ni tó wà ń bẹ̀ ni pé ṣẹ́ni ìdí táwọn èèyàn fi understand ìfarabalẹ̀ ó yẹ kí wọ́n mọ̀ pé wáì tó jásí pé nìkan délé ní ẹsẹ̀kẹsẹ̀ náà ti sáré dá lóhùn wáì tẹ́nìkan dé tọ́wọ́ pé ẹ̀ṣẹ̀ sùdẹ̀ jẹ́ máa bí mo bí sí o ẹnìkan dẹ̀ ń pè wọ́n dẹ̀ hóòdì kọ́ lẹ́yìn tọ́wọ́ báwọn bí sí wọ́n dẹ̀ ń dẹ́lómi lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ àwa kọ́ là ń tò ó ẹni tí àwọn ẹ̀mí ọlọ́run ò bá tí ì ṣetán àti gbàdúrà tiẹ̀ tó yẹ kó rí kíw lóṣù wọn kàn fẹ́ kó dààmú mọ́ ẹnìkan wá sọ́dọ̀ mi lọ́dún kan two thousand seventeen. ní twenty seventeen ẹlẹ́nìkan wá báyìí. ní twenty seventeen yẹn <clears throat> bàbá bàbá babalaba máa ń pẹ́ nìyẹn ìgbà tó wá dé wọn wá sọ fún mi pé prof ah, ẹjọ́ sá o ah, ìṣòro táwọn ní yìí àwọn ti ń ba bọ̀ for the past eighteen years mo ní òkè kan wà kò sí àwọn ọmọ bẹ̀ hmm. gbalagbara kan wà àwọn ti dọ́dọ̀ ẹ̀ hmm. orí ẹ̀ ní gbogbo ọlá tán sí o hmm. kò sí mọ́tò kò sí nǹkan kan mọ́ gbogbo oníṣẹ́ àwọn tó ń ta mo ní ah, wọ́n ní ṣùgbọ́n o ẹnìkan wà tó ní káwọn wá wẹ ẹ̀jẹ̀ ẹran ni wọ́n máa pa ẹran ẹ̀jẹ̀ yẹn lé àwọn lórí ẹ̀jẹ̀ yẹn làwọn máa fi wẹ̀ ni pé nǹkan yẹn dẹ̀ máa lọ kò ní sí nǹkan yẹn mọ́ wọ́n á ní kí wọ́n kọ́ lọ wẹ tọ̀dọ̀ ẹni yẹn tán náà bí mi ṣe máa ṣe fáwọn ẹnìkan náà wá láti ìlú òyìnbó lọ́jọ́ o ó bèrè wọn pé yẹsà pọ́ọ̀pù fẹ́ rí bọ́ ẹnìkan wà tó ní pé kí n rí pé mo fẹ́ rí pé ṣé mo lè rí ẹ̀mọ́ ẹ̀kọ́ lọ rẹ́ nìyẹn náà nígbà tó bá pàfọ́ọ̀mù gbogbo ó ṣeé ṣe kó jẹ́ nìyẹn ni màláìkà tó lọ́n fẹ́ lò fún wọn èmi nìkan kọ́ lọ́ọ́ máa lò fún gbogbo ayé náà gẹ́gẹ́tì ẹlòmíì ti wá pàdé ẹni tó máa yọ nínú ìṣòro ẹ̀ ṣùgbọ́n àìfarabalẹ̀ ni òjò bọ́nú ìṣòro yẹn kò wá ní bọ́ńbẹ̀ mọ́ nítorí pé ibi tọ́lọ́wọ́ ti ní kó lọ ṣe èèyàn gbọ́dọ̀ fi farabalẹ̀ kún náà nítorí pé àwọn ẹ̀mí tí wọ́n tó àsìkò ni ó lásìkò bàbá yẹn wá dé lọ́jọ́ bàbá yẹn wá sọ pé káwọn lọ síbẹ̀ yẹn pé kí ni mo pé àwọn ìgbà tí wọ́n ní káwọn wá sọ́dọ̀ mi pé wọ́n ròyìn kí ni kan mo ní no ó ní tí màá sọ fún yín ni pé nígbà tẹ́ bá lọ síbẹ̀ tẹ́ni ẹ ṣiṣẹ́ tiẹ̀ tán ọkàn yín á lè papọ̀ sójú kan ẹ ní ṣe òwò spiritual spiritual prostitute hmm. agbèrè agbèrè ẹ̀mí hmm. agbèrè ẹ̀mí làwọn èèyàn máa ń ṣe o òun ni ó lọ chọ́ọ̀chì òun ni ó lọ mọ́sálásí òun ni ó lọ lórí òkè òun ni ó lọ babaláwo òun ni ó tún wá bá àwọn oní spiritual pé ẹ wọ́n sọ pé ọ̀dọ̀ tí tún ni. yóò tún lọ wẹ̀wẹ̀ olókun. bá a bá tọ̀ sójú kan ìtọ̀ ò ní hó a máa ń tọ̀ sójú kan nìtọ̀ fi ń hó hmm. lọ́dún bí tó wà náà gbígbàdúrà wa ń bẹ hmm. dandan kọ́ ni kò lọ síbòmíì hmm. so bàbá yẹn wá ṣàṣọ fún mi lọ́jọ́ náà pé ó kì á pé àwọn ń wò náà lọ́jọ́ náà pé bẹ́ẹ̀ ni ṣe ń sọ̀rọ̀ àwọn ò rí pé ọkàn àwọn ní kò ì tó ó sì tún kù nǹkan kan táwọn fẹ́ fẹ́ sí i bàbá yẹn wá dọ́dọ̀ mi àṣà mo wá sọ fún bàbá náà wípé àní gbé tutù o àwọn òǹgbé tutù ń bí o mi ní pẹ́ran mi ò ń gbẹ́ran o ah ó ní kí lè wá ń gbà à tìrí ìlú máa lejò bóyá sí yìí máa padà nílé percussion kan àbí májẹ̀mú mo ní mi ò gba májẹ̀mú kankan àánú ni kẹ́ ẹ béèrè fún o hmm. èmi kọ́ ni mo fẹ́ ṣe o tèmi náà ni kí n gbé síwájú ọlọ́run àtàwọn ẹ̀mí mímọ́ pé tọ ọlọ́run ẹ̀yin lè rán àwọn ẹ̀mí yìí wá pé kán ṣàánú wa ẹni báyìí báyìí báyìí nìkan báyìí báyìí ẹ bá yanjú ẹ o kí la ṣe yẹn ọ̀rọ̀ ibi tí mo tún lọ nìyẹn hmm. ẹjọ́ la máa rò mo wá rò mo ẹjọ́ níwájú àwọn ẹ̀mí ọlọ́run yẹ́sà ọ̀rọ̀ lèyàn máa ń mọ̀ sọ o ẹni tó bá jẹ́ pé lọ́ṣẹ́ léyìí lọ́ṣẹ́ léyìí lọ́ṣẹ́ léyìí tó bá ti pọ̀ jù gan yóò padà tún di problem tó ló ti pọ̀ jù ó máa padà fọ́ọ̀mù spirit kan tó máa padà máa jẹ́ problem fẹ́ nìyẹn ó dà gẹ́gẹ́ bíi kéèyàn lọ gbé nǹkan sójú kan náà ẹ̀mí ọlọ́run ti yé wa ní ẹ̀kọ́ wípé tí o bá gbé nǹkan kalẹ̀ sójú kan tí nǹkan yẹn bá lo ọdún mẹ́sàn-án wọ́n ní spirit kan máa jókòó sí díẹ̀ yóò bẹ̀rẹ̀ sí dáhùn nígbà tó ń kọ́ wa ní power of words ní agbára ọ̀rọ̀ ọ̀dà agbára ọ̀rọ̀ ń sọ fún wa pé tó bá fẹ́ kí bùkátà bí a lọ bọ́ sí àǹgùlé kan máa lọ san tó bá fẹ́ síbẹ̀ ní pítẹ́lì tó bá jáde lọ bọ́ síbẹ̀ pé mo fẹ́ di billionaire twenty twenty four tó jáde lọ kó twenty twenty four tó dé ni o mo fi example ni o tó jáde lọ tó padà síbẹ̀ wọ́n ní kẹ́ ẹ lè mọ̀ pé ẹ̀yin gangan lọ́lọ́run fi ṣe àrólé ara ẹ̀ ẹ̀ nídìí nǹkan kan àwọn ọmọ máa ń tẹnu pé ẹ̀ nídìí nǹkan kan ẹ má kóra yín sí wàhálà má lọ gba agbára tí ó pa ẹ̀ gbogbo tó ló fẹ́ nìyẹn ó máa ní náà ní tó máa tó pọ̀ tó máa fi nílò onímọ̀ nípa ẹ̀ so bí ọ̀rọ̀ ṣe rí nìyẹn gbàgbà ọ̀rọ̀ ṣe rí nìyẹn látara ibi tá a ṣe lọ so e, mo rò pé mo ṣe ń wà lórí mm, ìbéèrè mm, ìbéèrè oríkì mm, àtorúkọ so ó wà ní pé ọ̀rọ̀ yẹn ló wá débi oríkì wọ́n fẹ́ mú ọ̀rọ̀ tí yóò ní í ṣe nínú àkọsílẹ̀ ẹni yẹn nígbà tí wọ́n wo àkọsẹ̀jáyé ẹ̀ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé ẹni yẹn àti ìrìn àjò ayé ẹni yẹn wọn a máa fi ọ̀rọ̀ yẹn fọ́ọ̀mù oríkì ẹni yẹn jáde. tàbí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sáwọn bàbá ńlá bàbá. ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kejì nìyẹn pé tàbí nínú ilé tí wọ́n ti bí kí wọ́n wo ìtàn pé ah, inú ẹ̀yà tí ọmọ yìí bá bàbá yìí o ó bá bàbá báyìí wá díá fún bàbá yẹn nígbà tí bàbá yẹn ń ṣe báyìí ìwà báyìí ló ń wá mú wa bàbá yẹn sí bàbá kejì wọ́n á mú wa yẹn sí bàbá kẹta wọ́n á múròyìn yẹn sí wọ́n á fi fọ́ọ̀mù oríkì hmm. yẹn ọmọ awúkọ gbọ̀n ibi ìrìn fan. Hmm. wípé nínú ilé wọn o hmm. bàbá tó bí àbí bàbá bàbá ẹ̀ máa ń wúkọ́ tí bàbá yẹn bá wúkọ́ báyìí báyìí ni ó wúkọ́ gbọ̀n <laughs> bí ìrìn fan ẹnìkan nínú àwọn ọ̀rẹ́ mi wá bá mi nígbà tí ó di pé mo ti wà lójú ọ̀nà yìí àjẹjọ lọ sílé kí ó nígbà tí mo lọ sílé kí ó ń gbà yẹn ó wá ní ah, ọ̀rẹ́ ayé òun ò rárá ọkàn mi kàn sọ náà lẹ́mọ̀ pé ẹ̀mí <coughs> ẹ̀mí ọkàn wa bá wa sọ̀rọ̀ àìgbọ́ràn náà nìṣòro ayé ọmọ èèyàn mo bá ní kí lóríkì yín ó ní ọmọ ó bá bẹ̀rẹ̀ sí kiri kìí lọ kìíní kan ọmọ akì náà tọrọ dalẹ̀. Ah! Ah, mo ní kò lè dá fún yín already. ẹ̀nà tọrọ dalẹ̀ kẹ́. ó ló nira fún wọn débi pé ìgbà tí ìyá òun kú àwọn tó ń kó pákó lòun tọrọ pé kọ́ńtà bá wọn pákéjì òkú ìyá òun mẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ilẹ̀ táwọn tó lọ sí ìyá òun kú wọ́n tún padà ní pé wọ́n fẹ́ wọ́n ti ra lẹ̀ wọ́n tún káwọn awó òkú ìyá òun òṣì yẹn bá wọn mulẹ̀ débẹ̀ mo ní pé ìwọ náà lọ worúkọ ntẹ́kọ̀ọ́ ẹ̀mí ọkọ̀ sọ fún wa ní pé àwọn ẹ̀mí ọlọ́run àmì ìrò ní pé nígbà táwọn ẹ̀mí ọlọ́run káwọn lẹ́kọ̀ọ́ tán wọ́n wá sọ fún wa pé wá lónìí ẹ̀kọ́ kan la fẹ́ fi gbẹ̀yìn gbogbo ẹ̀kọ́ fún ẹ wọ́n làwọn ní kílẹ̀ ẹ̀kọ́ náà gbogbo tó bá ti rí ni kò máa mẹ́kọ̀ọ́ lára ẹ̀ hmm. gbogbo tó bá ti rí láyé yìí yẹ́sà tí ẹ bá jókòó tí ẹ bá wara kọ́tì yìí dáadáa tẹ bá tẹjú mọ́ ẹ bá bẹ̀rẹ̀ sí rí nǹkan mi lára ẹ̀. bẹ́ẹ̀ni à ń sì rí nǹkan kọ. ẹ sì máa rí nǹkan kọ lára ẹ̀. kódà ẹni tó dìdìrìn jù láyé mm-hmm. bí èèyàn bá ń wò èèyàn sì máa rí so ọlọ́run ti ṣe gbogbo ilé ayé ní ìdáhùn àti ìbéèrè fún wa sí gbogbo ohun bá fẹ́ àwa ló kù sí lọ́wọ́ so oríkì wa fọ́ọ̀mù jáde láti ara ìtàn àwọn bàbá èèyàn hmm. tàbí láti ara ẹ̀yà irú ìran tí ẹni yẹn bá ti wá lápèjúwe lọ́jọ́ tí mò ń kọ́ àwọn tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi tí mo kọ́ wọn báwo la ṣe ń mú oríkì àti báwo náà ṣe ń hun ihun oríkì hmm. ọmọ tí wọ́n wá bí ọmọ yẹn ọ̀dọ̀ àwọn spirit of water lọmọ yẹn ti wá hmm. ọmọ yẹn nígbà tó ọmọ yẹn ń bọ̀ ọmọ yẹn gbé ibi kọrùn ẹ máa mú fọ́ọ̀mù oríkì yẹn mo kàn fẹ́ mú díẹ̀ wà lẹ́gbàmpù tẹ máa rí pé àti fọ́ọ̀mù oríkì ló tó ń so lẹ́yìn náà ọmọ yẹn on the thirteen ni wọ́n bí ẹ̀kọ́ on the thirteen sọ fún wa pé ọmọ tó bá bí lọ́n the thirteen ẹnìkan nínú àwọn alágbára ní ilé yẹn tó kú ló padà wá. tó bá bí ọmọ ní on the thirteen ọmọ tó déètì déètì ọba yẹn thirteen thirteen kinní kan gbogbo ọmọ tó bá bí lọ́ọ̀dì thirteen tó yẹ pé day tán bi ó fọ́ sunday thirteen alágbára kan nulẹ̀ wọn lórí incarnate. ló padà wá ló padà wá. so àwa ni kí wọ́n bọ́ ọmọ yẹn lọ́ọ̀dì thirteen wọ́n sọ fún ọlọ́jọ́ náà pé ẹja mú example irú date of birth mú ẹja fi ṣe example. Hmm. mo wá lọ́mọ tí wọ́n bí lọ́ọ̀dì thirteen yìí mo ní pé tí a bá fẹ́ kí oríkì fòrú ẹ̀ hmm. mo ní a máa sọ pé àkànbí akin ẹ wo mo egbe o. Okay àkànbí akin ìyẹn sọ̀rọ̀ sí pé ọmọ tí a bí specially tó lè dásí pé ọ̀dẹ̀ tásìn tí wọ́n bí yẹn workaholic ló máa ṣiṣẹ́ gan máa mọṣẹ́ ṣe gan akin tásìn la fi ń bí akin sẹ́yìn o mo ní adíá fún ọmọ tí ẹlẹ́sẹ̀ wàkàwàkà fi tani lọ́rẹ ṣe pé ẹlẹ́sẹ̀ wàkàwàkà tí mo wí àwọn spirit of water ni mo mí nìyẹn àwọn làǹpẹ̀ ẹlẹ́sẹ̀ wàkàwàkà inú omi bẹ́ẹ̀ ni àwọn oníwàkàwàkà inú omi àti oníwàkàwàkà orí ilẹ̀ àwọn oníwàkàwàkà orí ilẹ̀ ọ̀tọ̀ oníwàkàwàkà inú omi ọ̀tọ̀ wàká yẹn nínú pigeon àti èdè pidgin ni. rárá o mo ṣe wàká travel work no de wàká wàká rárá wàká wàká tí wọn kọ rárá wàká yorùbá ìjìnlẹ̀ ilé ọ̀dọ̀ àwọn ẹ̀mí ni ọ̀dọ̀ odidi ọ̀rọ̀ mi ni hmm. ìyẹn so lọ́dọ̀ tí wọn so àwọn táwọn sọ pé oníwàká wàká ní omi àwa ń bẹ̀rẹ̀ sí mu pé ẹ mọ̀ pé adé á fún ọmọ tí oníwàká wàká fi tani lọ́rẹ ẹ bó bá yẹ ti ń tó bọ̀ hmm. date of birth ẹ àti mu mọ́ orúkọ oríkì ibi tó ń bá bọ̀ ọ̀dọ̀ àwọn spirit tó gbà wá àti mú mọ́. ní wàkàwàkà ọ̀rẹ́ inú omi. bẹ́ẹ̀ ni tí wọ́n fi tani lọ́rẹ. Hmm. so àmọ́ wa tó lọ tó lọ bẹ́ẹ̀ before you know it ìwé ti kún ọjọ́ tí mo sọ yìí akọ tó yẹ pé ó máa fẹ́ tó bí ẹbí two sheets of paper méjì hmm. nígbà tí mo tó mo kọ́kọ́ tó gbẹ papọ̀ mo ní ó yẹ mẹ́kọ̀ọ́ báyìí ẹ mu sí ó mẹ́kọ̀ọ́ báyìí abá tó gbẹ papọ̀ hmm. nígbà tá a tó gbẹ papọ̀ tán mo bá ní ó yẹ kà nígbà tó kà tẹ́ ẹ bá gbọ́ ẹ máa wò pé ah oríkì tó dùn yìí. oríkì tó ní agbára pẹ̀lú àwọn yorùbá tó jinlẹ̀ oríkì nìyẹn bí wọ́n ṣe mú oríkì nìyẹn now ǹjẹ́ ṣó wá dáa ká máa wọ oríkì ìbéèrè wa ni pé wáyé tí wọ́n fi ń kì ẹ́ torí ẹ̀ máa ń wú. mo bá ń kí yàn tí ó máa ná owó tí ó máa ná owó pé ah nítorí tọ́tò tọ́tò kẹ́kẹ́ máa ń wú. ẹ máa gbé mọ́rọ́bà kan ní gbé owó lé kọ́ k1 the ultimate lọ́rùn báyìí hmm. ní ń já béèlì. orí ẹ̀ ń wú ni àwọn èèyàn sọ pé orí kábíyèsí ń lábẹ́ adé àwọn èèyàn sọ pé ọlọ́run jẹ́ jájọ́ ìṣubọ́ àwọn kan máa sọ̀rọ̀ wọ́n ní wọ́n ní àwọn olórin yẹn ń ṣoògùn ni kò wọ́n lè ṣoògùn ṣùgbọ́n oògùn kọ́ ó láṣìírí nú ábèlè gbogbo tó bá ṣoògùn sí tó oògùn ṣiṣẹ́ sí ọ́ndà nǹkan yẹn nǹkan kan ti wà ńbẹ̀ tẹ́lẹ̀ ni oògùn bústà lásán lóògùn hmm. oògùn ò lè mú tọ́lọ́run òfin síbẹ̀ wá hmm ogun máa boost ní tọ́lọ́run fi síbẹ̀ ní kankan ti gbọ́dọ̀ wà ń bẹ̀ tẹ́lẹ̀ so tọ́ bá kíyàn orí èèyàn máa ń wú kí ló fà torí èèyàn fi ń wú. kí ló fà torí èèyàn fi ń wú. ìdí tó fà torí èèyàn fi ń wú ni wípé the spirit of oríkì ó wà. ẹ̀mí kan wà tí ń bá oríkì rẹ̀ tó ń ṣiṣẹ́ pẹ̀lú oríkì àwọn ni wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ègún inú ègún lóríkì wà hmm. bẹ́ẹ̀ ni sà. ègún ò sì gbọ́dọ̀ já ní kò dáa wáyé tó jásí pé tó bá bí wọn ní pé nínú ilé wọn gbogbo ọmọ tí wọn bí nínú ilé wọn yẹn wọn kì í ju déédéé báyìí lọ oríkì yẹn náà náà fi jọ ń kí gbogbo wọn. ìyẹn ò túmọ̀ sí pé èèyàn ò ní gbóríkì mọ́ ni mo ń sọ yìí o wọ́n ń kèmí náà dì sí náà ọmọ kìnìún kan irú àwa ń sọ oríkì ilé wa hmm, ẹ má jẹ́ pé lórí ilé wa ókè orí ilé wa náà ni afẹ́sàkó láyé ni oríkì ilé wa náà ni oríkì ilé wa wọ́n ní pé wọ́n ní ìmálà ẹ̀ta oríkì ọ̀dọ́ so ìtumọ̀ ẹ̀ ní nígbà tẹ́mi wà ní kékeré sáwọn tu mi ò rí túmọ̀ ẹ̀ ìgbà tí mo wọnú ẹ̀kọ́ yìí mo tó ṣe rí túmọ̀ ẹ̀ àwọn ìmọ̀ ẹlọ́wọ́ jẹ́ pé wáyé pé nígbà tí ẹ̀bẹ̀ mi àgbà fẹ́ tu fún wa wọ́n ní ìmálà ẹ̀ta wọ́n ní pé ìmálà pé àwọn ẹ̀ta àwọn tó máa ń popular hmm. wọ́n dẹ̀ máa fine wọ́n máa look nice lójú hmm. ọmọ kó bí ẹyẹ sọgi tí wọ́n bá róbìnrin wọn àtọ̀ wò. wọ́n fẹ́ wọ́n fẹ́ sọ́wọ́ instead tó bá yá sí pé tó bá wà lẹ́kọ̀ọ́ bí irú àwa nínú ọmọ ìmálà yóò wà fẹ́yàwó méjì mẹ́ta ni ó lóore fún ojú kó máa kó kó mọ wá ṣàjẹkì lọ máa ṣàjẹ torí pé tó bá ń kó bí ẹsọ yóò kó ìtí ó jà dánwò fúnjọ kan bọ̀tẹ́kọ̀ bá ti wà kókó fẹ́ méjì fẹ́ mẹ́ta ẹ lọ wo gbogbo àwọn ìwé ẹ̀sìn tó sọ pé má fẹ́ yàwó méjì ẹ wá wo ibi tí àwọn tí wọ́n nature la máa ń sọ̀rọ̀ ẹ kí ló ń jẹ́ sìn bí nature hmm. àwọn ìmọ̀lọ́wọ́ ní kò sí tó ń jẹ́ kádà rárá wọ́n ní kádàrá ni imú ojú ẹnu etí tọ́lọ́wọ́n bá ti fún ẹ ní kankan nu gbogbo ẹ̀ kádàrá ẹ̀ ò dáa tó bá ti ní wọn kádàrá ẹ̀ dáa àwọn <laughs> bèrè pé ah kékeré tó fi rí bẹ́ẹ̀ wọ́n ní ẹ eh, wọ́n ní torí pé ntẹ́lómi bá ní tí wọ́n bá ní kádàrá nìyẹn kádàrá ni wípé o gbọ́dọ̀ lójú àti kádàrá ẹ̀ bẹ́ẹ̀ mm-hmm. o gbọ́dọ̀ nímú o gbọ́dọ̀ lẹ́nu o gbọ́dọ̀ lè yàgbẹ́ o gbọ́dọ̀ lè tọ̀. ìgbésí ayé ẹ̀dá ńkọ́. àkọsílẹ̀ nìyẹn ntó bá ṣe kó rẹ̀ gbẹ̀sẹ̀ lókù wọ́n ti àyè kò sí ní tẹ̀dá ṣe ó ti wà lákọọ́lẹ̀ pé yóò ṣe tẹ́lẹ̀. yes sir àgbọn kankan àmọ́ nǹkan kan ṣe àkànjọ ń tara wa lásán òótọ́ ni wípé inú ayé táwa yìí tí èèyàn kan bá jókòó tó bá bá rẹ̀ ní ipò kókè àyè tí mo bá rẹ̀ mi lénìí nínú ẹ̀kọ́ ilé ni hmm. ó lè wá sí ìròrí mi bọ̀ èmi gan ò yá plan pé yóò tó one percent one billion tí mo fèsì lénìí torí pé mi ò gbọ́n débẹ̀ lóòótọ́ ni mo lè ti ní ìmọ̀ nípa wíwo àkọsílẹ̀ pé tó bá dọdún báyìí nǹkan báyà ṣẹlẹ̀ yes àti bá fẹ́ tàn yín kò sí tó sọ fún mi pé ó ṣẹlẹ̀ nǹkan kan ṣo ni ẹ̀kọ́ wá fi supersede gbogbo ìmọ̀ tá a bá ń lẹ̀ òun ni pé àwa máa ń rí àná. n tó ti ṣẹlẹ̀ kọjá. a máa rí past life ní past life ẹ o n tó ṣẹlẹ̀ rè n tó ṣẹlẹ̀ rè nígbà báyìí tó náà dẹ̀ máa rí ìmísí pé yes a wà fi life eléyìí confam ẹ n pé n tí wàá fi mọ̀ pé n tá a sọ yẹn rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé kò ṣojú ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan báyìí ló ń fèsì lọ́wọ́ ní láìpẹ́ eléyìí nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ nítorí ṣẹlẹ̀ kọjá lélẹ̀ nítorí tó máa ṣẹlẹ̀ lélẹ̀. past life yẹn nìkan torí pé gbogbo èyí tó kù àwọn èèyàn náà wọ́n lè pa bá ṣùgbọ́n ẹ mọ̀ bí ṣe ń wá lọ́lọ́wọ́ máa update fashion knowledge. bẹ́ẹ̀ni. fashion knowledge tó wà níta nísìn mímọ̀ ẹ̀mí Ọlọ́run ti update fashion ẹ̀ ó ti yàtọ̀ sí spirituality tá a bá ń lẹ̀ so kò sí nǹkan tó bò mọ́ oríkì wa máa ń jáde tí wọ́n bá ti wá ń kíyàn ẹ̀mí oríkì òun ló máa ń mórí ẹni wú hmm. the spirit of oríkì òun ló máa ń jẹ́ kórí èèyàn wú ẹ̀mí yẹn máa gùnyàn inú yàrá bẹ̀rẹ̀ sí dùn kí ha ha wàá gbọ́ ha kí ni kí n mú hmm. oríkì wá rèé ó wá wà lọ́ndà deceit ẹ̀tàn lásán lóríkì oríkì dà gẹ́gẹ́ bí ìbọn ni àwọn ẹ̀mí ọlọ́run sọ fún wa pé má jẹ́ kí wọ́n yìn ẹ́ wọ́n ní pé torí pé tí wọ́n bá ti yìn ẹ́ ìbọn ni ẹ́ wọ́n ní ìbọn kì í sì jèrè ẹran tó bá pa hmm. ẹ sọ ọjọ́ tí wọ́n fi ìbọn pẹran kan tí wọ́n fi ẹran rá lẹ́nu. ìwọ náà gba tiẹ̀ o àdéhùn ìwọ ló ṣàkú pa. <laughs> ìbọn kì í jèrè ẹran tó pa gbogbo ẹni tó bá ti ń kì torí ẹ̀wù mú ìwà yìí kò sí rí kíkìdẹ lè kí orí mi kì í wú ní ti máa fẹ́ ṣe ni máa ṣe. Hmm. àyàwó tèmi ò lè fọwọ́ pa mí lórí kórìí mi wú òun kò wú bá o <laughs> ẹ̀kọ́ ti kọjá lẹ́rù orí mi wú hmm. torí pé torí ẹ bá fi lè ti wú ó ti rọrùn kán gbé ẹ ṣubú wọ́n á sẹ̀tì plan fún ẹni pé ok ok ok báyìí báyìí báyìí orí àwù orí ò gbọ́dọ̀ wú náà ìgbà tó kì í ṣèbọn wọ́n á kí ẹni wọ́n á dẹ̀ yìn yẹn tí èèyàn sì tán dẹ̀ nìyẹn tán bá sì lòyàn tán wọ́n á dẹ̀ fi hàn lẹ́nu so nínú oríkì ni ègún wà wọ́n wá sọ wípé ẹ lọ wo ẹ lọ wo àrùn tó ń ṣe àwọn haúsá hmm. àìní mímọ̀ ló ń fàrùn ṣe wọ́n kángi lápá kángi lọ́wọ́ wọn kì í gba abẹ́rẹ́ ni o hmm. abẹ́rẹ́ àjẹsára ló ń fún wọn problem o òun ló fa major problem tiwọn lọ́dọ̀ tiwa wèrè pọ̀ ẹ lọ wo statistics gbogbo wèrè tó wà lórílẹ̀ àlàyé wèrè pọ̀ lọ́dọ̀ wa ilẹ̀ yorùbá àwèrè pọ̀ ilẹ̀ yorùbá wèrè míì sínwín sínú wèrè míì sínwín síta hmm. so ẹlòmíì ya wèrè tiẹ̀ wọ inú òṣì ni ò jẹ́ kó mọ̀ pé wèrè ni wọ́n wá rògbò lágídí ni hmm. bọ̀ wọ́n ní mọ̀ pé wèrè ni ẹlòmíì ya wèrè tiẹ̀ ó yà wọ ó yà síta gbangba ká máa rí pé wèrè lélẹ̀ yìí ọ̀tọ̀ ní wèrè àrùn o ìkan wà àrùn ní wèrè náà máa ń pè bọ́ kó ṣe wèrè ẹ get hmm. bóyá bíi àwọn tó bá bí tó yá tí wọ́n máa wọ́n máa máa ṣe eh, bákan eh, gbogbo àwọn orú yẹn ọ̀tọ̀ nìyẹn o ọ̀tọ̀ ni pé kí nǹkan ṣèyàn nínú brain ṣe dáhùn brain wa ìbọn ah, ọlọ́run ṣiṣẹ́ sínú ọpọlọ wa ṣe téèyàn bá wọnú ẹ̀kọ́ téèyàn bá ń rí àwọn kọ̀ọ̀kan èyí á máa fi mú agbára ọlọ́run ni pé ọlọ́run yìí ti tóbi jù hmm ó ti tóbi kọjá ẹni tó yẹ ká rí ká bá rí a máa ti fi wàhálà pa hmm. ọlọ́run rí nìṣẹ́ ti brain wa délẹ́bù wípé tí àwọn ibìkan bá ti rọra yẹ kínkín ní báyìí sà èèyàn wọ wèrè nìyẹn o torí èèyàn máa bẹ̀rẹ̀ sí rí rẹ́mù mi èèyàn á já síbò mi yóò máa rí àwọn ẹ̀mí mi yóò máa rí àwọn ẹ̀mí mi nínú ayé mi nínú ayé mi lẹ́sẹ̀kẹsẹ̀ nínú ayé yìí náà nílẹ̀ ti máa rí wọn nítorí pé gbogbo wa jọ ń gbé papọ̀ ni ẹ mọ iye nǹkan tó ń yà fún wa ká tó kọjá ayé pọ̀ nínú ayé ayé sàwọ́pọ̀ ti pọ̀ jù èèyàn gan pọ̀ nú èèyàn. ṣó wá dáa ká máa kí ọmọ lórí kì í kí ló yẹ ká mọ̀ nípa. nítorí ẹ ká wá mọ̀ nípa oríkì ni wípé ká kọ́kọ́ lọ kóníkàlùkù wa máa advice àwọn èèyàn kóníkàlùkù lọ gbé báyìí wá tiwé kó gba oríkì lé wọn. oríkì tó máa fi kì torí ẹ̀ máa ń wú yẹn kó kọ oríkì yẹn kalẹ̀ kó kọ́ kalẹ̀ kó gbà kó kọ́ lẹ̀ kó mọ̀ hmm. tó bá ti wá kọ́ kalẹ̀ kóun náà kọ́ gbé kalẹ̀ pé ẹjọ́ ẹ túmọ̀ eléyìí tó bá ti ní túmọ̀ ẹ tú fún kóun náà máa yọ kúrò fún ara ẹ̀ torí pé tí wọ́n rí tú fún yẹn ọmọ oṣó ni kinní kan ṣe àti mọ̀ pé wọ́n èṣù nǹkan kan tó ní ṣe pẹ̀lú èṣù ó ní ṣe pẹ̀lú inú ilé wọn oṣó kinní oṣó la kinní kan mi ìfẹ́ dárúkọ ilé kankan wọ́n ti pé ilé wa lọ́wọ́ dárúkọ oṣó ṣe kinní tó bá ti ní oṣó tàbí ṣó ṣó ṣe kinní kan nínú kí wọ́n ṣẹ́ ṣó èṣù ló dẹ̀ lóṣó nínú kí wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú èṣù forget nínú kí nǹkan kan tó ní ṣe pẹ̀lú èṣù ṣáàní ṣe pẹ̀lú inú ilé yẹn àwọn ọmọ ológun ẹ máa rí tiwọn náà Ògún ṣe kinní kan Ògún. ọmọ Ògún so wá pọ̀ ní mọ̀dẹ́kẹ́ ilé ọmọ tó fìjàgbọ́dẹ ọmọ bíjà ò sí mọ́ wọn lọ rí tẹ̀lú ìdákẹ́jẹ́dó mhm. màmá wo baba ńlá kú baba ńlá baba ẹni máa tọ́ mi ẹni mhm. mi kùkù tí ara ẹni mi. ẹ sì mọ̀ pé àwọn yẹn wọ́n láìkì ìjà wọ́n mọ̀ jájà mọ ìwà láìkì ìjà tó wọn kì í jàjà ìjà díjú àwọn náà máa avoid wàhálà ló jẹ́ bẹ́ẹ̀ sẹgbẹ́ gbà tí wọ́n wá rí pé kò sí wàhálà mọ́ wọ́n á sọ̀rọ̀ tẹ̀dù síbì kan wọ́n máa sọ pé tọ́ àìṣe mọ̀ wèrè lè tún lọ wá o hmm. bọ̀ wọ́n palẹ̀ mọ́ kalẹ̀ dìjà. so àwọn ọ̀rọ̀ yìí àwọn ọmọdé kẹ́nà máa kì wá wọn. wọ́n sì jà lóòótọ́ wọ́n sì mọ̀jà ajá lóòótọ́ hmm. àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí mi máa ń fẹ́ kí àwọn èèyàn fi ìwọ̀nba yìí tí wọ́n bá gbọ́ lẹ́nu wa fi dájọ́ hmm. mo máa ń láì kan tó tẹ̀ tó jìn dojú example tí mo kàn ra mú wá lọ. ẹkàn re lórí. mò ń re lórí ni o ẹlòmíì tó bá dábàá wá pé ohun tóun náà sọ yẹn kò yé à kò yé kẹ àmàlẹ́ra burú <laughs> ó wà kọjá kò yé so torí pé ọ̀nà ẹ̀kọ́ yẹn jì kí n kàn mú example wá kí n fi jí làákà yẹn tó fẹ́ sùn kó lè mọ̀ pé kò sórun. tọ́ <clears throat> ibi àwílàdé yìí oṣù kínní mhm. ọdún twenty twenty four la wà yìí kí ló yẹ kó ń kálukú ọmọ ọmọ january february march april may june july august september october november december nípa date of birth yẹn ṣe tún lè rí èèyàn náà lórí fáwọn èèyàn kan tiẹ̀ àwọn oṣù kọ̀ọ̀kan ó mọ. kan lè ra ń bẹ hmm. gbàmú ni ṣùgbọ́n a eléyìí ibà yóò fi yàn lẹ́fọ̀jọ́ méjì náà. bó ṣe pé gbàmú ọ̀ràn bà. ẹ bọ̀ yóò tẹ̀sí fi yàn lẹ́fọ̀jọ́ méjì hmm. eléyìí torí eléyìí fẹ́ kí díẹ̀ ṣẹ́rí kan tó wà ń bẹ ni pé mo máa ń sọ pé òǹkà lọ́lọ́run fi di gbogbo ilé ayé mú. nọ́mbà. nọ́mbà ni gbogbo tó wà ní ayé. ló sọ ayé ró. phone number ẹ is your life o. ẹ̀mí ni ẹ. ṣé ká wọnú example. ó yá. ẹ three number last three number last three digits Number. mẹ́ta tó gbẹ̀yìn nọ́mbà ẹni kankan ẹ máa gbọ́ o ẹ jẹ́ kí n kọ́ sọ ìtumọ̀ nọ́mbà kankan kalẹ̀. ok. nítorí gbàtà bá bẹ̀rẹ̀ sí mú ọ wá kó má dàbí pé ah bí o ti fọpọlọ tú. ok ok. one òun ló sọ̀rọ̀ leadership olórí ẹni tó máa dá nǹkan lẹ̀ òun ló máa dá ní ayé fúnra rẹ̀ òun ló máa darí nǹkan fúnra rẹ̀ òun ni ó jọ gà kò ní sọ jẹ àbájọ ẹ ṣe sùúrù àìtú. àìtú. <laughs> <laughs> mo rántí nọ́mbà ndinomi láyé àtàwọn nọ́mbà àwọn kan tí mo ní lọ́wọ́ nìyẹn. <laughs> ẹ rí wáànù yẹn so wọ́n àwọn sáà tó tẹ̀lé ra wọn. gbogbo wa ti pọ̀ ẹ ti mọ̀ àwọn ọ̀gá ni àwọn olórí ni. Hmm. so one lórúlu olórí ọ̀gá is number ọlọ́run God is one. Hmm. gbogbo ohun tó kù under one ni gbogbo ẹ ti jáde. Hmm. now two òun ló sọ̀rọ̀ harmony peace love association ìfẹ́ ká kóyàn mọ́ra ká ṣe gbogbo nǹkan ká dá sáwọn èèyàn ká láàánú ká kọ́lé ká lajú òun lórúlu omi ojú òun lórúlu left eye one lórúlu right eye ìyẹn náà bẹ́ẹ̀ àbí three òun rùlù property luxury life enjoyment eh, oríire ọlá oore tó pọ̀ ìkẹ́ ìgbádùn nǹkan kan tó dáa gbogbo tó dáa olórùlù operation lórúkọ máa tètè lajú sí kọ́ máa bá sùn kọ́ mọ hmm. já kọ́ mọ hmm. wise kọ́ mọ gbọ́n bẹ́ẹ̀ ni so olórùlù politics olórùlù irọ́ olórùlù logic olórùlù hmm. philosophy ẹ get olórùlù gbogbo nǹkan báyìí báyìí náà so four òun rùlù um, eh, àwọn àgbàlagbà ilé àwọn ẹlẹ́yẹ òun ló rùlù ẹ̀pẹ́ bẹ́ẹ̀ bá ní kéèsì náà ni ó dọ̀rọ̀ lọ́ọ̀yà <laughs> òun náà ló rúlù ọlọ́pàá <laughs> so òun náà rúlù association ṣe pé two plus two is four two rúlù association four náà rúlù association but mhm. so òun rúlù kákò òun rúlù kéèyàn ṣiṣẹ́ òun rúlù overthinking gbogbo ẹni tó bá ń lo four tó bá ti ń ronú ayé ẹ̀ ti bàjẹ́ already hmm. torí pé níjọ́ tí ronú bá dé òní ronú mọ́ ṣé tó bá ti gbà ronú láyè iná ku èèyàn bu petrol sí náà nìyẹn hmm. yóò bẹ̀rẹ̀ sí fẹ́ lọ ni pé ó ti parẹ́ náà ó lè gbé nǹkan mu hmm ayé ti bàjẹ́ náà ayé ò lè dá mọ́ yóò máa bá a sọ̀rọ̀ ní. ẹ bá jọ mo oṣù kẹrin gbọ́dọ̀ ṣọ́ra fún ìrònú náà. mo ṣe ń bọ̀ bẹ́ẹ̀ náà ó dáa kó tún jọ bẹ́ẹ̀ náà. <laughs> ẹ mọ̀ pé ẹ̀kọ́ ni oṣù tá a lè sọ tán mm. but at least mo kàn rí lórí bẹ́ẹ̀ ni five five is the number of freedom talkative lecturer lecturing ó yẹ kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ mímọ̀ travel lọ bọ̀ máa lọ máa bọ̀ máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn irú ẹ̀yin béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi nísìn five nìyẹn. <laughs> ah mike ti já ná. <laughs> so wípé máa lọ máa bọ̀ béèrè ọ̀rọ̀ ó gbọ́n ó wise ó ní làákàyè ó mọ̀rọ̀ sọ ó mọ̀rọ̀ gbé kalẹ̀ ó lóríṣiríṣi ẹ̀bùn ẹ̀bùn sì pọ̀ jù hmm. débi pé ẹni tó bá ní five tí yóò bá fara balẹ̀ gan ọlọ́mọ ẹ̀kọ́ ṣe rẹ̀ léṣe torí pé kò ní mọ tó fẹ́ mú hmm. irin márùn-ún ló lè kó bọ́ náà torí pé òun ni center of the universe one two three four mẹ́rin wájú five wà láàrin five six seven eight mẹ́rin lẹ́yìn five ló wà láàrin gbogbo ẹ̀ hmm. five nìkan ló lè múlé ayé gun fún yàn tọ́dún yàn bá bàjẹ́ tẹ́ bá lọ bá five òun ló sọ pé rìn báyìí rìn báyìí ayé yàn rẹ̀ dọ́gba hmm. five lè mi. kánsẹ́lọ̀ ni. five lè mi. five lè yín. bẹ́ẹ̀ni positively. ṣe ọmọ mi ni. ọmọ mi kọ́ ni mi ọmọ match ni mi bọ́gbọ́n hmm. ilé five láyè tó wà eh. ó ní bá a ṣe mọ ọmọ five ó ní ẹ̀kọ́ nísẹ̀gbàmúlẹ̀ ń béèrè. <laughs> àyè bẹ́ẹ̀ kọ́ ni. Mm, tọrọ mọ mail àwa. ẹ mail ẹyin ẹ five five five iṣẹ́ yín náà lẹ ṣe yí ẹ ó ti sọ̀rọ̀ yín báyẹn five five ó ti sọ̀rọ̀ yín báyẹn so five iṣẹ́ yẹn nìyẹn mm. ṣùgbọ́n èèwọ̀ five tàwọn mm. ẹni pé five máa ṣe ni pé kó máa pa irọ́ níjọ́ tèmi ti kọ́ ẹ̀kọ́ yẹn ni mo ti yọ kó nù gbogbo àwọn tó wà pẹ̀lú láti day one náà ṣì wà pẹ̀lú mi tó wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi àwọn students mi àbáwọn èèyàn mi tó súnmọ́ mi kí nìdí ni pé ẹ̀kọ́ sọ fún mi pé ẹ̀kọ́ ló ti mọ̀ yí o tó o bá ti ń pa irọ́ ayé ẹ̀ máa padà bàjẹ́ ni o àbájọ tí mi fi parọ́ bẹ́ẹ̀ sẹ́wọ̀n àti ẹ̀ bá parọ́ fún yín ẹ̀ ní láìkí ẹ̀mọ́ láyé ẹ̀ nígbà gbọ́mọ táyé òfin tán ah. ìwọ fáìfù nìyẹn bẹ́ẹ̀ni ẹ̀ purọ́ ìwọ fáìfù bẹ́ẹ̀ bá parọ́ fún mi tí mo mọ̀. Ah, gbé irọ́ lélẹ̀ yẹn ẹ̀ẹ́n ok ok ti dà má ẹ wà manage ẹ̀ pa torí pé number five is number of adaptability tó bá ní ẹ ṣe bí olówó ẹ ṣe tó bá ní kéèyàn tún ṣe bí olùṣẹ́ kò sí wàhálà kò sí situation tí ó bá hàn lára mu kò dẹ̀ síbi tẹ́ẹ̀ lọ kò síbi tẹ́ẹ̀ gbé kò sẹ́ni tọ́rọ̀ ẹ̀ máa dàrú lójú yìí ẹ̀ máa wọ pé hmm, ṣé mo ìfẹ́ tiẹ̀ ni ẹ̀ máa understand ẹ̀ tó ló sọ pé ẹlẹ́ẹ̀karùn tẹ̀ wáyé sáyé rí nìyẹn tó yẹ pé five yẹn irú tèmi o mm. ó lẹ́ni yẹn ti wáyé nípa ìgbà ẹlẹ́ẹ̀karùn five nìyẹn ẹja kú mbẹ kọmọ kọmọ dàbò sí pé ó jọrọ ah, tí wọn eh, ní so mm. six mm. òun ló rúlu òun ló five ló eh, six ṣá ó rúlu flat mo yóò jọ tiẹ. inú láìpẹ́ la máa wá so inú six six ìsìn six ló rúlu flirt òun ló rúlu love hmm. affection hmm. passion hmm. bí kí nǹkan mú yàn lẹ́mí pé beauty makeup irun hairdresser oge àwọn obìnrin ló ní six, tẹ́ ẹ̀ bá wá fóbìnrin tó bá yá sí pé sísì ti pọ̀ jù a máa máa kìlọ̀ fún ní pé ṣọ́ra ṣe bí wò bá ló fẹ́ ṣe ṣìnà àwọn oníṣìnà ó sì máa lé ẹ kiri. Hmm. let's get. ó clear. so bẹ́ẹ̀ ni kíyàn korúkọ ẹ̀ kalẹ̀ kíyàn kan list alifábẹ́ẹ̀tì kalẹ̀ kó máa mú kó tó gbẹ̀rẹ̀ one two three four five seven eight nine ten eleven twenty six nọ́mbà tó bá ti mú kó máa àdì papọ̀ kó máa tò sí di orúkọ yẹn kó àdì gbogbo ẹ̀ papọ̀ yóò fún ní nǹkan kan ní tó bá fún yẹn náà nọ́mbà yẹn náà. ara formation tí bẹ́ẹ̀ ṣe lè mọ̀. bẹ́ẹ̀ ṣe mọ̀ náà nìyẹn mímọ̀ ni gbogbo tí mo mọ̀ tí yẹn fi ń wo nǹkan láyé tó jẹ́ nọ́mbà o bó ṣe wà powerful tó yẹn a máa ń kọ́yàn láàrin ọ̀sẹ̀ méjì. tó sì jẹ́ pé nọ́mbà accurate gan. Ah. Ah, nọ́mbà dá mi lójú jù kú lọ bí mo ṣe pa àwọn yẹn ṣe ń kú tó dájú dì tó dájú tó yẹ nọ́mbà ló ṣúọ̀ fún mi jù láyé. àyẹ̀ pé béèyàn kan bá wà ní ìsìn torí yẹn sọ pé fóònù nọ́mbà yẹn kéèyàn lè kíyèsí látara fóònù nọ́mbà yẹn hmm. ṣé gbogbo fóònù nọ́mbà tán fún yàn. a ṣe ń bọ̀ ń bẹ́ẹ̀ o torí pé mi ò ti kárí ìtumọ̀dé lẹ́ o. ṣé kìí ṣe by mistake làwọn nọ́mbà yẹn ni irú èmi báyìí jọ mo gba nọ́mbà kìí ṣe pé àwọn ah, plan ẹ̀ wọ́n kàn fún mi nọ́mbà fún nọ́mbà. wọ́n àyè tẹ́ ṣe ń mú aṣọ tẹ́ ṣe ń wọ̀ aṣọ tẹ́ bá dẹ̀ wọ̀ kọ́lọ̀ yẹn lè ṣe déédéé pẹ̀lú gbèsè ayé yàn. Hmm. tó bá fi ṣe sí ọ̀rọ̀ pọ̀ nbẹ tó bá fi sí rárá ó free. Hmm. <laughs> mélòó lè fẹ́ tútọ́ ó dà pé ẹ̀ tí mò ń tà ń sọ yìí mélòó la fẹ́ tú àyà wọn máa àní sùn ni àjọ wọn máa tú gbogbo ẹ̀ lọ́tọ́ ló ti pọ̀ jù torí ilé ayé ni gbogbo tá à ń sọ yìí ó dídí ilé ayé ni àní tútàn. chelsea lórí seven seven àti ẹ six mo ṣe wà mm. pé ìfẹ́ love kankan bó ti ká mm. gbogbo yẹn mm. òun lẹ́rù lẹ́sà fọ́tún three ló ní gbogbo ọlá six ló ní ọlá tó tún tẹ̀lé six ló ní perfume so ló fi já sí pé a sin àwọn obìnrin kú láyé ni kákú ń seven òun ló ní spiritual number òun ló ní spiritual òun ló ní psycho òun ló lùlù ọpọlọ òun ló ń lùlù àwọn tí wọ́n ti jẹ́ alágbára burúkú lánàá tí wọ́n kàn nídìí ẹni tó fẹ́ bá wọn yí sókè díẹ̀ lẹ́nu bóyá bí kẹ́ni ẹ̀ hà di day tí wọ́n bí àti month àti year kó hà di gbogbo ẹ̀ papọ̀ kí gbogbo ẹ̀ kó wá sọ di single number kí gbogbo ẹ̀ padà sọ fún ní seven hmm. irú ìyẹn àwọn ní seven táwọn wí gangan nìyẹn hmm. irú ẹ̀ lè tí mo sọ lẹ́ẹ̀kan pẹ̀lú five yẹn hmm. tẹ bá hà di gbogbo ẹ̀ papọ̀ gbogbo ẹ̀ wá padà fún yín ní nọ́mbà ẹ̀yọ kan ìtumọ̀ tá à ń sọ yìí ti gbé kẹ́ni ẹ̀ kọ́ lọ́wọ́ ìtumọ̀ àwọn tá sọ seven irú wọn máa ń ní brain gan wọ́n ti mọ ìfarabalẹ̀ náà nídìí nínú ayé léyìí Hmm. àwọn ọmọ pé máa farabalẹ̀ jẹ́ ká rẹ̀ balẹ̀ má máa bẹ́ torí pé n tẹ́ fẹ́ sọ ó ti mọ̀ ìmísí ẹ̀ ní agbára. ìyẹn ọmọ seven ah! ọmọ ǹdí seven. àwọn irú ọmọ tó bá bí náà ǹdí seven náà tó bá ti ń dàgbà ló ṣẹ̀ṣẹ̀ máa lágbára jù hmm. nítorí pé productive nìyẹn ìyẹn ló fẹ́ sọ kí ló wá ṣe láyé níta wá ṣe láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni hmm. so irú èmi ń sìn nítorí mo wá ṣe láyé ni pé kí n fúnyàn lẹ́kọ̀ọ́ kí n dẹ̀ yọ̀yàn kúrò ní ìṣòro pé kúrò ń bí with hmm. knowledge. ọjà gbàbí mọ gbàbẹ pẹ̀lú mímọ̀ gbàbẹ mọ gbàbí. bẹ́ẹ̀ni pẹ̀lú mímọ̀ ẹni tá a bá fìmọ̀ yọ kúrò tàbí òun náà nímọ̀ ìtàbá fún ní mímọ̀ yẹn pé ìwọ náà gba freedom ẹ torí kò sí tó lè fún yàn ní freedom nílé ayé ju kéèyàn ní mímọ̀ lọ o hmm. gbogbo ẹni tí ó bá ní mímọ̀ kò yìí ní freedom ẹni pé ó sì máa rí pé ó sì tún kù torí ó máa ní bùkátà sí yàn hmm. ẹni tó bá ti ní mímọ̀ kò kì í ní bùkátà sẹ́ni kankan mọ́ so ara ẹnìkan ló máa mọ̀ pé nǹkan tó máa ṣẹlẹ̀ ó dẹ̀ ti mọ̀ ó dẹ̀ ti mọ̀ tó fẹ́ ṣe sí so seven òun ló rùlù ọpọlọ ẹ̀mí àwọn ẹ̀mí lápapọ̀ òun náà ló rúlu ẹ̀mí rẹ̀ òun ló rúlu ẹ̀ wọ́n lọ́mọ kan lẹ́gbẹ́ ọmọ oníkíní kan seven ọ̀nà orí gbogbo ẹ̀ so bí ẹ ṣe rí nìyẹn now progress to eight eight òun ló rúlu achievement ọdún achievement làwa yìí. twenty twenty four twenty twenty four this is year of achievement báwo ló ṣe fẹ́ wò gbámú kọ̀ọ̀rọ̀ bá. ẹ bọ̀ ó lébà lọ díẹ̀ <laughs> ó lébà ló tiẹ̀ lébà ọdún yìí lọ́nà hmm. kó tiẹ̀ lébà ọdún yìí lọ́nà hmm. báwo ló ṣe ń lè lọ ni pé kéèyàn kan á di yí ẹ̀yẹn papọ̀ twenty twenty four two plus zero plus two plus four mi ò mọ̀ ṣírò tara for hmm. eight ni. eight ni this is year of eight kí làwọn tó máa ṣẹlẹ̀ lọ́dún yìí òun ni achievements ọdún yìí àwọn àgbàlagbà nídìí àwọn èèyàn láàmú àfẹn tó bá darí láàmú hmm. àwọn èèyàn achievements nǹkan kan ṣo ni eight man need ni plan tẹ́yìn bá ti ní plan yóò kàn yí pé the same thing ni prayer kọ́ plan ni o p ni méjèèjì o àti p tó jẹ́ prayer seven ni hmm. àti p tó jẹ́ plan seven ni àti problem tó jẹ́ p seven lòun náà o àti peace náà tó wọ seven prosperity p seven bí ẹ ṣe ní property náà seven post seven power seven ni ó dáa pathetic seven ni perfect seven ni mhm. perfect talent mhm. ṣe ti rí gbogbo ẹ ṣe lọ <laughs> kí ló bẹ̀rẹ̀ nọ́mbà tó bá bẹ̀rẹ̀ orúkọ ó máa ní ṣe pẹ̀lú orúkọ ẹni yẹn o ó ní ṣe pẹ̀lú gbèsè ayé ẹni yẹn o mm. ẹni ló bẹ̀rẹ̀ nàìjíríà fáìfù ni o this is country of fraud. yé torí pé destructive nàìjíríà là ń lò ló jẹ́ kí nàìjíríà wà òkè mm. destructive fáìfù ni irọ́ àti fraud ni irọ́ kó máa dọpọlọ fáwọn èèyàn kó máa gbá wọn mm. destructive ẹnìyẹn o n ti nàìjíríà dẹ̀ ń lò yẹn. gbogbo nọ́mbà yẹn ló ní ire àti ibi ẹ̀. kò sí nọ́mbà tó dáa kò sí nọ́mbà tí ò dáa kò sàkọsílẹ̀ tó dáa kò sàkọsílẹ̀ tí ò dáa ó dìpẹ́ lórí bẹ́ni tó ní bá ṣe nímọ̀ nípa ẹ̀ tó fẹ́ ṣe mọ́ lò positive life ló wà máa live tóun náà bá ti rí pé negative pọ̀ ju positive lọ ìbànújẹ́ òun ti pọ̀ ju dùnú lọ a jẹ́ pé kò nímọ̀ nípa bóyá fẹ́ lo positive life. Hmm, ni negative fi ń borí. negative fi ń borí nǹkan kan làwọn yẹn kọ́ máa ń ní sọ́wọ́ bá mi rìn ẹ̀ mọ́. kí ni. máa bá bá pé tọ̀ mí lówó tí mo fẹ́ fún yẹn o mi gbówó fún yẹn mi ṣògo fún yẹn o ṣùgbọ́n ìfọkànbalẹ̀. Hmm. yes sir ah. ọkọ̀ yẹn abalẹ̀ wàá rò pé gbólé ayé mo ti gbé fún yín ni làwọn iṣẹ́ máa sọ fáwọn èèyàn wípé ó dàbí pé o ti ṣoògùn fáwọn ẹni wọ́n ti ṣoògùn fún yín kí ló tọkàn yín ti ń balẹ̀ báyìí wọ́n á ní kí ló fẹ́ rò torí gbogbo ohun tí yóò jẹ́ bọ́dì nínú ayé àti gbé kúrò pẹ̀lú hmm. power of word agbára ọ̀rọ̀ àti ìmọ̀ agbára ọ̀rọ̀ àti ìmọ̀ àti ìmọ̀ àti gbé kúrò hmm. so látara bẹ́ẹ̀ òun wá ní wípé tá bá bọ́ sórí eight irú year of eight tá a wáyé òun ló rúlu achievement ó ń lu oríire lọ́pọ̀lọpọ̀ hmm. ó ń rúlu ìmọ̀ torí pé eight is number of science ìmọ̀ ìjìnlẹ̀. Mm is number of numerology òun ló numerology number tá à ń sọ rẹ̀ hmm. wọ́n lè jásí pé ọ̀rọ̀ ẹ̀ náà là ń sọ báyìí. èmi ò sì mọ̀ tẹ́lẹ̀ tí ó fi ṣèṣe bẹ́ẹ̀ béèrè ni òun náà ni ó tì í pé mo fi tí mo ṣe níbẹ̀rẹ̀ ọdún mhm. wípé n ta fẹ́ fọdún yìí ṣe o a fẹ́ wá ìmọ̀ nípa bó ṣe yẹ ká lo ilé ayé lọ́dún tó ń so torí pé téèyàn bá ti mọ̀ year of achievement lélẹ́yìí so téèyàn máa ní opportunity sí gbogbo nǹkan torí pé next year ni year of finish nine ni ó parí number Hmm. ọdún tó ń bọ̀ ni ìṣòro èèyàn máa tán èyí ó ti ní mímọ̀ tí ó fi parí ìṣòro yẹn lọ́dún yìí hmm. tó bá dọ̀dún tó ń bọ̀ yóò kàn di pé ah, mi ò ní problem o hmm. àṣé mi mo ti ẹ̀ ń dára mi láàmú bọ̀ látọjọ́ yìí torí pé mímọ̀ yẹn máa ti jẹ́ kójú ẹ̀ clear a ti máa ka àgàgà kó lójú ẹ̀ so kódà kó jẹ́ ọba ìlú ló gbọ́ngàn lásán òun náà mọ̀ pé ó dà pé kí ni ìka díẹ̀ torí pé ó ṣe déédéẹ̀ kí ẹ̀ má ti dà ẹ̀ láàmú kí ẹ̀ kàn wo kí ló bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ alphabet wo ló bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ kó lọ wò London alphabet kó lọ tó nọ́mbà sọ abẹ́ gbogbo alphabet kó wá wo nọ́mbà yẹn kó fi túra. orúkọ ta rẹ àbí surname. orúkọ ẹ nìkan ti tó. Hmm. Hmm. lápèjúwe owó ló bẹ̀rẹ̀ orúkọ èèyàn. Hmm, ó ní mọ́sábà bẹ̀rẹ̀ orúkọ ọmọ yorùbá lóyè mbẹ́ ọlákúnlé. ara o kúnlé lórúkọ yín kúnlé kúnlé mr kúnlé kúnlé kúnlé làwọn yẹn máa ń pè yín kúnlé eh. mr ọlákúnlé kúnlé gangan lórí ìgì bẹ́ẹ̀ lórúkọ yín kéèyàn is eleven tabato alphabet one two three four five six seven eight nine ten eleven number eleven ni k wà tó bá wà ní eleven eleven master number ni àkínrí ìdí ìṣòwò àti twenty two Okay. torí pé double number torí pé ìṣàràn number agbára làwọn yẹn àti mm. thirty three mm. so àkọ́ṣepọ̀ lórí yẹn náà so ṣẹ́rí eleven tó jẹ́ pé bẹ̀rẹ̀ orúkọ yẹn mm. ó wọ́n sọ pé ẹni yẹn master spiritual man ni ẹ wà highly spiritual ẹ̀yin náà máa wà àwọn tẹ́lẹ̀ máa bá pàdé ẹni pé àwọn tó máa jálágbára ni a máa kó bá pàdé náà eleven yẹn kọ́kọ́ sọ bẹ́ẹ̀ lẹ́yìn náà ni pé wọ́n á lẹ̀ nígbà àyà láìní Hmm. ó ní òfò gbéraga bó ṣe wá yẹn so ẹ rí i pé ẹ̀mí tí yín náà kàn ní lè máa tẹ̀ ẹ́ ní half anybody ìyẹn dẹ̀yìn máa kọ́ máa rí fún ara tí yín náà ẹ̀yin náà máa járọ mi o. mo máa dọ̀bálẹ̀ gan o mo máa dọ̀bálẹ̀ kíyàn gan. <laughs> ẹ̀ ń dọ̀bálẹ̀ kíyàn ẹ̀mí kì í tẹ̀ fún yàn pé kẹ́ mọ̀ kí bẹ́ẹ̀ rí mi sì kàn wọ́n pé gbogbo tó ti sọ yìí náà ni wíwá mo ti gbà jẹ́ kí n kàn máa tẹ̀lé. ẹ tó bá jẹ́ ń pa yẹn mi ìgbà bọ̀rọ̀ mo lè sọ pé mo gbọ́. mo gbọ́ ni ìgbà tó yẹ wọ̀ nípa yín alẹ́ mi yóò ní tẹ̀ ìgbẹ́kẹ̀ wá ti mm-hmm. sáré bá òkè gbà kẹ́kàn sọ̀rọ̀ ẹ̀dá sábẹ́ ẹni yẹn kò possible láéláé pẹ̀lú level mm-hmm. láyé kò ní ṣẹlẹ̀ mm-hmm. ẹ máa wọ pé ah nǹkan lèmi náà nǹkan gbọ́dọ̀ sọ nǹkan ńlá ńlá tọ́lọ́ ń gbé fún mi kí wọ́n á kàn lọ sọ sábẹ́ nǹkan yẹpẹrẹ kan kó wá tún mú mi lẹ́rù mi mm, kò rí bẹ́ẹ̀ nǹkan lèmi náà ẹ̀mí yóò ní tẹ̀lé oúnjẹ bẹ́ẹ̀ mm. ìdọ̀bálẹ̀ ìtẹríba ni èmi náà ni kò sẹ́ńtì lè kúnlẹ̀ fún bẹ́ẹ̀ ń wò mí ìtẹríba ni gbogbo yẹn rárá ìrora respect èèyàn ni ìjọba kan alẹ́ kan lọ sọ fún ẹ pé tọ ẹ̀kọ́ la fún yín àfún yín nígbèraga o mm gbéraga o gbéraga kí ni gbogbo tó ní ẹlòmíín wà ní kọ̀rọ̀ kan tí ń ṣe sí kọ́bọ̀ kí wàá ní hmm. gbéraga gbéraga kì í bí n tó mọ̀ ló sọ o mọ̀lẹ́ ayé tán náà ẹlòmíín náà mọ̀ nǹkan míì. Hmm. ẹni mọ̀ yìí ò mọ̀ yìí ah, ah, yorùbá máa ń sọ bẹ́ẹ̀ o yorùbá wí. wọ́n sọ bẹ́ẹ̀ o so èèyàn mọ̀ nǹkan so now irú eleven tó jẹ́ tọ̀dọ̀ tí yẹn ẹ̀yin ẹ̀ máa lójú àánú gan torí pé tá a eleven yẹn one plus one two ká padà sí mínì two hmm. ẹ̀ máa lawọ́ kò sí tẹ́lẹ̀ fún yàn ẹ̀ lè torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kẹ́ máa sunkún cameraman náà ṣe rí i wá parí báyìí kàmí mọ́kànnà báyìí. sọwọ́ <laughs> yẹn rí nìyẹn ẹ̀ mọ̀gbẹ́ kọ́ ni hmm. n tọ́kọ̀ bẹ̀rẹ̀ orúkọ yín nìkan la mú o hmm. ẹ gẹ́ẹ̀tì nísìn hmm. so ẹlòmíì nísìn orúkọ tiẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú p seven seven ti five yẹn ẹ ló that is ìlú tó ní agbára tó yẹ pé respect one ni it's not it's God is Kai. meeting God on earth. Hmm. Africa, we are meeting God on earth. Hmm. Taba papapọ̀ odidi ni wa, but taba wà lẹ́yìn kankan àtún kankan. Nta Africa fi lè rọ́nà àbáyọ láyé. Taba unite láìlá. Èèpà kò sí ẹni tó lè mú wa lórí àlàyé. Hmm. Wọ́n fẹ́ ká unite ni wọ́n mú wọn ah! mú ni. Africa bá lè gbọ́n. Tí Africa bá lè gbọ́n alákọ̀ọ́lẹ́gbẹ̀ta lè ṣòwò wa ta lè ṣe gbogbo nǹkan tiwa lọ́tọ̀. Ah. tó jẹ́ yọkan. tó jẹ́ yọkan ah yes sir ah a máa ní ẹ̀bùn àwa lẹ̀bùn tí gbogbo ayé ń lò pàápàá jùlọ dúdú. mà ṣe ọ. ṣe bí wáyé ló bẹ̀rẹ̀ yorùbá. bẹ́ẹ̀ni seven ni àwa la ní spirituality. Hmm. àwa ní spirituality tradition ṣe máa ń ká wa lára hmm. ìbílẹ̀ ní ìgbésí. àṣà wa àṣà wa ní ìgbésí kan seven ni àwọn ló ń tì wá. àwọn China nǹkan sí. sí ló bẹ̀rẹ̀ hmm. àwọn wọn wisdom philosophy. India nǹkan. nine ayé finishing number àwọn oró gangan nìyẹn. Mm-hmm. àwọn they can construct they can destruct mm-hmm. nígbà táwọn ìmọ̀lẹ́ wọn fẹ́ táṣe di corona fún wa India ló ti bẹ̀rẹ̀ mm-hmm. India náà ti lọ́pọ̀ pọ̀ bọ̀ ọwọ́ Amẹ́ríkà ò yọ sẹ́yìn bẹ́ẹ̀ ọwọ́ àwọn ọ̀jọ̀gbọ́n ò yọ sẹ́yìn bẹ́ẹ̀ ọwọ́ àwọn alágbára àwọn onímọ̀ ìjìnlẹ̀ yọ sẹ́yìn bẹ́ẹ̀. early London. early hmm? London three lòun náà hmm. àwọn àti India àwọn náà lọ opportunity bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lónìí politics three lónìí politics London wa colonize wa pẹ̀lú brain ọpọlọ three lónìí brain hmm. three lónìí logic ẹ ti get bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kàn bẹ̀rẹ̀ orúkọ wọn là ń sọ yẹn o. Ah, kí ni ìfẹ́jú o. gan o ya gan ah, so ká wá sọ̀rọ̀ nine hmm. torí òun nìkan ló kù nù nọ́mbà tí ti hmm. mẹ́nu bà rárá so nine nǹkan kan ṣo la máa sọ fáwọn tó bá ní nine hmm. ẹni tí tìrì bá bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ ó ní opportunity ó ní luck. ṣùgbọ́n tí wọ́n bá farabalẹ̀ wọ́n máa ń padà gbé lọ́ọ̀kì wọn ta torójú àánú wọn máa ń pa wọn náà máa ń lawọ́ three is number philanthropist as nine as well Hmm. nine is number fẹ́ràn òun náà máa ń lawọ́ gan àwọn nine wọ́n máa ń ṣorí bíi wèrè wọ́n máa ń ṣẹlẹ̀ ẹ máa wò pé ó dàbí nǹkan ń ṣe lé nǹkan ń ṣe orí ẹ̀ hmm. so oore wọn ti máa ń da oore máa ń wù wọn oore máa ń gùn wọn ṣe mọ̀dí wọ́n ti wáyé rí lólòṣì wọ́n ti mọ iyì òṣì hmm. nine is number of different experiences so tó yẹ pé wọ́n ti wáyé wáyé wáyé wáyé wáyé wáyé wáyé wọ́n ti rí oríṣiríṣi gbogbo nǹkan wọ́n ti rọ́gbọ́n rí mọ̀ rí gbogbo nǹkan wọ́n ti rí ilé ayé tán ilé ayé máa ń yí wọn gan-an wọ́n máa ń gbọ́lé ayẹyẹ bá a ṣe ń wo gbogbo àwọn nọ́mbà yẹn bá a ṣe ń lò. lẹ́tà wo ló dúró sọ́ńdà náà yẹn náà. i àti r. ok i àti r ok. i àti i bá pẹ̀lú pé àbí r náà ní orúkọ tẹ náà i àti r ló wà nọ́ńdà yẹn gbogbo ẹ̀ náà <laughs> so now <clears throat> nínú ọdún yìí báwo ló ní kálukú ṣe wá fẹ́ lo ọdún yìí kí kálukú expect àwọn wo ló ní ọdún yìí gbogbo èèyàn kan ló lọ́dún kan o. Hmm. Eh, inú ilé ìjọsìn láti máa fi dùn àwọn èèyàn nù pé gbogbo ilẹ̀ nínú ọdún yìí ilé ìjọsìn ni adùn wọn ni hmm. kì í ṣe òtọ́rọ̀. ká sọ reality. <laughs> ọ̀tọ̀ láyé tọ́rọ̀ <coughs> ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dún oríire kálukú hmm. ọdún lè kóṣù méjì kẹ́lẹ́ sọ pé àtọ̀ ó rántí year of opportunity ẹ òun ló ti kóṣù méjì yìí o hmm. kí ló rí ṣe sí kò lè rí nǹkan ṣe sí. yóò kọjọ́ méjì. yóò kọjọ́ méjì pé year of success yẹn ló ti fẹ́ parí yìí o <laughs> this is my year of success ó ń tan ni ìyẹn gbọ́dọ̀ mọ̀ kó lè mọ preparation tó fẹ́ ní fún un now àwọn wo ni wọ́n ní ọdún yìí nítorí pé kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́dún yìí nìkan lè béèrè màá wá sọ ọ̀nà téèyàn lè fi mọ̀ ọ́n fúnra ara ẹ̀ ká sọ reality ni pé gbogbo èèyàn kan ló ní ọdún kan kò sọdún tí gbogbo èèyàn kò possible ṣùgbọ́n ọdún yìí àwọn tí wọ́n fẹ́ tí wọ́n ní ọdún yìí twenty twenty four twenty twenty four báwo lèèyàn ṣe máa ń mọ̀ ọ́n hmm. torí pé àwa wà fún mímọ̀ ni hmm. béèyàn ṣe mọ̀ ni wípé ọjọ́ tí wọ́n bí ẹ àtòṣù tí wọ́n bí ẹ rò ó pọ̀ ẹ máa fún mi lẹ́sàmpù kó lè yọjú. five five. Mhm. wọ́n bíyàn ní five ẹ a máa mú single number a lè máa mú double number mm. ẹ pé five five single number ni zero mm. five ni ẹ mm. ẹ tí wọ́n bí ní eleven about the twelve about the twenty kìíní kan ṣàpọ̀tọ̀ tún ní ẹ náà máa add gbogbo ẹ̀ papọ̀ ní sin example ẹ tí wọ́n bí ní five five five plus five that is ten Our add ẹ̀ papọ̀ mọ́ twenty twenty four twenty twenty four is eight two plus two plus four ṣàkó jẹ́ eight báyẹn mm. eight yẹn plus one <coughs> tó jẹ́ five plus five tá a di papọ̀ tẹ́lẹ̀ ó mm. jẹ́ ten àbí mm. so ó jẹ́ one one plus eight ṣé ó dàrú ṣá. ó dàrú mọ mọ sí èmi ò mọ mathematics. five plus eh, on the five five àbí. five plus five. wọ́n béèyàn kan ní on the five nínú oṣù karùn-ún. five plus five ó jẹ́ one ten ní àbí one yẹn ká mọ mọ́ twenty twenty four ó jẹ́ nine. ok tẹ bá àdí gbogbo ẹ̀ papọ̀ ẹ jẹ́ àkọ́ báyìí five plus five plus two plus zero plus two plus four five five twenty twenty four mo kọ yẹn. ok five five twenty twenty four Okay. five plus five plus two plus, plus zero plus, plus two, plus, plus four. four. ah àwọn tó bá ní làákàyè gidi ni calculation kẹ́ni yìí ó mọ̀ yé ó jẹ́ eh? ó jẹ́ eighteen one plus eight ó jẹ́ nine ìtumọ̀ tí mo tún fún nine nìkan lọ́wọ́ fúnra yín lọ́dún yìí. one plus eight nine ìyẹn tó wọ́n ti pé this year of popularity okay. this year of construction this year of destruction téèyàn bá manage yẹ hmm, hmm. popularity yẹn rọrùn kó wá hmm. ó rọrùn kó má wá nìyẹn o torí náà yẹn dẹ́yìn náà ni pé iṣẹ́ náà yẹn òun ni pé this is year of opportunity oríire máa pọ̀ lẹ́yìn náà ni pé travel. pẹ̀lú tó bá jẹ́ ọmọ five five yóò travel travel ní probability láti travel. bẹ́ẹ̀ ni torí pé gbogbo ire kọ́lé èèyàn máa ń rí lu ẹlòmíì ojú àlá ló ti máa lo tiẹ̀ hmm. yóò kàn máa rí pé òun lọ lóyìnbó nǹkan lọ káàkiri. tó bá ṣiṣẹ́ tọ̀. irú èmi sẹ́yìn jẹ́ fún yín tọ̀dọ̀ tèmi. wọ́n tó bá ní probability àti travel tí yóò bá gba visa ó lè máa ń lọ yóò lè fi sábà náà ọdún tí o gba passport wọ́n sọ jàre tí o gba passport. wọ́n sọ pé àwọn kankan wà thirteen years thirteen bábọ̀ ti pẹ́ yóò end lọ́dún yìí bóyá stress bóyá plan bóyá program àwọn kan sọ pé ẹ ti ń ṣe bọ̀ ti pẹ́ ọdún ìjọba pé ah jẹ́ torí pé next year year of new beginning ni fún yín this is year of finishing so oríṣiríṣi nǹkan ló máa end pẹ̀lú ẹ ẹlòmíì ní í ṣe ó lè máa ń wọ́ ọmọ tó bá dorí nine ló ṣe máa rí ọmọ yóò wà ní ọmọ sórí one tàbí kó bínú nine yẹn náà I get nítorí pé gbogbo ìṣòro tó ti ń bábọ̀ tẹ́lẹ̀ yẹn ti parí nǹkan míì á tún palẹ̀mọ́ àti bẹ̀rẹ̀ ẹ ti hmm. get nine máa ń parí nǹkan ni hmm. mo ṣe ìwé mi sìn mo vibrate ní twenty four three náà bí mi march twenty four ní birthday mi so that is nine Abi nine ni first pin akùnrin báyẹn so èmi akàn á di nine yẹn màá di ẹ̀ mọ́ ọdún yìí that is two plus four plus three ni mo sọ di nine yẹn o okay. plus twenty twenty four ó jẹ́ eight again padà so èmi máa ń bọ́dún yìí ni ntọ́dún bá sọ de mi máa bí mi sọ hmm. so eight de mi eight tọdún yìí vibrate eight yẹn náà mo vibrate yẹn this is year of hmm. achievement. achievement. n kò gbogbo ètò tí tẹ́lẹ̀ yẹn wòlíì atún wá pọ̀ sí ni o hmm. that is eight year of opportunity Yeah, oyè ni láti december làwọn èèyàn ṣe fún mi ní ẹ wá gba award mi èmi ń gba award hmm, kí ló fà award ṣe náà gbé appreciate àní kọ́ lóun appreciate mi hmm. kọ́ lóun appreciate mi kí ni wà appreciated nínú ọkàn àwọn èèyàn látara impact tí bá make fún wọn so appreciation tí mo fẹ́ nìyẹn but appreciation yẹn gbà kí orí ẹ ṣe o kò nítumọ̀ ìyẹn yìí gbà padà hmm. <laughs> kò sì sọ gbàdí nǹkan míì so bẹ́ẹ̀ wá ní oníkàlù ṣe máa áàdì tọ̀dọ̀ títí ẹ̀ papọ̀ yóò wà lọ wo àwọn mínì tí mo tú yẹn so yóò fi lágbọ̀ yẹ hmm. ṣùgbọ́n tó yẹ pé èèyàn fẹ́ mọ kí ló ń ṣẹlẹ̀ lọ́jọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ sóhun lóṣù yìí kí ló fẹ́ ṣẹlẹ̀ sóhun ní wákàtí yìí pẹ̀lú mímọ̀ ìyẹn dinú ẹ̀kọ́ kí ló ti ṣẹlẹ̀ sí mi kọjá òdinú ẹ̀kọ́ kí ló máa ṣẹlẹ̀ sí mi níwájú òdinú ẹ̀kọ́. Hmm. ṣùgbọ́n nípa àwọn nọ́mbà tẹ́ ti tò yìí ó ń kálukú lè fi mọ. yóò fi mọ tọ̀dọ̀ tiẹ̀ mo tẹ̀ ti túmọ̀ àwọn ìtumọ̀ tó máa rí bẹ́ẹ̀ pé òkè ní tó bá ṣẹlẹ̀ ọdún rẹ̀ kó wá lọ ya plan fún un year of eight wọ́n fi ń plan ni o. so twenty twenty four yìí ń kálukú láti fi ṣe planning ni. kó plan kó dẹ̀ máa ṣiṣẹ́ lórí plan yẹn plan yẹn máa work ní oúnjẹ bẹ́ẹ̀. ó lè kọ́kọ́ dàbí pé ó fẹ́ wọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n kó ṣà kó ṣà eh, plan kó eh, sì ń ṣẹlẹ̀ lórí téèyàn bá ṣe ní plan nǹkan tó bá dáa náà tẹ́lẹ̀ kì í sáré dùn hmm. tó fẹ́ tọ́jọ́ o. torí ọ̀pọ̀lọpọ̀ báwọn tó bá ti gbọ́ ah wọ́n ní ọdún yìí eh, ọdún prosperity ni ọdún achievement ni Kaplan bá ti wá di pọ́n bẹ̀rẹ̀ sí plan yẹn tí ò lọ bí wọ́n ṣe retí ẹ̀ wọ́n ti mọ̀ wò pé kò rí bẹ́ẹ̀ mọ́. ara o àbóyè rí kọ́ ni ẹ ẹ pé ìfarabalẹ̀ làwọn èèyàn ò ní látara pé wọn kọ́kọ́ jẹ́ kí wọ́n rí importance of knowledge pàtàkì mímọ̀ lèèyàn kọ́kọ́ máa ń rí náà hmm. ṣé tí ẹ bá ti rí pàtàkì mímọ̀ tí yẹn dẹ̀ rí pàtàkì mímọ̀ original ètò kò máa rọrùn fún yàn hmm. tó bá sọ fẹ́ gbáyé nira irọ́ náà pa fún ayé ònira èèyàn mọ́ bóyá fẹ́ gbénú ẹ̀ ni mo ti ríwèé kan rí tán sọ̀rọ̀ nípa ọmọ tán bá bí ní January o irú hmm. ìyàwó báyìí ló gbọ́dọ̀ fẹ́ irú ọkọ báyìí ló gbọ́dọ̀ fẹ́ irú iṣẹ́ báyìí ló gbọ́dọ̀ ṣe ṣé irú ẹ̀kọ́ ìmọ̀ tọ̀dọ̀ tí yín náà gbàbẹ̀ lọ. ẹ ṣe inú tó wà bẹ́ẹ̀ ni pé irú àwọn ìwé yẹn àwọn ọmọ ta kọ́ tán ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà máa ń ṣe hmm. àwọn náà máa ń ṣe inú àwọn student student wa àwọn tó a máa fi ṣe practical ká lè wo understanding wọn oṣù yé wọn àwọn òwe tí wọ́n ṣe síta ní irú ìwé sọ yẹn. Ah. so irú àwọn yẹn kò sọ elementary ni. ó mọ̀ máa accurate náà. ẹ eh, yóò accurate nígbà tó jẹ́ pé knowledge original ni máa accurate knowledge original ni but òun kọ́ kọ́ lọ́rọ̀ ìyẹn ò tó yanjú kán fẹ́ra wọn o wọ́n kàn fi ṣèpalẹ̀ mọ́ pé ṣé wọ́n kákan fi wò náà ni o bí wọ́n bá fẹ́ra wọn wọ́n á lura wọn gbẹ̀yìn ni o. Hmm irú yìí ò yàtọ̀ sí kẹ́ ẹ lọ wo iṣẹ́ kọ́ pé yá àdáwò yá ẹ̀yin méje fẹ́ra yín rárá o ẹni tó máa dáwò tó máa sọ pé kán fẹ́ra wọn ẹni tó máa kì ó gbọ́dọ̀ kí bí wákàtí àìmọye tó máa fi ṣàlàyé ẹ̀. ló máa fi sọ pé ọmọ tó bá bí ní oṣù báyìí irúṣẹ́ báyìí ló yẹ kó ṣe. Hmm, ọmọ tó bá bí oṣù báyìí sọ́nsàn lásán ṣe ń wò irú aṣọ báyìí ló yẹ kó. Ah, gbogbo èyí ò tí ì tó yanjú ẹ̀ ní tó wà ń bẹ pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Hmm. odidi tọ́píìkì mẹ́tàlélógún seventeen topics la ṣẹ̀ṣẹ̀ máa gbé jáde ká tó lè sọ̀rọ̀ nípa ìgbésí ayé ẹnìkan ṣo. káì. ẹyọ kan náà lè tẹ́ wá ń sọ yẹn hmm. sixteen tó kún kọ́ bá náà fẹ́ explain ẹ̀ hmm. so kò yanjú ẹ̀. ẹ bá fẹ́ mọ gbogbo kínní àbí kó wá bá yín lòun fúnra ẹ̀. ẹ ẹ náà ìdáná kọ́ ni kó wá bá wa. bẹ́ẹ̀ yẹn bá fẹ́ nímọ̀ nípa ẹ̀kọ́ yìí hmm. ṣé yẹn lè ní bẹ́ẹ̀ ṣe nìyí. àwa ẹ̀ nà sí èmi náà kọ́ ni a ti make arrangement fún. ṣé ilẹ̀ yorùbá yìí náà ni ìyẹn ó ti kọ ni àbí ìyẹn àbí ó ní ṣé skul rẹ̀ wà nílùú èbó ni àbí bó tọ́lẹ̀ lẹ́ gba certificate ìlú. ẹ certificate táwa gbà kò sí pa certificate pàwọn náà ṣe kọ wa o hmm. àwọn ẹ̀mí ọlọ́run ló kọ́ wa látara ọ̀gá wa táwọn ẹ̀mí ọlọ́run yọ sí. ṣùgbọ́n tí ìjọba ní ẹ̀mí ti ń o mo ìjókòó báyìí ìjókòó ìmàmú mákàmákà mú káwọn students ni. bó wa ni wọ́n ṣe fẹ́ kọ́ irú téèyàn lọ bá àwọn òkú táwọn òkú sọ̀rọ̀ téèyàn lọ bá àwọn ẹ̀mí. ojú ayé náà lè ti máa confam gbogbo ẹ̀kọ́ sójú oorun Hmm. yes sir kò ń ṣe ohun tá a fẹ́ gbé síta ẹ̀yin lẹ gbé wa síta. ẹ mo mọ̀ pé ìfẹ́ ká tiẹ̀ sọ̀rọ̀ lọ ọbẹ̀ ṣùgbọ́n ẹ kò ṣe pé àwa náà rẹ́dì kò ṣe pé àwa náà rẹ́dì àti gbé síta torí pé ó kọjá ohun tí ẹni tí ò máa understand. àjẹ́ hmm. pé olóye nìkan lè tó ilé ìtàn ṣe wà fún àwọn ìtàn ṣe yìí kò lè yẹ tí ò gbọ́n wà fọ́pọ̀lọpọ̀ náà yóò dá ọpọlọ ẹ̀ láwọn pé irọ́ ní bí irú báyìí ní irú bẹ́ẹ̀ kọ́ hmm. tó bá dàrú mọ́ lójú kó pè é kẹ́yìn jẹ́ kẹ́mi gbọ́ kó jẹ́ kẹ́yìn wà ń bẹ̀kẹ̀ lè ṣe rẹ́rìí láàrin wa àti gẹ̀ẹ́sì yóò ti yàtọ̀ sí pé èmi ló pè àmọ́ tó jọ sọ kẹ́yìn wà ṣe rẹ́rìí so ọ̀tọ̀ ni pé ọkàn lẹ́nu jàre so òótọ́ ni wípé téèyàn bá fẹ́ kọ́ mímọ̀ àwọn ẹni tí dàwọn aláàmú fún báwọn ìfẹ́ kọ́ mímọ̀ kọ́ mímọ̀ kọ́ mímọ̀ for long period tí a fẹ́ ṣe bẹ́ẹ̀ nítorí pé àwọn fẹ́ kàn sọ di yẹ̀yẹ́ ọmọ èèyàn bàjẹ́ ní tí wọ́n bá ń wò lókèrè ló máa ń jọ wọ́n lójú ṣé báyìí sọ̀rọ̀ tán lórí pé ah orí ìlú òtọ́ dẹ̀ ní òtọ́ dẹ̀ tó bá ti súnmọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí jàǹfààní ẹ̀ tán wọ́n á bẹ̀rẹ̀ sí sọ́ di bàjẹ́ wọ́n á bẹ̀rẹ̀ sí tìwà bàjẹ́ ọmọ èèyàn bọ̀ ọ́ hmm. láàfi fẹ́kẹ́rò pọ̀ ń bẹ̀ tẹ́lẹ̀. Hmm. níta nígbà tí ó di pé àwọn kan wà á padà ní láti twenty twenty làwọn sí dàmí láàmú ká ní online class mo ní mi ò lè kọ́ online ó tóbi jẹ́ kọ́ online ó tóbi jù lọ. sọ ìgbà tó wá di àìpẹ́ nínú ọdún tó kọjá yìí làwọn wá ní àwọn èèyàn ní diaspora tí káwọn sọ pé ah, irú ẹ̀kọ́ yà ọ̀nà ọ̀nà mẹ́gbàá la fẹ́ fi mọ̀ láìṣẹ̀ wá sí group. ok so àwọn yẹn láìṣẹ̀ wá sí fún. ṣé whatsapp group ni àbí. telegram group. ok so torí pé gbogbo àwọn lecture tó bá ti kọjá ẹni tó bá débẹ̀ lé ni yóò lè rí anybody adé lè lọ wò anytime tó bá rọ̀ lọ́rùn get ìgbà tó bá ti àti ẹ̀mejì ní week ni and drop class so ẹni tó bá ti ro ìgbà tí ẹ̀wọ̀n pé time wa dé yàtọ̀ síra wa ìgbà tó bá rọ̀ kálukú lọ́rùn a bọ́ síbẹ̀ a wò tọ̀dọ̀ tiẹ̀ tó bá tún fẹ́ tún wò a tún lọ tún wò so lecture yẹn á lè wà ń bẹ̀ saved sí orí telegram so ohun tó ṣẹ̀ṣẹ̀ di pé class online ṣẹ̀ṣẹ̀ wà nìyẹn fáwọn tó wà ní diaspora ẹni tó wà ní nàìjíríà àwọn èèyàn mo láwọn tó wá fifteen fifteen days tán wá sí class ẹni tó wá láti kano wà mo lẹ́ni tó wá láti àbújá aláwọn tó wá láti ìlọrin aláwọn tó wá láti òṣogbo everywhere ni àwọn èèyàn ti ń wá every fifteen fifteen days so kò dẹ̀ possible kan máa lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀mí pé lásìkò tí wọ́n lọ ń kọ́ ẹ̀kọ́ ẹ̀mí ṣẹlẹ́kọ́ ẹ̀mí nídìí tí wọ́n fẹ́ kọ kéèyàn kan serious ọdún kan la lẹ̀ program fáwọn tó ń kọ́ online okay just a year ah àwọn gáàdì gúrú tó bá kẹ́kọ̀ọ́ yìí láàrin ọdún kan mo máa mo lè ṣàgírímẹ̀ntì ẹ̀ fún yàn tó bá kẹ́kọ̀ọ́ yìí láàrin ọdún kan tó kọ́ ọ kò yẹ kó kàn ń gbọ́ pé hmm, ṣáà kan yẹ kí n kàn gbọ́ class kan fi ṣe fọ́ọ̀nù ìran èèyàn mẹ́ta lẹ́ni tó ń kẹ́kọ̀ọ́ yìí ẹni tó ń kọ tó yẹ pé yóò ní ìmọ̀ yóò dẹ̀ tún di alágbára torí báyé ń kọ yìí o ti ń di alágbára pẹ̀lú ẹnìyẹn o hmm. wàá kàn rí pé òṣèkọlù mọ́ ni o hmm ìrẹ́lẹ̀ kejì lẹ́nu já sí pé ó kàn ń kọ́ ni kò dá lágbára ìkan ìrẹ́lẹ̀ kẹta lẹ́nu já sí pé pásíkà tó wà bẹ́ẹ̀ nìkan lòun kàn ń ṣe alágbára ni òun kò lè ṣàlàyé mímọ̀ yẹn mẹ́ẹ̀ta tó wà bẹ́ẹ̀ nìyẹn so mo wá sí program pé òkè láàrin ọdún kan ẹ̀kọ́ ọdún márùn-ún mo fẹ́ parí láàrin ọdún kan fún yàn kai báwo yẹn bá ṣe serious tó opportunity lè opportunity ni pé láàrin ọdún kan so ó rọrùn pé at least pẹ̀lú seriousness ọdún kan péré fi set are free yọrẹ kúrò ní spiritual bondage láàrin ọdún kan yẹn tó wá dá mi lójú ni pé ẹ̀sùn ní lọ báyàn kó wo iṣẹ́ fún yín mọ́ láyé ìyẹn dá mi lójú lọ́dọ̀ ọlọ́run ẹ wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí mi à ó ti kọjá lẹ́wọ̀ yẹn kò tán lọ́dọ̀ àwọn èèyàn gbé ẹ̀rí gbogbo àwọn tá à ń jẹ ó ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n ti gbọ́n wọ́n ṣe jẹ mọ́ mo lẹ́nìkan náà àwọn èèyàn sọ pé ẹni tó ní ìdí wa bá mi ni ó di gbéra ńlẹ̀ wa bá mi pé ah tẹ́ṣe yóò dáa mo ní à mo lè wá ní èmi ń kọ́yàn ní kó má ṣe Eh, wọ́n ní àwọn Yorùbá sọ pé ọlọ́múrọ̀ gbọ́dọ̀ eh, bàbá tó bí máa ń pòwe àwọn sọ pé ọlọ́bẹ̀ gbọ́dọ̀ gbọ̀ ló dọkọ̀ dúró lọ́lọ́ ṣinṣin hmm. nígbà tí mo wọnú ẹ̀kọ́ ẹ̀mí lẹ́mí àgbà wa padà tú fún mi pé bàbá yóò fẹ́ kẹ́ corrupt ni wọ́n ṣe tú fún ibóyè torí o hmm. òwe yẹn gangan ni wípé ọlọ́múrọ̀ gbọ́dọ̀ ló dọkọ̀ dúró dọlọ́mú tó dúró ṣinṣin hmm. ọmú tó ti sàn wálẹ̀ tẹ́ ẹ̀gbẹ́ ẹ̀rí ẹ̀wẹ̀ ẹ̀rí ẹ̀wò òun lọ́mọ ẹ̀ṣẹ̀ fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ṣẹ̀ dúró dáadáa tí ò bá sọ́lọ́ ọmúrọ̀gbọ̀dọ̀ yẹn sọ́lọ́mú tó dúró ìyá dé báyìí hmm. ọlọ́múrọ̀gbọ̀dọ̀ ló manage life ẹ̀ kọ́lọ́mú tó dúró yìí tó dé ó gbọ́dọ̀ mọ iye òun náà hmm. so òun ni pé àwọn tí a ti mọ̀ lánàá ni wọ́n manage àwọn èèyàn pẹ̀lú understanding knowledge wọn kó tó di pàwà dé lónìí kò wá da káwá sọ pé àwọn èèyàn ò dá mọ́ yín tí wọn ò mọ̀ dáadáa bẹ̀ la kàn máa tún ṣe pẹ̀lú ọgbọ́n àgbọ̀dọ̀ bá ń tán gbé dání jẹ́ hmm. so mo sọ pé ok ẹni yẹn mo wá sọ fún pé ṣé dáadáa sí wọn ó dẹ̀ ṣe dáadáa sí wọn yóò wù mí kẹ́ ẹ bá ń kó àwọn kẹ́ ẹ fàyè gba àwọn olólùfẹ́ mi níkànnì Yorùbá Gidi TV torí ohun tójú ọ̀pọ̀lọpọ̀ ń rí nínú ẹ̀mí kì í ṣe kékeré irú èmi tí mo fààyè sílẹ̀ fáwọn èèyàn láti lè reach mi torí kí mo wà accessible púpọ̀ ni mo lè sọ pọ̀npọ́nà yẹn tójú àwọn èèyàn rí hmm. nínú ayé hmm. àwọn èèyàn sì rèé wọn ò mọ̀nà wọn ẹ̀ bá tọ̀ owó ni wọ́n ń fojoojúmọ́ ayé wọn ná lórí ohun tí ò lójútùú. Hmm, kò sí tó fa àìlójútùú ju wípé ṣe rí ìṣòro ọkùnrin tó ti lọ́mọ́ra wọn tá ò bá ní ìmọ̀ tá a fẹ́ fi yanjú ẹ̀ á tún máa lọ́mọ́ra wọn sí ni èèyàn hmm. tún gbanú ìṣòro kékeré yóò wà padà sọ́ọ́ ńlá mọ́ rẹ̀ lọ́wọ́ ni. Mm ìṣòro sọ ẹlòmíì dolòṣì ìṣòro yẹn ò yẹ kó sọ dolòṣì o ṣùgbọ́n tó lọ bá máa jẹun náà kò ṣe ní sọ̀rọ̀ kan fún ẹ tí ìṣòro bá dẹ̀ dé ó máa ń tìyàn ni lọ́fẹ̀ẹ́sẹ̀ lè lọ́fẹ̀ẹ́sẹ̀ lè nǹkan kan ni mo fẹ́ kí gbogbo Yorùbá lọ avoid ká lọ ní ìmọ̀ kí ìṣòro tó dé tí ìṣòro bá dé èèyàn lè manage ẹ kí èèyàn múra lẹ̀ dé ìṣòro bẹ́ẹ̀ ni ìmọ̀ lèèyàn lè fi manage ẹ o hmm. tí ò bá sí mímọ̀ ìṣòro máa jù yàn lọ sá. ọ̀pọ̀ máa ń fẹ́ sá fún ìṣòro. ẹ ẹ ìgbọ́dọ̀ sá fún ìṣòro yẹn máa fèsì ẹni ṣùgbọ́n tí mímọ̀ bá ti wà èèyàn á rí manage tí yóò bá sí mímọ̀ èèyàn á torí bọ̀ á máa wá lù ẹ̀ spirit kan wà wọ́n pè ní jeans jeans hmm. lórúkọ spirit yẹn hmm. àlejànú ni ó wá bá bàbá orúkọ ya yìí tí wọ́n jẹ́ ìkan náà bàbá mẹ́rẹ̀ẹ̀rin mímọ́ mímọ́ ní fáwọn ẹ̀mí ọlọ́run nínú àwọn ẹ̀mí ọlọ́run tí wọ́n kọ́ alẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ gan ya yìí tí wọ́n jẹ́ ìkan wípé orúkọ ara ìlú wà tó yẹ pé gbogbo àwọn èèyàn máa ń láìkẹ́ wọ́n máa ń porúkọ ẹ porúkọ ẹ porúkọ ẹ òun èmi náà bẹ́ẹ̀ àṣọ máa ń wọn àwọn ẹ̀mí kan bá wa èèyàn ṣe. Hmm. torí pé báwa náà ṣe máa ń mọ̀yàn sínú wa máa ń dùn pé mo mọ̀ lágbájá ṣòfẹ́ kí n connect ẹ yá mo connect ẹ bẹ́ẹ̀ nínú àwọn náà ṣe máa ń dùn tán bá mọ̀ wa bẹ́ẹ̀ náà inú yẹn náà ṣe máa ń dùn tó bá mọ spirit hmm. torí pé ìjọ ni gbogbo àwọn gbalajo láìka ara wa lájọ wà náà ni hmm. wọ́n kàn package wọn fún wa náà ṣe lé wa kúrò díẹ̀ <laughs> àjọ náà dá àjọ náà dá irọ́ ni o wọn ò fẹ́ kó wà sẹ́ẹ̀sì ẹ̀ ní o. àǹjànú dáa àǹjànú ìwò ni ò dáa. mo yẹn lè máa bá àǹjànú rò. èmi ò máa jọnu ṣe ni kí mo ní problem kankan ni. níjọ́ hmm. tọmọ mi jábọ́ látòkè tọmọ mi kú àwọn ohun mo gbè tó jì láìsí má jẹ̀mú láì tán tura láìsí ẹni ṣe kankan. ẹ kàn pé àǹjọ̀nù lọ́wọ́ kan. àǹjọ̀nù sí ẹ̀kọ́ mo pè náà àwọn ẹ̀mí mímọ́ ni wọ́n jí ṣùgbọ́n àwọn ẹ̀mí ni wọ́n jí. tí ìbá ní wọn kalẹ̀ tí mi ò ní mímọ̀ nípa pé wọ́n lè jí níjọ́ tó ń pè mí tí mo wà lọ́fíìsì mo ṣe lecture fáwọn first class mi lọ́wọ́ tó ń pè mí pé tẹ́nìkan pè mí nínú wọn nínú ara wọn wọ́n ti jókòó fẹ́ bẹ̀rẹ̀ kíláàsì pé ọmọ tó ń po ẹ̀jẹ̀ ní Dubai ọmọ yẹn ti kú o gbogbo conversation yẹn ti wà mo lè ní consent ẹ̀ sí ngbẹ ọmọ yẹn ti kú o ó ti po ẹ̀jẹ̀ ó ti kú o ọmọ tó wọ kó máa fọjọ́ mẹ́ta mo lè ní ẹ má wọrí ó dẹ̀ ní pé òun fẹ́ dẹ́kọ̀ tó òun kọ́ wò pé ṣé wọ́n lè jí mo ní ṣé wọ́n ti pariwo wọ́n ní wọ́n pariwo mo yẹn má pariwo àṣọ onídán mo dẹ̀ wọlé ẹ̀yẹn mi ọlọ́run ẹni ìlú òun fẹ́ dẹ́kọ̀ tó òun kọ́ wò pé ṣó rí ẹ̀tọ́ ni kéèyàn dán practical wò mo ní jésù béèrè wípé ọlọ́run ṣe fún mi káwò ọlọ́run ṣe fún mi o n tí mo sọ́nu ilé mo sọ yìí o ẹjọ́ ni ọ̀rọ̀ ni o ibi tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Mósè béèrè ọlọ́run ṣe fún mi káwò ọlọ́run ṣe fún ṣe fún mi káwò ni eh, ni àwọn tó lówó lára ẹ̀ fi lówó o ṣe fún mi káwò ànágbọ̀n ọmọ béèrè sọlá sálàm ṣe fún fún mi káwò ọlọ́run ṣe fún o ẹ̀yin ẹ̀mí ọlọ́run ẹ ṣe fún kówò yẹsà wọn jí ọmọ ọmọ náà sì wà láyé dè ní. ọmọ bá jí. bẹ́ẹ̀ ká fi dúpẹ́ fọlọ́run ká fi dúpẹ́ fáwọn ẹ̀mí tọ́lọ́run gbọ́wọ́ wọn ṣe sùlíà lórúkọ ọmọ náà. tó ti kú bẹ́ẹ̀ ni mo sọ kò ń ṣe tó bò sùlíà lórúkọ ọmọ tí mo sọ yìí kò ń ṣe tó bò ní táwọn èèyàn mọ̀ dáadáa ni tó ṣẹlẹ̀ kí ni mo ṣe ń jẹ́ náà ní ẹgbẹ́ kan pé ẹ̀yìn ẹ̀mí ọlọ́run ẹ bá jí nígbà tó ọmọ yẹn máa jí ọmọ yẹn ní òun rí pé òun sá òun kàn rí pé òun kàn já síbi òun kàn sá eré lọ wọ́n gate òun sáré wọ́bẹ̀ wọ́n ṣí gate òun sáré wọ́bẹ̀ ó ní lẹ́ẹ̀kan náà òun kàn rí pé èrò kan pọ̀ ní tí wọ́n dẹ̀ wọ́n pọ̀ wọ́n sọ̀kalẹ̀ wọ́n n tó sọ fún wa nígbà tó jí nìyẹn o. so agbára àwọn ẹ̀mí kan ló dá ẹ̀mí ẹ̀ padà sínú ẹ̀. agbára àwọn ẹ̀mí kan kọ́ àwọn ẹ̀mí ọlọ́run ni àwọn ẹ̀mí ọlọ́run tí mo sọ tán kọ́ wa lẹ́kọ̀ọ́ ni wọ́n ṣe àwọn lápè àwọn náà máa consult àwọn tó wà ní ìcháàjì ẹ̀mí pé ẹ̀dẹ́mi ẹ̀ padà kàmá tí ìjì orin jẹ lọ ẹ̀ ṣì dá padà níjọ́ tó mọ mi jábọ́ látòkè tó mọ mi kú àwọn ni wọ́n jí èyí tí mo sọ èmi náà fi ń dúpẹ́ fún wọn ni hmm. torí pé mo appreciate wọn pé wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ nǹkan mo pè mo ní pé àwọn ọlọ́mọ yìí jábọ́ o wípé ó dẹ̀ ṣeré pala tó dẹ̀ gun àwọn ọmọ tó máa tó lé ní ó dẹ̀ gun òkè ó dẹ̀ rè bọ́lá tókè ó dẹ̀ ọmọ dẹ̀ jàbọ́ dẹ̀ yọ fóòmù níwọ̀n àtẹnu dókítà rẹ̀ sọ pé ó ti kú mo ní yẹ́ ẹ̀ ti pariwo yẹ́ ẹ̀ dẹ̀ lágbọ̀ yẹ́ ẹ̀kọ́ ẹkùn hmm. tẹkọọ fi importance nìyẹn o hmm. tíyàwó ò bá lágbọ̀yé tọkọ lágbọ̀yé tó kẹ́kọ̀ọ́ wọn á ṣera wọn hmm. káríyàwó mi ò lágbọ̀yé ni kí n máa gbé ara o àìwò mistake nìyẹn o àwọn oṣù àìwò lọ́dọ̀ wa o mi ní yàrá àìwọ̀ o mi ní tí mo ṣe ọṣẹ yín máa fi wẹ̀ ọṣẹ mi mo fi ń ọṣẹ ìyàwó mi mo fi ń wẹ̀ èyàn ò sì di nǹkan ní eh, mi lè lọ́sẹ̀ ìyàwó mi. wọ́n sọ pé kò dá kí ẹ máa lo tówẹ̀ nà tàbí ọṣẹ kan náà. tówẹ̀ mi lè lájọ ń lò ẹ sì nífẹ̀ẹ́ ara yín. tàbí kí ẹ máa fa eh, eh, ìró ìyàwó èèyàn bora. ẹ̀yin láti ẹgbẹ́ yẹn ti ẹ fi ìró ìyàwó bora menstruation lè lọ há sínú ẹ̀ ni irú gbogbo yẹn pé kí wọn fi fún ara yẹn lọ́wọ́ kí wọn sọ̀rọ̀ fi yẹn borí kí wọn fi fún lápọ̀nlé lásán ni gbogbo yẹn ò ní tún. òní kankan ṣe nú ẹ̀ mi téèyàn báyìí tí dèèyàn nǹkan kéékèèké lèèyàn máa sá fún níjọ́ téèyàn báyìí tí dèèyàn tí ò tí tó nǹkan lèèyàn máa pọ́nlé èèyàn máa bá bàrẹ́ pé ah nǹkan ńlá nìkan yìí o torí pé ènìyàn ò tí dèèyàn ni lọ́jọ́ tó bá ti di èèyàn kò ní kà nǹkan kéékèèké kún mọ́ nǹkan kéékèèké ò ní nítumọ̀ kan mọ́ so nǹkan yóò máa bẹ̀rẹ̀ sí bẹ̀rù ẹni yẹn ni ẹni tó bá ti dọ́lọ́hun mọ̀ gbogbo tó wà láyé ni ó máa bẹ̀rù ẹ̀. nǹkan hmm, lókù tí ó máa bẹ̀rù nǹkan nǹkan ni ó bẹ̀rù kankan mọ́ ah yes àti má pọ́nyàn lé lókùn mi bẹ̀rù kankan náà ayé tàjọ wáyé o. Hmm. mo máa ń fún yàn lọ́wọ́ ni kò sẹ́ni mi lè dọ̀bálẹ̀ fún o bọ́ hmm. bẹ̀rù ah, ọlọ́run ò dún tọ̀hún bẹ̀rù ta ni kí ló ní ṣó ó tó àwọn ẹ̀mí ọlọ́run ni hmm. ṣó tó màláìka ni so bẹ́ẹ̀ kọ̀ ṣeré ni ẹ̀ so ìgbà tó wá di pé ọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀. ẹ nígbà tí lọ́sípítù wọn níṣẹ́ wọn ti kéde ẹ̀ sàn tí wọ́n sọ fún wọn. ẹ̀ wọn náà ni mo ní sọ wọn ti pariwo wọn dẹ̀ sọ pé wọn ti pariwo wọn náà ni mo sọ pé ìgbà tọ́rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ tó di pé wọn ti pariwo a dẹ̀ pé wọn wọ́n dẹ̀ ní àwọn ọmọ yẹn dẹ̀ ti kú o ṣe jẹ́ kó lọ bí ó fẹ́ lọ sinmi tiẹ̀ ni ẹ jẹ́ kó lọ sinmi mo ní kò ṣe wàhálà ọgbọdọ ní ẹrí ọ̀rọ̀ àwọn hmm. ènìyàn lọ́mọ láì kò ní proof hmm. torí pé wọ́n máa ń fẹ́ kó àwa spiritual solicitor làwa hmm. tí yàrá bá ti ṣe àmà wá proof proof àmà ṣe proof jọ bí lọ́ọ̀yà àdè máa kó kéèsì ẹ̀ síwájú àwọn ènìyàn lọ́rùn àmà bẹ̀rẹ̀ sí dialogue ẹ̀ ló fi já sí ibi tí bá sọ fún yàn máa sọ fún yàn pé má retí quick magic lọ́dọ̀ ọ̀rú wa o àwọn ò ń padàn o tó bá fẹ́ dán ó wà o àmà sọ pé ah, òun rèé ó yá màá bá tiẹ̀ lọ ṣùgbọ́n mo fẹ́ gbádùn wa farabalẹ̀ ká tòó a máa tó kò ní sí ìṣòro kan mọ́ láyé wọn á balance so wọn á sọ lọ́jọ́ mi pé ah kò sí wàhálà wọn ni ẹ̀ẹ́n ọ̀dà mo ní ẹ̀kọ́ tà lẹ́kọ́ sẹ̀ sọ pé ọmọ tá a bá bí tá a bá ṣe báyìí ṣe báyìí lọ́dọ̀ àwọn ètò kan tó yẹ pé tá a bá ṣe fojú ẹ̀ mọ àwọn ẹ̀mí báyìí báyìí báyìí kò ní òun kọ́ ní àwa kọ́ láàsín òun ní òsín wa ẹ̀rẹ̀ ní kò ní sí repercussion kò ní sí problem kankan eléyìí fẹ́ jọ repercussion lójú mi ṣé o ṣe pé mo ti ṣe nǹkan kan tí mo fẹ́ gbẹ̀sán ìfẹ́ yẹ kọ́ mọ mi kú kò yẹ kọ́ mọ mi kú wọ́n lè ní nítòótọ́ òun sọ pé ìrìn àjò tòun máa yá bẹ́ẹ̀ hmm. òun fẹ́ tètè padà ṣùgbọ́n kò jẹ́dọ̀ ẹ ló yà hmm. tó o sì ti sọ pé o ti ṣàwọn ètò yẹn a sì rí nítòótọ́ alẹ́ scan rẹ̀ pé àwọn ètò yẹn ti lọ nítòótọ́ kò ní so má wọrí yóò jí padà. àwọn èmi fún ilé sí bẹ́ẹ̀. yes sir èmi àgbà náà fún lé sí èmi kọ́ náà fún lé sí hmm. ọ̀gá mi náà fún lẹ́sì èmi kàn ṣe mo ṣe pastoral class lọ́wọ́ ni mo kọ́ àwọn pastor lọ́wọ́ lọ́dọ̀ mi mo ṣe class fún ọ lọ́jọ́ náà mo dẹ̀ ní pastor ẹ̀jẹ̀ a máa ṣe class tiwa lọ wọ́n dẹ̀ gbọ́ mo kalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan mo dẹ̀ ṣe class lọ ṣùgbọ́n ọ̀gá yẹn ń ṣiṣẹ́ lọ lórí ẹ̀mí. lórí ẹ̀ bẹ́ẹ̀ ni èmi náà ṣe ṣe lecture lọ́tẹ̀ mi pásítọ̀ wò mí báyìí pé ha. ẹni ọmọ ẹ̀ ń kú lọ. <laughs> ó ní prof wa abiyamọ ṣé mo lágbára àti jí ni àwọn tí yóò jí wọn ti gbọ́ wọn á ẹ̀kọ́ nítorí pé ìgbàgbọ́ yín gbọ́dọ̀ ju bẹ̀rù yín lọ tí bẹ̀rù bá ṣe pọ̀ ju gbàgbọ́ lọ àdúrà ò lè gbà ṣáwọn àjẹ́ ìtúkọ ìwọ́n tó bọ́ náà sọ̀rọ̀ ní mọ́sálásí àbí chọ́ọ̀chì nísìnyí pé ọlọ́run mo nígbàgbọ́ pé ẹ ti ṣe báyìí ẹ dẹ̀ máa ṣe báyìí fún mi mọ̀ pẹ́ sí ṣe bẹ́ẹ̀ o wá délé o tún wá ń bẹ̀rù o gbọ́ lọ́hùn tó bá sọ̀rọ̀ ẹ̀ lọ. wọ́n ń sáfà <laughs> yan. àwọn ọmọ tó dé àwọn ìyá ìtún ni. aláǹtakùn kọ́ ọ lójú. Hmm, àwọn ìyàwó ìwọ náà tiẹ̀ gbọ́ láyè láti ṣiṣẹ́ ẹ. Hmm, hmm, má confuse the spirit of God. so lọ́rọ̀ kan sà tí mo wá rí ni pé wọ́n wá ní tó bá tóbi wọ́n ní ṣe sùúrù wọ́n máa dẹ́mi padà sọ ọmọ náà lára yẹ́sà lọ́jọ́ náà àbíjọ́ ah, kejì. àgbà tó tó tó tó twelve oh five ni ọ̀rọ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ mm. sátọ̀dẹ̀ lọ́jọ́ náà mm. on the thirty first of october lọ́jọ́ náà ṣẹlẹ̀ bí i two years ago kan bẹ́ẹ̀ ni thirty first of october ọjọ́ sátidé lọ́jọ́ tí mo sọ yẹn bọ́ sí. Mm. so wọ́n ní yóò mí nísìn ọmọ náà lè bẹ̀rẹ̀ sí mi afa ọ̀rọ̀ yẹn ìdábí sọ́ lọ sọ́bọ̀ tó tún fẹ́ tó ti thirty minutes o tó ti kú tó wà ńlẹ̀ tàfi ń sọ pé mo ní kò lè kú náà mo lè ṣe kíláàsì náà tèmi wọ́n lè gbà pé àwọn ẹ̀mí ọlọ́run yóò máa mí nísìn ó lè bẹ̀rẹ̀ sí dún bí machine non stop ó kàn dún lọ bẹ́ẹ̀ ẹ̀ bá àmàmí àmà sinmi kò sinmi ó kàn mí lọ bẹ́ẹ̀ ó wá wà bẹ́ẹ̀ ti di rọlẹ̀ nígbà tí mo rí pé ó ti mí bẹ́ẹ̀ mo ní ìyẹ́rẹ́ agbe màá gbé lọ sí tù mọ́ ẹ̀kan sọ mi lóní dán. torí ọ̀tọ̀ ní tó máa mo máa ní mò ń padán ni hmm. wọ́n ní ó tún fọ ọmọ ẹ̀ ṣe magic wọ́n ní mò ń kí mi ṣe magic hmm. ọlọ́run fẹ́ èṣù fẹ́ mú mi ni ọlọ́run wá gbà mí hmm. torí pé ilé ayé la wà pọ́ọ̀zù láyé o ò lè lò ó kó má ṣàbúrú rárá kò possible èèyàn yàfẹ́ rírẹ bẹ́ẹ̀ ni. ups and downs máa ń wà. bàbá bó ṣe rí nìyẹn kò possible kò sára ọ̀hún so lọ́jọ́ náà wọ́n dẹ̀ gbé lọ bí bí wọ́n dẹ̀ ṣe nígbà tó máa tó nine ẹ̀ eh, tó máa tó láti two thirty six and two thirty seven tó ti bẹ̀rẹ̀ sí mí nígbà tó máa di six ìrọ̀lẹ́ ó kàn ó kàn ó kàn fòdì látọjú orin látọjú ibi tó sùn sí yẹn tó tẹ̀sí mo ní kàn gbé lọ hospital kó lè jí síbẹ̀ ó kàn bì bó ṣe bì ó dẹ̀ tún sùn padà tó tún wà mí padà mímí ẹ wá bẹ̀rẹ̀ sí nọ́mà padà bóyá bí yẹn gbogbo àwọn fóòmù kankan tó ti wà lẹ́nu ẹ ó bí gbogbo ẹ ìmú ẹ ó tu gbogbo ẹ jáde láti mú náà <laughs> ó sin gbogbo ẹ jáde ó lè bẹ̀rẹ̀ sí ó lè bẹ̀rẹ̀ sí ó sùn padà nígbà tó má di bí nine mímí ẹ láti gbà tó ti bì yẹn mímí ẹ ti balance padà ó ti mí lòkè ó ti mí lọlẹ̀ gbà tó di bí nine ó lè jí rẹ̀ ni mọ́mí àmọ́ ń gírí ó lè jẹun ah, dókítà dẹ́ni ó ní slight malaria ni yes sir mi ò ya wèrè débi kí n jókòó ti àwọn ẹ̀mí kan tí ò real. Hmm. kí n wá gbé wọn rù kí n wá sọ pé mò ń gbà wọn gbọ́ mo nígbàgbọ́ nú wọn tí ò yẹ pé wọ́n compel mi hmm. wọ́n compel mi náà pé dandan dandan kí n máa ṣe bẹ́ẹ̀ èmi ni mo rí iyì wọn àti agbára wọn ni mo sọ pé èmi ò lè rélé kémi dákẹ́ o hmm. ah no eléyìí pọ̀ but fẹ́ni tó bá béèrè nìkan ni màá sọ fún téèyàn bá béèrè àmì ah, yóò máa dàbí pé èèyàn polówó ni. bẹ́ẹ̀ni. so kò sí ní mo dẹ̀ fẹ́ fi polówó fún so wọ́n ti ṣàánú mi already kí ni mo tún wá sọ pé mo fẹ́ sọ pé mo fi ń wá so àánú Ọlọ́run ò dẹ̀ pin káàánú náà má kó lórí owó wa. kí lẹ máa ṣe nírànlọ́wọ́ fún àwọn olólùfẹ́ mi láti kọ́ wọn ní ẹ̀kọ́. ìrànlọ́wọ́ ni wípé a máa fi nọ́mbà kalẹ̀ bóyá máa pín ẹ̀ fún wọn so nọ́mbà yẹn wọn á kàn wọlé telegram kò nídìí kan pè kàn wọlé telegram kan mẹ́sẹ̀gì pé mo fẹ́ i want to learn so àwọn tó wà ní diaspora àti ṣe meeting àti conclude pé lẹ́yìn app tí wọ́n subscribe sí subscription yẹn ló bí torí pé ọ̀fẹ́ làwọn akẹ́kọ̀ọ́ àwọn ẹ̀mí o kò yọ kò la owó lọ. lọ́wọ́ wa o numerology astrology ló la owó lọ o hmm. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà gbogbo ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ tó jẹ́ diaspora mi ò ní máìndì pé mo fẹ́ gbowó mo kàn ní máìndì àti tú àwọn èèyàn lẹ̀ gbogbo ẹ̀san tó bá wà ń bẹ̀ kọ́ ló ń da padà fẹ́mi náà hmm. tó bá já burú ni kọ́ ló ń san mí tó bá yẹ dáadáa ni kọ́ ló ń san mí hmm. mo rẹ́dì. as you get. ó clear. so ọ̀nà tí mo wá tí ó wá wà ń bẹ̀ ni pé àwọn ẹ̀nà wá conclude wípé ah, everybody tó bá wà ń bẹ̀ wọ́n máa sanwó díẹ̀ díẹ̀ lóṣooṣù so àwọn tó bá ti apply wọ́n á ti rí ń bẹ̀ tó bá tẹ́ wọn lọ́rùn wọ́n á lè sọ pé àwọn follow tí ó bá lè tẹ́ wọn lọ́rùn wọ́n á lè ṣe. lákàn máa ṣe subscription oṣooṣù. ẹ eh, subscription yẹn ó ti wọ́n bá iṣẹ́ ni pé wọ́n ti conclude pé wọ́n máa ní certain amount wọn máa dá láàrin tó ní kálukú wọn máa dá sínú àkáǹtì eh, school láàrin ara wọn. Eh, everybody wọn máa da everybody tó wà ní school yẹn ló máa ló ń da gbogbo náà náà ń da di sin so tàbí subscribe sí app ti àtòrí pé app kan la fi ṣe fídíò hmm. inú app yẹn la àwọn ẹ̀dẹ̀ wọ́n dẹ̀ gbà bí seven hundred kìíní kan dọ́là lọ́wọ́ wa hmm. so wo subscription hmm. so video yẹn dẹ̀ ń wá òkè dáadáa so kálukú dẹ̀ máa lè wò nígbà tó bá wù so yẹn nìkan ló ṣe bí owó wọnú ẹ̀ so àti pé àwò pé òkè káwọn èèyàn lè serious kó má bàa rò bí eré nígbà kó dà bóyá bí ten thousand àbí ní náírà àbí nǹkan kan kan máa san bí acceptance fee ká lè mọ̀ pé òkè lágbájá o serious ló tán bọ̀ pé kò ṣe pé bóyá mọ̀ ẹsẹ̀ máa rí pé kò ṣe. sẹ́yìn ò ní àwọn tí yóò tún máa bá yín ṣiṣẹ́ ń bẹ̀ láti fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ èmi nìkan ni mo ṣe gbogbo lectures àwọn admin wà àwọn yẹn ń gba salary nínú ibẹ̀ náà admin gba salary reason dẹ̀ ni pé kò ẹ mọ̀ bí èèyàn bá ṣe ń pọ̀ tó la ṣe máa nídìí àwọn èèyàn la máa employ tó láwọn tí wọ́n ti ní mímọ̀ náà ni wọ́n ń kọ́ wọn o náà ń wà ń bẹ́ o mm. Mm. èmi nìkan ò lè attend sí five thousand. lẹ́ẹ̀kan náà. so àwọn admin yẹn táwọn yẹn bá ti ní béèrè ọwọ́ wọn náà ti máa béèrè pé mo ní béèrè mm. báyìí torí pé group yẹn ghost group la máa ń ṣe torí pé aláwọn èèyàn ń bẹ̀ léèyàn ńláńlá aláwọn pastors ńláńlá tó ní church ńláńlá aláwọn ìmọ̀mù ńláńlá aláwọn èèyàn ńláńlá tó ń jẹ́ olówó so kò wá ń ṣe ẹ̀tọ́ ní ká wá ti tó àṣeyẹ wọn síta. torí wọn fẹ́ kọ́ mímọ́ ẹ bí àṣẹ lágbájá àjọ wà ah. nù class. yóò wà lọ screenshot tiẹ̀. pé mo rí TB Joshua ẹ eh, àjọ kẹ́kọ̀ọ́ ni group yìí. bàbá oní bàbá tó ti kú ẹni ó sinmi <laughs> kó lè jẹ́ kí bàbá òun example ni <laughs> kó lè jẹ́ kó sinmi. ẹ eh, eh, bóyá lè bó ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Mm-hmm. so ó yẹ kí wọ́n jẹ́ kí ohun tó wà bẹ́ẹ̀ ni pé àwa ṣe ní goals pé kẹ́nìbọ̀dì máa ríra wọn. èmi nìkan ni kálukú máa mọ̀ wípé òun ní nọ́mbà ẹ̀ ń bẹ̀ gbogbo ẹ tó kù wọ́n ní rí nọ́mbà ara wọn. Hmm. so kálukú á lè free ẹni tó bá sọ̀rọ̀ gan ẹ̀ lè mọ̀ pé òun ni tó bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi torí pé gúùbù yà máa lọ́ọ̀kẹ́ lẹ́yìn káwọn yẹn kàn máa like ẹni tó bá ní ìbéèrè yóò send ìbéèrè ẹ̀ sí wa ìbéèrè yẹn tó bá rí pé ìbéèrè yẹn fẹ́ dáhùn ẹ̀ papọ̀ mo máa ń forward ẹ̀ sínú group hmm. tó bá send ẹ̀ sáwọn admin náà tó bá rí pé ìbéèrè yẹn ju àwọn level àwọn admin lọ tó rí pé èmi ni mo lè dáhùn ẹ̀ àwọn hmm. forward ẹ̀ sínú group màá wá dáhùn ẹ̀ yóò jẹ́ àǹfààní fún gbogbo ẹ̀ tó wà nínú group yẹn wọ́n lè tún ṣàǹfààní bẹ́ẹ̀ hmm. so wọ́n lè máa kẹ́kọ̀ọ́ gbogbo gbà so ẹni tó bá lè ti kẹ́kọ̀ọ́ tán yóò gba certificate ẹ̀ lọ́wọ́ wa fẹ́ni tó bá fẹ́ ẹlòmíì lè lóyún òun ní certificate ọlọ́run ní kó fún certificate káyé òun ṣá ti dá ìmọ̀ tó ń fẹ́ ní òun ti ní òun ti ní so dandan lẹ́yìn náà ìgbésẹ̀ bá tún wá ń kẹ́kọ̀ọ́ lọ anybody láàrin oṣù mẹ́fà àbọ̀dún kan àbọ̀ṣù kan ló kẹ́kọ̀ọ́ tó pé ẹ̀kọ́ ìwọ̀n tí mo fẹ́ nídìí mo ti wà òkè mo ti yó ó lè lòun ò kẹ́kọ̀ọ́ mọ́ kò sí dandan yóò kàn sọ fún wa náà ni pé yes sir mo ti wà satisfy adé yọ̀ǹda ẹ̀ kò sí májẹ̀mú pé ẹ torí mo ti wá ò gbọ́dọ̀ má kọ́ tán o ò gbọ́dọ̀ má ṣe báyìí o kò sí májẹ̀mú kankan. regulation máa wà. kò sí regulation kankan ọlọ́run òfin wo ló wà nú ẹ̀mí tó ń wà nú wa nígbà tá à ń bọ̀ látọ̀run hmm. kò sófin òfin kan tí mo ti sọ pé wà ní má jàǹfààní ẹ̀kọ́ lọ́fẹ̀ẹ́ nígbà táwọn kan ń san díù fún subscription tá a fi ń wo àti gbogbo àwọn eh, logistics kí n gbé bẹ́ẹ̀ kó lè kárí tí wọn kàn wá ń jí gbọ́ lẹ́kọ̀ọ́ ní kọ̀rọ̀ báwo lòun náà ṣe fẹ́ ṣàǹfààní ẹ̀ hmm. ó ti jẹ kámà kámà ta ni ó máa jẹ náà ló tún jẹ. bí wàá ń jókòó tẹ̀ tí ó ní kinní lọ tó tó fẹ́. ó wá ń jí gbọ́ wọn lè jí gbọ́ kò ṣàpọ̀ tí wọn lè jí gbọ́ àmájẹ̀mú nìyẹn èèyàn ń ṣàbòsí wa nìyẹn àwọn òwákọ̀ọ̀rọ̀ ẹ̀ bọ̀ ó ń jẹ kámà lára wa nìyẹn. tàbí wàá ń dá ẹ̀ fáwọn fáwọn friends and family. ah ẹ wo ayé yìí ti dánú ẹbí yóò yẹ wá jàǹfààní hùn àwọn náà wá kẹ́kọ̀ọ́ work mm. yóò pè wọ́n wá ni pé ẹ gba líǹkì yìí ẹ̀yin náà wá kẹ́kọ̀ọ́ mbẹ́ káwọn náà kẹ́kọ̀ọ́ yẹn mm. kan kọ́ lọ́dọ̀ wa torí You know wọ́n bá gbé e lọ kò dé ní òní gba ẹ̀kọ́ yẹn pé nínú àwọn oríṣi tá a fi fẹ́ bẹ́ẹ̀ nìyẹn o kò ní gba bẹ́ẹ̀kọ́ yẹn ṣe tò tẹ̀léra wọn mm. kò wa lórí tí ò bá kò ṣe ẹ̀wọ̀n pé kò ṣe wíwá àtògùn tí wọ́n fẹ́ tó papọ̀ pé ó ṣì ó ṣì gbé ó ṣì lò mm. ṣùgbọ́n at least understanding tó yẹ kó ní understanding yẹn máa dàrú àdẹ̀fẹ́ kó understanding yẹn dàrú so afẹ́kọ́já sí pé báwọn ẹ̀mí ṣe gbé kalẹ̀ fún ẹ̀kọ́ wa ká fún ẹlòmíì náà bẹ́ẹ̀ kóun náà jẹ́ àǹfààní bákan làwọn ṣe lò táyé wá fi dáa mm. òun la sọ pé bá níṣòro àwọn la ń pè wọn lọ́hùn à ń pa àwọn ẹ̀mí mímọ́ dẹ̀ ń dáhùn yìí mi ò ọjọ́ sí mo ní accident wọ́n yọ mí ní ọjọ́ náà tí bá rántí ọjọ́ yẹn ẹkún wa ń gbọ̀n mi bọ̀ mo tírélà méjì ni mo dẹ̀ ṣẹ̀bẹ̀rẹ̀ sí wa mọ́tò ń gbà yẹn ni ọdún ẹ̀mọ ìṣẹ̀ra mọ́tò ni hmm. tírélà kan ń bọ̀ bá wájẹ́ wọn wé ìkan ń bọ̀ báyìí ìkan lọ lẹ́mìí mi ò lè rí ìtò ń bọ̀ yẹn ah. mo kàn overtake ní ìbòdì ẹ̀mọ tó bá ṣe bẹ̀rẹ̀ sí mọ mọ́tò wa yóò máa sáré hmm. mo sáré gan yẹsà tó dojú ẹ̀ báyìí yálùkọ yá ni ọmọ kẹta yá ni ọmọ kẹta yá kẹsì fàyà tí mo pe orúkọ àwọn ẹ̀mí ọlọ́run báyìí mo dijú síbẹ̀ ni ẹ mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ mo dijú mi ò fẹ́ mọ tó fẹ́ ṣẹlẹ̀ mo mọ̀ pé mi ò gbọ́dọ̀. Hmm. torí pé ẹ ti pe orúkọ àwọn ẹ̀mí. tí mo mọ̀ yí pé wọ́n ga ju ayé òun ọ̀run lọ yes sir mo láti sínú gbóni nǹkan kan ha mọ́tò mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó bá jẹ́ rán ni mo pa gbogbo tọ́lọ́ ṣe fún mi kọ́ lọ́hún gbà nǹkan ni mo kó dá mi lójú débẹ̀ hmm. gbogbo kò ń ṣe kàrámọ̀ kò ń ṣàpọ́nlé èyí tí mo tún sọ yẹn kan pé tó bá yẹ pé rán ni mo pa yẹn mo tún fi dúpẹ́ fún wọn nìkan lè pé mo dúpẹ́ fún wọn délẹ̀ wọ́n ṣe lọ́jọ́ náà ó yà mí lẹ́nu èmi náà lanu pé mọ́tò mi wá wọlé wọ́n dáàbò bò ó mọ́tò mi ibi nígbó tó wá wọlé sí yẹn mo wá tẹ break mo wá tẹ tọ́tù kò lọ síwájú mo reverse kò lọ sẹ́yìn mo wá dún síbẹ̀ mo bá mo bá ṣáàṣì kí ni mo wá bọ́lẹ̀ mo nǹkan kan ò ṣe mí mo ah, ah. bá rí nìkan tó rán kọjá lọ níbi igbó yẹn mo bá rí ẹ̀rá sà yẹ sà ẹni Yorùbá dá mi lóhùn mo ní ah ìwọ ọmọ ìwàlẹ̀ epo ti padà kù <laughs> mo ní mo ti padà pẹ́ ní òní mi ẹ̀ mọ̀ mo rò bẹ́ẹ̀ mi ì sí ẹ̀yẹ̀ kan bá sọ̀rọ̀ òun náà mo kàn ra ẹni ò dáhùn mo ní ah mo ti padà kù wàhálà mi ti pọ̀ jù mo bá padà sínú mọ́tò mo ní ẹ̀yìn ẹ̀mí ọlọ́run tó bá jẹ́ ẹ̀yin lẹ yọ mí hmm. ẹ̀yin lẹ gbé mi sí ibà ẹ yọ mọ́tò yìí jáde mo kàn fi sí mo ṣáà ìmọ̀ tí mo tẹ̀ gẹ́tọ́ mo ṣáà fi sí tọ́tù mo ṣáà fi sí dráìfù mo fi sí rìfáàsì mo ṣáà fi sí gbogbo ẹ̀ mo ṣáà lẹ́sọ̀ ooo wọ́n rìfáàsì wọ́n padà sẹ́yìn bóyá jáde ni ah ẹ̀yin ni lóòótọ́ mo ṣe wá park mo ṣe wá dúpẹ́ lọ́wọ́ mo dúpẹ́ o mo dúpẹ́ tí mo mọ àwọn ẹ̀mí yìí tí n bá mọ̀ nǹkan oògùn ó ló fẹ́ràn sà tí n bá ní mo ṣe gbédégbé bá lọ jù mí sódò hmm. <laughs> àbúrò jù mí sínú báǹkì tí wọ́n ló lè lè wọ arọ́bù bẹ́ẹ̀ ni tó fẹ́ lu yẹn àbúrò jù sẹ́wọ̀n hmm. so mo dẹ̀ yan lọ́jọ́ náà wọ́n ná àwọn àrà tí àwọn ẹ̀mí ọlọ́run dá fẹ́ mi personally kí n má ti sọ tàwọn èèyàn wọ́n dárapọ̀ àwọn èèyàn lára mi débi wípé mi gan ò lè ròyìn mọ́. àwọn èèyàn kan tí ń ṣiṣẹ́ ọlọ́run rábì hmm. wòlíì pásítọ̀ àwọn náà lè kọ́ ẹ̀kọ́ yìí tí yóò di lílò fún wọn láti fi máa dọ́mọ ìjọ lóhùn ṣó wọ́ọ̀kì. ah <laughs> ta ló ní gangan àáfàá tí ò bá ní ìmọ̀ yìí bóyá ó yà kọ́ ọ̀nà míì tí wọ́n tún fi ń wo iṣẹ́ tó dáa lójú ṣùgbọ́n inú mímọ̀ yìí ni gbogbo iṣẹ́ wíwò ti jáde òun ni source torí pé nọ́mbà náà àwọn ìmọ̀lọ́sọ ọlọ́jọ́ kan wọ́n ní gbogbo nǹkan ló lè rẹ jẹ bọ́ ò lè rẹ mathematics jẹ hmm. ìṣirò ò lè rẹ jẹ hmm. ìṣirò ọlọ́run fi kàyé iṣan tó wà lọ́pọlọ wa ló fi kàyé omi tó wà lójú wa ló fi kàyé measurement ẹnu wa ló fi kàyé measurement imú wa ẹgẹt ni o fi pọ̀ jù ló fi fi measurement sí pé irun ò gbọdọ̀ débi tí báwo ni ẹ máa nínú kí irun wà bí èèyàn wà bò mú wá báyìí. rárá o láìsọ bọ. ọbọ gan irun tó bíbá yìí gan ṣàtẹgùn òsì ẹfẹ sí díẹ̀ ni hmm. so àti gẹ̀ẹ́sì mímọ̀ ni ìyẹn so ẹni tó ní ìdí ẹ̀jù lẹni tó ń dáyàn lóhùn kó tó ṣẹ̀ wá kan ẹni tó já sí pé òun náà máa ń lọ bá àwọn èèyàn ṣùgbọ́n kò fẹ́ ṣerú mọ́ ẹni tó ní ìdí mímọ̀ ilẹ̀ tí ò bá ti fẹ́ ṣerú mọ́. pẹ̀lú ìmọ̀ yìí kò sí nǹkan kan tó wà nínú ayé téèyàn ò lè mọ̀. Ah, ọlọ́run ló ní gbogbo mímọ̀ o ọlọ́run ló ní gbogbo mímọ̀ o but torí pé sọ́ọ̀sì gbogbo nǹkan la máa kọ́yàn hmm. ìpìlẹ̀ eléyìí rè o òun náà dẹ̀ máa confam ẹ̀ hmm. so àṣírí tó wà nínú eléyìí rè o òun náà lọ rí fúnra rẹ̀ ayé ẹ̀wò adẹ̀rí pé yes lóòótọ́ ni so ó ti yàtọ̀ sí pé advanced lecture advanced class tó wà o lẹ́yìn tí wọ́n bá parí ọdún kan ẹlòmíì sọ pé ah èmi ò mọ̀ pé nǹkan báyìí wà ẹ̀ mà wọn kan wà ẹlòmíì ti ṣe bá bọ́ lọ́wọ́ ẹ̀ yóò wà wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ kò ní rí ojú ọ̀nà ìlú fẹ́ ló yẹ kó wà ní hmm. ìmọ̀ ló yẹ kó wà ní hmm. ṣẹ́rí ṣiṣẹ́fá ibi tí wọ́n máa fi ṣàlàyé ṣiṣẹ́fá ṣẹ́fá ṣẹ́fá ni pé ta lẹ́ni tó yẹ kó ṣẹ́fá sà lẹ́ni tó yẹ kó ṣẹ́fá lẹ́ni tó jásí pé ifá ló máa ṣe jẹun hmm. gbogbo ẹni tó jásí pé ifá kọ́ ló máa ṣe jẹun tí ò mọ odù fá sórí mẹ́rẹ̀ẹ́rìndínlógún tí ò dẹ̀ lè interpret gbogbo odù mẹ́rẹ̀ẹ́rìndínlógún tó bá ṣẹ́fá okùn náwó kò fowó ṣòfò. kò fowó ìlú fowó ṣòfò o ntẹ́mi lọ́ra sọ ni pé o kú náwó o. Hmm. torí kò nímọ̀. kò nímọ̀ nípa ohun tó fẹ́ ṣẹ́ yẹn náà àwọn ìfà kí ló ó ti di business nìyẹn dẹ̀ wọ́n ti sọ di business nìyẹn dẹ̀ hmm. nítorí pé ẹni tó bá ṣe Ifá ẹni tó fẹ́ ṣe Ifá fún ó gbọ́dọ̀ mọ ohun tó fẹ́ ṣẹ́ yẹn hmm. ẹ̀kọ́ tí mo táwọn sọ yìí nìsín tí bá fẹ́ ṣe lápèjúwe tí bá fẹ́ ṣe bẹ̀rí fún yàn bẹ̀lẹ́dà fún yàn service ń jẹ màá kọ́ ṣàlàyé kí ló jẹ́ service ń jẹ fún náà ó gbọ́dọ̀ kọ́kọ́ mọ ohun tó fẹ́ ṣe kó tó lè embark lórí journey yẹn nígbà tó fẹ́ ṣe ni pé o fẹ́ ṣe nǹkan báyìí kí ni nǹkan yẹn kí ló bí kí ló fà á níbo la ti rí nínú àkọsílẹ̀ tàfìrí pé ó yẹ kó ṣe kí lẹ̀ṣẹ̀ tó ṣe tó fi kí lẹ̀ṣẹ̀ ṣe tó ṣe tó fi gbà báyìí àwọn ọwọ́ àwọn ló wà hmm. aspect gbogbo ẹ̀ la máa ṣàlàyé fún yàn hmm. òun náà nímọ̀ nípa ohun tó fẹ́ ṣe ọkàn tiẹ̀ náà balẹ̀ kẹ́ ẹ tó ṣoògùn fún gan ìfọ̀kànbalẹ̀ asọ́kọ́ dénú ayé ẹ̀ hmm. síwájú kẹ́ tó ṣe anything fún so bóyá kó wà nìyẹn so anybody ló ní ẹ̀tọ́ àti gbogbo èèyàn lóyìn compulsory fún pàpà láti mọ̀ so torí pé gbogbo iṣẹ́ ló wọ̀ mo ní àwọn ẹnìkan jásígbẹ́ ẹnìyẹn ó ní òun ti kàwé òun ti gba phd méjì ó ní bọ̀ ìṣòro tóun ní ni pé òun rí pé òun mọ̀ tóun fẹ́ fàyè òun ṣe nígbà tí mo ṣàlàyé ọ̀rọ̀ débẹ̀ ni o mo ní pé mo ní tí mo kọ́ wò ní tí mo kọ́ nínú kinní ni pé kinní yìí sọ fún mi pé ẹ ní ìdí mi kí la fi kí la bá débẹ̀ lọ́jọ́ náà fóònù nọ́mbà tó fi pè mí <laughs> a máa padà síbẹ̀ ń sìn. fóònù nọ́mbà nọ́mbà yẹn parí pẹ̀lú seven ó parí pẹ̀lú zero one zero eh, six zero one. okay. mo wá ní ah mo lè fáyìn gan o mo ní ah ṣé ti ní mi rí ni mo ní nọ́mbà yẹn ni mo ń wò nọ́mbà yẹn ló ń táṣìírí fún mi. mo lẹ́yìn náà ni pé ẹ má ń ṣàwọn nǹkan tẹ́lẹ̀ explain zero ni mo ń tún yẹn o that is tí ò ní túmọ̀ mo ní ẹ má ń ṣàwọn nǹkan tẹ́lẹ̀ explain ó ní bẹ́ẹ̀ ni ó ní kódà àìmọye kan tó ń gun ò ṣàlàyé mo ní but gbogbo ìjọba dé àwọn ẹ máa ń fún yín respect ó ní ah ah yes sir. <laughs> mo lẹ́yìn náà ni pé ẹ wá wà spiritual gan gbogbo ọdún wa fẹ́ ṣẹlẹ̀ lọ́kàn yín máa sọ fún yín ah, yes ẹ jọ ẹ jẹ́ ń pè padà ẹ jọ ń pè padà pé ẹ̀mí òun ò gbé ó sì dà òun rí mi lára òun àwọn èèyàn pè mí tán sẹ̀ máa ń sọ yẹn dáadáa pé i seeing eh, ok mò ń mò ń rí bí ó dà pé ẹ̀yin lè mi àbí pé mi lẹ̀yin àwọn máa ń sọ yẹn fún mi dáadáa tán bá gbọ́rọ̀ lẹ́nu mi tán so ẹni wá pè padà mo wá ní pé kẹtún tó lọ kẹtún tó kọ̀ tiẹ̀ tún gbọ́ mi o ẹ̀kọ́ mi ilẹ̀ fẹ́ wá kọ́ ìmọ̀ ilé fẹ́ wá mọ̀ ẹ̀ẹ́dẹ̀ mọ́bi tẹ́ ti fẹ́ pàdé mi ẹ̀ kàn ń dààmú wá mi kiri ni hmm. ẹni wá bẹ̀rẹ̀ pẹ̀lú mi ó wá ń ya ẹni ẹlẹ́nu pé báwo ni mo ṣe mọ̀ yẹ́sà three number tó bá gbẹ̀yìn nọ́mbà èèyàn ẹ lọ tu pẹ̀lú tumọ̀ tí mo tú lẹ́ẹ̀kan. now nọ́mbà tí gbogbo ayé máa tí mo wà lójú amóhùnmáwòrán tí gbogbo ayé fi máa pè mí rè o oh eight one five o oh four four o oh four six four four six four ni mẹ́ta tó gbẹ̀yìn ní báyìí iṣẹ́ kí ni ń jẹ́. fọ́ọ̀ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ti kọ́kọ́ sọ yìí pé ẹ máa ń ṣe ìyálàyà iṣẹ́ is number for catholic bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ tó kọlẹ̀ ṣe ń rówó tó hmm. ẹ máa ṣiṣẹ́ gan-an restlessness fọ́ọ̀ nìyẹn èèyàn ní sinmi hmm. ìròrí yín wá jìnnà fọ́ọ̀ ni o tí n kìí mo tún mọ lẹ́ẹ̀kan. Hmm, mi ì sùn. ọpọlọ yẹn máa máa ṣiṣẹ́ gan-an fẹ̀mọ́ ní làákàyè àti máa ronú ronú ronú ronú ronú pé ìwòdì sọ́dọ̀ ìṣèkà ti bọ̀ wà thinking máa pọ̀ so lẹ́yìn náà selfless service ó tún wọ̀ ó wọ̀ <laughs> so pé wọ́n máa sin àwọn èèyàn láì retí ọpẹ́ wọ́n mọ̀ ó wàhálà ilé ayé tí wọ́n ní wọ́n mọ̀ ó sájà yìí ti wá fọ́lọ́hún four yẹn ti kọ́kọ́ sọ bẹ́ẹ̀ yẹn five tó tẹ̀lé òun wá ń sọ̀rọ̀ knowledge travelling interrogation lecturing lecturer traveller magbele freedom ẹ máa like freedom gan ẹni fẹ́ kí nǹkan hold yín ẹni fẹ́ bandage ẹni fẹ́ májẹ̀mú àdèmọ́lẹ̀ síbi akéjẹ síbi abound ẹ̀sìn mm-hmm. kò ní sí ohun tó jọ bẹ́ẹ̀ gbogbo orú tó bá jọmọ́ bá yẹn ni knowledge sọ pé ó sọ pẹ̀lú five kí knowledge wá sọ pẹ̀lú ètò gbẹ̀yìn four kí ni àpẹ. six four ok four five. five oh four four four six ṣe four náà ló gbẹ̀yìn ẹ̀. four six four àbí. Hmm. ṣé four six four dákúndà four five four. oh eight one five oh four four oh four. Hmm six four four six four. Okay, four six four ẹ uh-huh. six love and money nìyẹn five ni mo tún tẹ́lẹ̀ bọ̀ mi mọ̀ six ni six love and member five náà ti wà ní ọ̀rọ̀ yín tẹ́lẹ̀ mm. ẹ wá tún ní ọ̀rọ̀ yín tẹ́lẹ̀ mm. ẹgbẹ́ dé eh, eh, five five lẹ́yìn eh. ó jẹ́ kó sì ilé ìsìnkú yín náà mm. five and six náà. ẹ ẹ àgbọ̀ bí yẹn bá rí bẹ́ẹ̀ nọ́mbà mi wà ṣùgbọ́n tó jẹ́ nọ́mbà àkọ́kọ́ ṣùgbọ́n mi ò ní pe gbogbo nọ́mbà wọn o oh seven o oh. five five six one ni ó parí ẹ̀ five five six one five six one ẹgbẹ́ five tí mo tún lẹ́ẹ̀kan ti wà ní ọ̀fẹ́ eléyìí six tó wà ní òtọ̀hún ti wà ní eléyìí náà love and money báwọn ẹ máa láìkì yín wọn kọ á ah, máa yẹn mo kàn láìkì ẹ ṣáá lẹ́yìn náà ẹ̀yà yìí lójú ẹ máa dùn rí àwọn obìnrin á lè máa fẹ́ lé yín náà handsome o èmi ọlọ́run jẹ́ handsome àwọn obìnrin máa láìkì ọkùnrin tó dúdú ah, tó tún kí tó ga tó kí tó ga ṣé ẹ̀yẹ náà ga tó gùn <laughs> yes ẹ ṣe so ẹ mọ̀ pé six dollar bẹ́ẹ̀ nísìnyí love and money àwọn yẹn máa láìkì yẹn enjoyment yẹn máa mọ understanding enjoyment life. Hmm personal enjoyment yẹn máa ń wọ́n yẹn enjoy lẹ́yìn náà ni pé olólùfẹ́ èèyàn wọ́n lè kú torí èèyàn ìyàwó yín ah ọlọ́run fún wọn sùúrù. mbà mí mbà mí. wọn a máa ṣọ́ yín ní mú létí lẹ́sẹ̀ lápá wọn a fẹ́ ṣọ́ ilé ayé yín débi pé ẹ̀yin náà jẹ́ ẹ̀yin náà jẹ́ nìsín yẹn kódà ọlọ́run jẹ́ ẹ nísinmi so torí pé ìfẹ́ yẹn máa affection tí mo tún bẹ̀ six lẹ́ẹ̀kan hmm, hmm, hmm. wọ́n máa ìfẹ́ yẹn máa strong gan máa fẹ́ràn yín wọn ah. so ẹ̀yin náà máa fẹ́ràn wọn ò bọ̀ ìfẹ́ tí wọ́n máa fẹ́ lágbára jù bí six ṣe rí nìyẹn so lẹ́yìn six èdè wa pè yẹn ni four five six kìíní kan pé six one six one one ló gbẹ̀ yẹn yídà ẹ̀yin lọ ga abiṣẹ́ ẹ̀yin náà lẹ́ máa control ẹ̀yin náà lẹ́ jẹ́ alpha ẹ̀yin ní omega lẹ́yìn náà ni pé nínú ọmọ ìyá àbọ̀mọ bàbá ara iwájú lọ́rọ́ wọn á ṣe yẹn ṣèrò ẹ̀yìn èmi pé ẹ ọmọ ẹ̀yìn ni o ó òun kẹ̀ ó kí òun náà ara ara iwájú ni iwájú lẹ wa síwájú ni àkọ́bí ni so one nìyẹn nìyẹn nọ́mbà kẹ wá mú nọ́mbà five hundred lẹ máa lò ẹ ní mú dédé kọjá ohun tó ti wà náà àkọsílẹ̀ yín. lágbára ẹ jábọ́ sórí ọ̀rọ̀ àtẹ́lẹwọ́ láìka díẹ̀ torí ìmọ̀ igun. àtẹ́lẹwọ́ màá sọ nǹkan ẹyọ kan tó máa tí màá mú púfù ẹ̀ wà lórí àtẹ́lẹwọ́ bọ̀ màá ṣàlàyé kí ló ń jẹ́ àtẹ́lẹwọ́ àtẹ́lẹwọ́ ń ṣiṣẹ́ ọwọ́ òsì wa yìí òun ni past life wa ah, òun láyé tá a wá lánàá hmm. ṣé ní gbogbo ìlà tó wà lọ́wọ́ wa yìí gbogbo ìrìn àjò ayé mi àná ni wọ́n kọ síbí kò jọra wọn òun ni tom print fi lágbára nínú spiritualism náà ti discover tom printing hmm. àṣírí yẹn náà ló débi kó máa fi òrùka sọ́wọ́ yìí ó ṣe jọ́wọ́ yìí la máa ń forùka àfẹ́ sí. Hmm ṣàgbé ka ọ̀rẹ́ wọn ní mm. òrùka yẹmí kúrú mbété mm. mm, tí wọ́n ṣàlàyé òrùka ìka wá ìtàn fi ń fòrùka sí bí ẹjẹ́ ń gbé láti bẹ̀. Hmm. àbí a bá tún yẹ. oya oya oya ń dùn mọ́ mi. <laughs> ìdí tí wọ́n fi ń fi òrùka sọ́wọ́ yìí ni pé eléyìí ló rúlu fáyà òun ló rúlu páwà tí nǹkan bá gé hmm. eléyìí ló ń rúlu ear òun ló rúlu element of the spirit tí nǹkan bá gíyàn lọ́wọ́ ń bínú káwọn spirit láìkí ẹ̀ tàbí kí wọ́n rí i pé yóò ní problem kan kí wọ́n mọ̀ mọ́ fi ṣe sacrifice ẹ wo ọwọ́ tèmi láti kékeré ló ti gé kúrò bẹ́ẹ̀ ìka yìí mm. láti bàtí mo sọ wọn kékeré tí tomato gé mi lọ́wọ́ mm. ẹni tó dẹ̀ ṣe operation yẹn kò mú ṣan yẹn mọ́ ó ṣe ṣe ṣan yẹn ni ò mú mọ́ òun ló dẹ̀ rúlu spirit mm. ó túmọ̀ sí pé màá ní spiritual freedom automatically so mi n ṣe tí yẹn fẹ́ hold it spiritually pé ó yá máa ṣùmọ́tò ní ìwà àti tani pẹ̀lú tani wájú tani let's get ó free báyẹn mo ní spiritual freedom torí pé kàyẹn kò function tí nǹkan bá ge kò affect ẹ bí nǹkan ò ge kò affect ẹ torí pé kò sí nínú ká mọ́ mi ò fi jẹun mi fi ṣe anything ó ti ní freedom nìyẹn eléyìí ló rúlu ear òun ló dẹ̀ rúlu spirit eléyìí ló rúlu space òun ló rúlu òfurufúgbágadì ojú ọ̀run that is ìkaarin ìkaarin wa ìkaarin wa yìí hmm. òun ló rúlu space ẹni pé òun náà máa fi ṣe gbogbo àwọn nǹkan míì òfurujágado òfurugbágadì òun náà ló fi ṣe nǹkan mi nítorí pé space ibi tá à ń gbà wáyé òun náà ló máa fi ṣe nǹkan mi bẹ́ẹ̀. àwọn èèyàn kan máa ń nà òkè. àwọn mìíràn tẹ̀gbẹ́ yín náà igan náà òkè. èmi náà ń yẹ̀wò. náà òkè náà náà so gbogbo ẹ̀ pé torí pé òfurufúgbàgàdì ni ibi tá à ń gbà wáyé ibi tá à ń gbà lọ gbà bọ̀ hmm. tíṣẹ̀ mi ń gbà lọ gbà bọ̀ àyíká àyè yẹn náà rè hmm. so eléyìí eléyìí òun ló rùlù earth òun ló ní àwọn spirit of earth òun ló rùlù lẹ̀ tẹ́ẹ̀ bá ní issue pẹ̀lú wọn tẹ́ẹ̀ bá kọsẹ̀ pẹ̀lẹ́sẹ̀ kan máa bèrè pé sáìdì ibo ya picture bẹ̀ kó send ẹ̀ sí mi ó tún ní mini. ó ti ní mini torí pé ibi tó ti kọsẹ̀ yẹn wọ́n ti bá a sọ̀rọ̀ ńbẹ̀. Hmm, tí nǹkan bá lọ́wọ́ sáìdì ibo ló ti yá mẹ́sẹ̀gì ni. mẹ́sẹ̀gì ni. kò sábúrú tí ó ṣẹlẹ̀ láyé tí wọ́n ní pè sákìyèsí wọn ní jẹ̀bi yan. káyì àwọn ẹ̀mí ò kọ́kọ́ pè yẹn sákìyèsí. wọ́n sọ fún mi pé nǹkan báyìí ń bọ̀ o. àìnímọ̀ ni ìjẹ́ èèyàn mọ̀. notification wà live notification ni nǹkan báyìí ń bọ̀ o èèyàn á mọ̀ bọ́gbà tí ẹ wò hmm, ọlọ́run sábà jẹ́ ráburú ọlọ́mọdé ráburú bá wọn ní òpè fún kó ṣiṣẹ́ lórí ẹ̀ ọlọ́mọdé ráburú dáa ti gbọ́ bóyá wò mọ̀ pé aburú ni ká ló sọ fún ẹ má wọrí wọ́n ní ah, ẹ̀rẹ̀ máa wọkọ̀ òun náà dẹ̀ tún sọ fóun o kò dẹ̀ ní gbọ́. kásáré ẹ ẹ má bínú láti sáré yàbàrà ni o mm. tó bá ṣẹlẹ̀ pé èèyàn wà nínú ilé ó kàn yéde wá rí i pé bóyá o sùn tàbí o ṣe èèyàn sì sì fi èékánná ara èèyàn lára èèyàn ó sì mọ̀ mm. èèyàn wá dédé rí ẹ̀jẹ̀ mm. lára aṣọ tàbí lára àga ṣé sign náà ni. sign sa signal ni. ó depend lórí ibi tó bá ya. tó bá jẹ́ bí itan. tó bá jẹ́ tan stress ni ìyẹn sì sọ fẹ́ni pé ìrìn àjò wà lẹ́sẹ̀ yìí bọ̀ ìrìn àjò yẹn máa fún yẹn stress gan o prepare mind ẹ̀ fún wàhálà ah la fi waste epo ló ṣẹlẹ̀ sí. agbọ̀nà sango lọ. ìdí ẹnìkan ló ní awábò nídìí ìrókò àṣédìí ìrókò ń bẹ lọ́sùn àwọn ọmọ bàbá lórí lédìí ìrókò. stress ni ó sọ pé ìrìn àjò wà lẹ́sẹ̀ yìí tó dẹ̀ máa fún ní stress gan ó máa là ń lóògùn ẹ̀ prepare mind. káì ńgbà wo sì mọ̀ túmọ̀ tí ẹ̀jẹ̀ bá jáde hmm. accident ò ní ṣẹlẹ̀ mọ́ tí ó hmm. gbẹ̀jẹ̀ lára yín tẹ́jẹ̀ bá jáde jàre hmm. tẹ́jẹ̀ ò bá jáde ewu wà lọ́nà yẹn ó possible kéèyàn ní accident tàbí kéèyàn lu da èkó náà gbogbo ẹ̀ pé. ṣé ẹ tún fẹ́ gbọ́ bẹ́ẹ̀ bá wo mọ́tò ẹ rí i pé iná kan tuntun wọ́n fọ́ ni <laughs> ẹ̀wẹ̀ nọ́lẹ́jì ni kíni lè ní sìnkẹ́ máa ń pẹ́ wọ́n tún kọ̀rọ̀ ọlọ́run ni abẹ́rẹ́ tó sọ bẹ́ẹ̀ ò yá ni ta ni wọ́n bí da tó lè rí kọ̀rọ̀ ọlọ́run Hmm. ta ló ń fọlọ́hún pè yes sir kọ̀rọ̀ ló ń kọjá anybody lè rí jàre àìnímọ̀ lèèyàn fi ń sọ pé kọ̀rọ̀ ni gbogbo tá à ń sọ yìí mímọ̀ hmm. lásán ni ṣé bí wọ́n fẹ́ ká mọ̀ ni tí hmm. bàbá fẹ́ ká mọ̀ mélòó ni gbogbo tá a mọ̀ ó máa yọ kó nu brain wa tá a ní mọ̀ nǹkan mọ́ àyẹ̀mọ́ yẹn tó wà láyìíká wa tá a mọ̀ ní tí mọ̀ ẹ̀mí fi lágbára jù ní pé gbogbo tó wà láyìíká ẹ̀ ló máa wà aware of èèyàn ní sínú ìrújú. ẹ já padà sórí àtẹ́lẹwọ́. so ìka eléyìí òun ló wà ní space òun ló ní earth eléyìí ló ní space eléyìí ló ní earth that is ilẹ̀ òun ló ń rúlu ilẹ̀ so láti lè de èèyàn mọ́lẹ̀ mọ́ ilẹ̀ ni wọ́n fi ń fi òrùka sí ibi pé ìwà àti ẹ lónìí o mo di ọmọlẹ o èmi náà dèwọ náà mọ́lẹ̀ o. mo wà ní nkí ààrẹ o wà ní nkí àmì o. òun ni òun ló bí ríngì ẹ kai kai òun ló rúlu earth hmm. so eléyìí ló rúlu water. water. Mm òun náà fi ń béèrè òun náà fi ń ṣèbéèrè bàbá gidi báyìí wọ́n wọ́n wọ́n gé lọ́nà márùn wọ́n gé ti ẹt wílé wọ́n gé lé tó yà pé àwọn tó ní bíbà yìí fẹ́ nìyẹn wọ́n á rí nǹkan tó máa mú wá ó ní máa wò negative eléyìí positive eléyìí negative wọ́n á fi mú ohun tó ń jẹ odù nìyẹn odù kì í ṣe ilé mẹ́rin ló bẹ̀rẹ̀ ilé márùn ló bẹ̀rẹ̀ nípìnlẹ̀ ó létò tó dé kó tó di pọ́n sọ́ọ́ di bó ṣe dà. Hmm. Hmm. Ọ̀rúnmìlà gbọ̀ngàn o. Ah, ah, Ọ̀rúnmìlà náà kọ́ ni Ọ̀rúnmìlà kọ́ ló gbé fáwà kò ní baba fa. Ọ̀rúnmìlà kọ́ ló ní fa ẹ bàbá tó bí ẹni tó lọ kọ́ nífa ni bàbá tó bí ọmọ ẹ̀ tó kọ́ nífa bàbá fa kò ṣe pé òun gangan ní fa. ok Ọ̀rúnmìlà ń baba Ifá. Ọ̀rúnmìlà kọ́ ló ní fa ọmọ Ọ̀rúnmìlà kọ́ fa lọ́dọ̀ àwọn kan ni ló ṣẹ̀ṣẹ̀ wá kọ́ bàbá ẹ̀ ní fa Ọ̀rúnmìlà kọ́ ló ní fa Ifá ti wà tíwájú kan tó bí ànábì Suleiman Solomon rárá. Mm-hmm síwájú kan tó bí baba ńlá baba ńlá Ọ̀rúnmìlà ní Ifá ti wà Ifá is numerology Ifá is mathematics now ah, ah. n tó bá jogún wa gbọ́dọ̀ dá mọ̀ n tí òṣogún wa gbọ́dọ̀ dá mọ̀ bọ́ ẹ mọ̀ kó má dàbí pé àwọn ah, fẹ́ fa wàhálà ní ẹja mẹ́nu kú bẹ̀ mi fa wàhálà fẹ́ pẹ̀lẹ́sìn kankan abundastanding ṣùgbọ́n yóò eh, eh, ẹ tó bá kẹ́kọ̀ọ́ máa aráṣẹ́gi tó ṣẹlẹ̀ ṣùgbọ́n yóò bá ló ní fa. Yorùbá lójúmọ́ tó mọ́ lónìí eh. Ifá kádà ọ̀pọ̀ Ifá ọ̀tọ̀ lọ́pọ́n ọ̀tọ̀ lọ̀pẹ̀lẹ̀ ọ̀tọ̀ nìkin ọ̀tọ̀ ọ̀tọ̀ ní àjọ gbogbo wọn Ọ̀rúnmìlà ló nìkin Ọ̀rúnmìlà ló ní ikin. ó ní bí n kò ń bá ru yín lójú ń tẹ́ mọ̀ bínú ó sọ fáwọn ọmọ ẹ̀. ẹ pé tí wọn máa bí nìyẹn ṣùgbọ́n kò ṣe pé òun ló mu wá Ifá is element and mọ àwọn spirit tán wà tán govern ẹ ẹgbẹ́ tí yóò bá àwa jiyàn yóò kọ́kọ́ mú spirit tó ń ṣiṣẹ́ fún kinní ẹ wá ṣe bẹ́ẹ̀ mi ló ṣàṣiṣẹ́ lórí ẹ̀ Hmm. tẹ bá ṣáà dà kankan ní tẹ fẹ́ wò yẹn ṣẹbẹ́ mi kan ló ti wà ní ìcháàjì pé eléyìí rí báyìí eléyìí rí báyìí hmm. àwọn ẹ̀mí yàwá mọ̀ wọn àwọn náà wá sọ fún wa pé ibi táwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ rèé o kò ṣọ́dọ̀ Ọ̀rúnmìlà ṣẹ̀sì gbọ́dọ̀ ti ọ̀rọ̀ ti pèsè jẹ́ hmm. ẹni tó máa kò sí babaláwo tó lè sọ sí ohun tá a sọ yìí nítorí pé kò yí òun náà déédéé nǹkan kọ ló mọ̀ àwa ń sọ̀rọ̀ beyond babaláwo babaláwo babaláwo babaláwo babaláwo so babaláwo sì rèé ó kẹ́kọ̀ọ́ ni bí ẹni táwa yìí kọ́ lẹ́kọ̀ọ́ nísìnyí tó wá ń sọ̀rọ̀ ṣe àwọn pé déédéé tí bá kọ ló máa sọ àti tóun náà bá gbọ́ yé kò tí ì mọ nǹkan míì tó wà lẹ́yìn gàgá tẹ́mi gan ò tí ì sọ jáde hmm. ibi tẹ́mi náà mọ̀ de mo sọ dé o nǹkan míì wà támi ní àgbà gan mọ̀ tẹ́mi gan mọ̀ ibi tẹ́mi àgbà tó mọ̀ de náà sọ dé o nǹkan míì wà táwọn ẹ̀mí ọlọ́run mọ̀ táwọn ẹ̀mí àgbà náà mọ̀ hmm. ibi táwọn ẹ̀mí ọlọ́run mọ̀ de náà làwọn náà tún sọ dé o hmm. nǹkan míì tún wà táwọn náà mọ̀ tọ́lọ́run mọ̀ bó ṣe wà lọ nìyẹn. ẹni mọ̀ yìí ò mọ̀ yìí. òun kò mọ̀ yìí nìyẹn o kò sẹ́ni tó mọ gbogbo ẹ̀ tán o torí pé lẹ́yìn ìmọ̀ yẹn àwọn tó tún ní ìmọ̀ yẹn ń kọ́ ibo làwọn wà hmm. so bó ṣe rí nìyẹn sá. wàá máa wu àtẹlẹwó yẹn so ìka eléyìí òun ló wà ní eléyìí ló wà ní wọ́tà. Hmm. nígbà bá wo gbẹ bá rí pé ìka eléyìí ló ní pé àwọn spirit of water ṣé lọ́rọ̀ pẹ̀lú kan ò bá àwọn a wá a current life late ti ṣàlàyé hmm. this is this life so life eléyìí táwa wà yìí gbogbo àwọn ilé ayé ti sọ ìyàwó tí màá nírè irú àlàáfíà rẹ̀ headline wà ń bẹ lifeline wà ń bẹ hmm. wifeline wà ń bẹ children line wà ibi ìbàyẹn ni ilé ìyàwó àárín yìí mi ní sọ pé tó jẹ́ gangan bọ̀ àárín yìí hmm. òun ni ilé ìyàwó ilé ayé ti wà ń bẹ irú èmi nísìn ẹmọ jẹ́ fi hàn yín nìkan ilé fi hàn gba ẹ̀wẹ̀ jẹ́ fi hàn yín nìkan ẹ̀wẹ̀ ìbàyẹn ìyàwó mélòó mo ní tọwọ́ ọ̀tún yín ló sọ ìtẹ́ fi wà lọ́wọ́lọ́wọ́ èèyàn bá ṣàgídí jù bẹ́ẹ̀ lọ ṣe ti di ṣe ti di ìyàwó kan ìyàwó yín rè. ṣé ìyàwó tó ń fẹ́ rè. Ah, ah, èmi ò sí dá sí o. ṣé iye tí mo. ilé <laughs> dùn mọ́ ẹ. mímọ̀ ni. ẹ jẹun tó tún wò. ìmọ̀ ah, òun rè é ẹ bò kẹrì mọ́. ẹ iye ìyàwó yín ní ń bẹ láàrin yìí. lóòótọ́ ẹ ń wùn nìyẹn. ẹ lè fẹ́ mi ẹ̀ mọ́ lẹ́yìn àwọn. kódà mi kò ní interest kò tí ẹ̀ wùn mí. <laughs> màá wo tẹ́dítọ̀ náà. <laughs> so bó ṣe rí nìyẹn iye ọmọ téèyàn máa bí ó ti wà lára èèyàn iye oríire téèyàn máa ṣe ó ti wà lára èèyàn ẹ ṣáà wo ẹ ṣáà máa wo tí gbogbo ìgbésí ayé wa ti wà lọ́nu Yorùbá sọ pé àtẹ́lẹwọ́ ẹni kì í tán ní jẹ bíyàn bá mọ̀ ọ́ wò. Ah, a dà fún yín kì í tán ní jẹ ibẹ̀ ni kidney wá wà ẹni tó bá máa ní kidney problem ó ti wà látẹlẹwẹ ẹni tó ní heart problem ó wà látẹlẹwẹ ẹni tó ní liver cancer ó ti wà látẹlẹwẹ bẹ́ẹ̀ bá wo owó ẹ̀ mọ̀ ó ti wà látẹlẹwẹ ilé ayé wa ó ti wà ń bẹ̀ gbogbo ìgbésí ayé wa. n tí ò tí ì ṣẹlẹ̀. yóò wọ́ ti wà ń bẹ̀ èyí tí wọ́n bá yí kúrò ẹ̀mọ́ tó tún wá lágbára hmm. èyí tó wáyé pé ó máa ṣe é yí àmàrí ń pé eléyìí àṣe èyí tí ò ní ṣe yí ti wà ń bẹ̀ káì. ìpè eléyìí aláyé má darí láàmú o lè rí solution sí tó o bá dọ́dọ̀ alágbára tó lè ṣe kò ní ṣe ó lè ṣe o ó kéré inú tó lè ṣe gbogbo tó alágbára lè ṣe kọ́ ló ń ṣe náà kò sálágbára náà ẹ má jẹ́ àtànra wa kò sálágbára náà tó já sí pé gbogbo òṣòro ló máa yanjú tán láyé ó lè ṣe é ṣùgbọ́n kò ní ṣe é ni látara wípé bóyá ẹni tó fẹ́ ṣe fún yẹn bóyá ká máa ẹnìyẹn ṣe ìrìngì lọ́wọ́ tí ká mọ̀ báyìí tán èèyàn rí solution òdìjọ́ tí ká máa bá tán ni yóò tó pàdé aláàánú. ìyà ẹ̀san. bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n bá jẹ ìyà ẹ̀san yẹn tán ìyà ṣe wà bọ́ sójú ọ̀nà tí wàá pàdé àwọn tí ó yọ bí a máa dààmú ṣe mo tó fọ́ ni ẹlòmíì mo lẹ́ni tó mọ̀ mí tó bá mi pàdé ní ọ̀rẹ́ tí mo tún ń bẹ̀ jọ torí ọlọ́run hmm. oore tí mo lè ṣe fún ẹ nínú ìgbésí ayé tí mo wáyé gẹ́gẹ́ bíi pé gbogbo ìgbésí ayé ló fi ṣoore fún mi òun ni kò yẹ kí n kọ́ ẹ ní mímọ́ yìí hmm. bọ́ mi ò tí ì lówó hmm. ó wá ń wò ó pé mo ṣì ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ o mo ní àmímọ̀ yìí òun nìkan ni tó lè ní àjọ torí ọlọ́run kọ́ hmm. ó ní ààrẹ wa ní ọ̀nà tí wọ́n fẹ́ gbà nìyẹn ọlọ́run kí gbogbo wa rìn lójú ọ̀nà kan náà hmm. ìwọ lọ gbọ́nà tiẹ̀ kí mi gbọ́nà mọ́yà mímọ̀ yìí sọ pé tó bá dìgbà báyìí owó tó ń rí ò ní rí mọ́ hmm. mo fi ọlọ́run tó ní mi ṣẹlẹ̀ rí mo sọ fún un yes sir. kò gbọ́. ó tó ó táwọn ibi méjì bẹ́ẹ̀ mẹ́ta wọ́n padà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi báyìí àwọn náà wo fídíò yìí wọ́n á jẹ́rìí sí ti mo mo sọ fún wọn lọ́jọ́ náà kódà wọ́n lè dídì ṣe fídíò fún yín pé èmi lẹni náà tẹ bá fẹ́ rí wa padà ẹ bá fẹ́ rí papà pé ẹ fẹ́ ṣe rí torí mo sọ fún wọn sọ fún wọn títí mo ní ẹ kẹ́kọ̀ọ́ ẹ kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá kẹ́kọ̀ọ́ ẹ fẹ́ sún ìyá yín síwájú ni ìyá yín kan sún ìyá síwájú ni asunkun símú ni tí ò ní mímọ̀ nípa ayé ara ẹ̀ torí pé wọ́n á fọ̀nà kan náà hàn wọ́n á dẹ̀ àfẹ́tì láìfẹ́. tó túmọ̀ sí pé bá a ṣe fẹ́ gbé ayé wa ohun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú a lè dẹ́bù ẹ̀ a lè dọ́gbọ́n sí i bá a bá ti mọ̀ ṣáájú. ọ̀nà tá a lè fi dọ́gbọ́n sí i náà nígbà tá a bá ti nímọ̀ pa ẹ̀ a ti mọ bá a ṣe fẹ́ rìn nínú ẹ̀ gbogbo ẹ sì ń bẹ látẹlọwọ wa tọpọlọpọ wa ló wà gbogbo ẹ níbo mo mo fi kan hàn yín sí so bó ṣe rí nìyẹn. ẹ bá ń pe fóònù nọ́mbà yín ẹ bá nǹkan fi yẹn ṣe bónọ́sì fáwọn èèyàn wa ẹ bá ń fún wọn ẹ má bẹ̀rù pé wọ́n pè é. ìyá síbẹ̀ ẹ máa fi síbẹ̀ náà fún ara yín náà bọ̀ ẹ jẹ́ ń pè náà zero seven zero three nine five one zero zero three nine so phone number mi nìyẹn. three nine yẹn. Mm, three nine three nine. three nine yẹn. three nine ló bẹ̀rẹ̀ three nine ló parí. three nine yẹn. Mm. ah èmi gan náà mo ti ń kọ́ mọ̀ lọ́dọ̀ ah, àwọn onímọ̀. <laughs> ẹ ti dìbò pé three nine philosophy nọlẹ ìjọ náà lórí hmm. wà ní bẹ̀rẹ̀ London ah, ó máa ní China ó máa ní lọlọtọ náà yẹn ló máa tún gbẹ̀yìn gé a ah, ẹgbẹ náà is number of bùkátà wọn ní bùkátà ẹmí àfẹ bọ téèyàn bá jí lára báyà kan nọ́mbà téèyàn máa bá lórí fóònù ojú kọ́ńtáàtì náà yóò máa ṣẹ̀yìn náà. ń ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ o. yóò máa ṣẹ̀yìn náà sọ́mọ eré nìyẹn. adúgbò ẹ púpọ̀ ẹ mo ń fàsìkò yìí ṣàlàyé fẹ́yìn olólùfẹ́ wa jákèjádò àgbáyé wípé a ti create group lórí ìkànnì Yorùbá Gidi TV níbi táwọn fi àwọn ètò kan tó yà lára ọ̀tọ̀ sí àti ẹ̀ tí ń fi sí láti máa kẹ́kọ̀ọ́ lórí àwọn nǹkan tó ṣe pàtàkì ẹ join group yẹn ìwọ̀n bówó díẹ̀ náà ni yọ nine YouTube ti ṣètò ẹ̀ síbẹ̀ fún gbogbo YouTubers ẹ ṣe ọ̀nà lára ọ̀nà tẹ́lẹ̀ fi ṣe ìrànlọ́wọ́ fún ètò wa nìyẹn àti ìrìnkèrindò wa pàápàá lọ́dún twenty twenty four tá a wà yìí gbogbo ẹ̀yin tẹ́ bá lè ṣonígbọ̀wọ́ ètò wa lọ́nà kan tàbí míì ẹ̀yin tẹ́ lè fowó ran àwọn ètò wa lọ́wọ́ fún ìtẹ̀síwájú ẹ̀yin tẹ́ lè máa fi owó sínú àpò àṣùwọ̀n wa gbé bá a ṣe ní àjọ tó máa ń dìde ìrànlọ́wọ́ fáwọn tó ṣaláìní a máa ń fẹ́ voluntary donation ìtọrẹ àánú àtọkànwá àìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tọ́lọ́run bá fọwọ́ tọ́lọ́kàn láti ṣe é nítorí àwọn tí ó yí wa ká tí à ń náwó sí ní lepers colony tí ń bẹ níbẹ̀rẹ̀ kódó àwọn tó ní ìpèníjà àìsàn ẹ̀tẹ̀ àwọn yẹn wà ń bẹ àwọn míì náà wà káàkiri àwọn arúgbó gbogbo ẹ̀kọ́ la lè máa gbé jáde sí gbangba àwọn case kan wà tó jẹ́ pé a ò lè gbé wá sórí amóhùnmáwòrán fún yín láíláí ṣùgbọ́n tá a mọ̀ pé dandan ni àfi ká náwó ràn lọ́wọ́ sí wọn nípa ṣíṣe bẹ́ẹ̀ Èdùmàrè lẹ́ ń ṣe é fún kì í ṣe èèyàn ọlọ́run tẹ́ ẹ sì ń ṣe fún níkọ̀kọ̀ á san fún yín ní gbangba ọlákúnlé fásùgbà ló kọ mi ẹ máa ṣíà fídíò wa ẹ máa ṣíà ẹ̀kọ́ rìn jìnnà káwọn èèyàn kí wọ́n túbọ̀ rí i wò nípa rírí i wò sí ẹ fi ṣàánú ṣàǹfààní fáwọn kan ni bákan náà lẹ fi ń jẹ́ kí iṣẹ́ tiwa náà ó túbọ̀ nítumọ̀ sí i torí pé bí èèyàn bá ṣètò ibẹ̀ ní káyé ó wò ó dáadáa ẹ má jẹ́ kó jẹ́ pé tí wọ́n ń kọ́pì iṣẹ́ wa tí wọn ò ṣe wàhálà rárá wọn á kàn kọ́pì iṣẹ́ wa lọ́sọ̀dọ̀ wọn pọ́dọ̀ wọn yẹn gan lẹ wá ń tẹ̀bàtì ọ̀dọ̀ wa níbí ní kẹ́ ẹ ti máa wò ó láti fi ṣe àpọ́nlé wàhálà àti òógùn wa àgùn tìyín náà ò ní í já sásán ẹ ṣeun a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bákan náà a ti ní ìkànnì tuntun èyí tá a pè ní Yorùbá Gidi Culture tí àwọn ètò sì ti bẹ̀rẹ̀ lẹ́yìn ìṣọ̀kan ẹ ti máa rí oríṣiríṣi àwọn ojú tuntun níkànnì Yorùbá Gidi náà bẹ́ẹ̀ náà lẹ́mọ̀ rí àwọn ojú tuntun ni Yorùbá Gidi culture níbi tá a ti mọ̀ kọ́ àwọn ẹ̀ ní èdè Yorùbá àti àṣà bẹ́ẹ̀ ni láyé ọ̀tọ̀ fún àwọn ọmọdé tí wọ́n ṣẹ̀ ń kọ́ èdè àtàwọn aláwọ̀ funfun àtàwọn ọmọ wa tí wọ́n wà lóyún orílẹ̀-èdè aláwọ̀ funfun tí wọn ò gbédè wa dáadáa láti kọ́ èdè wa dáadáa ìbẹ̀lẹ̀ ti kọ́ kò ní jùbà lọ fún ti tàsíkò yìí Ọlákúnlé Fásùgbà ló kàn mí lẹ́ẹ̀kan sí ire declaring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 nígbà gbogbo nígbàkigbà ibẹ̀ lẹ́wà yìí máa subscribe sí subscribe subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.